irọ́ ni àbóòtọ́ bíi tí ìgbà ti tèmi o check your account post account mi o all Nigerians ṣebí mo have account in Nigeria mi Nigeria. check it very well dúró check òtò kọ̀ọ̀kan tó wọlé fifty thousand wọlé bá mi check account mi dáadáa ó yẹ kó wó wọlé síbẹ̀ yẹn ah, fifty thousand ó dàbí pé káwọn èèyàn náà gba fifty fifty thousand ó dàbí pé wọ́n bá sọ pé fifty thousand ra rice ra àpò rice náà àpò bag rice ah, ṣé rọ ni àbótọ́ àti ìrì let me see. àbí mi ìrìdì ẹ̀ dáadáa ni àbí mo kàn ń ṣe nǹkan mi ìrìdì ẹ̀ ni lẹ́mi sí lẹ́mi check um, Ah, uh, people receiving money. Eh? fifty thousand dúró breaking news o oh, jubilation all over Nigeria ah thousands of Nigerians are currently receiving fifty thousand inside their account as we speak from President Tinubu government ah, ah grant federal government grant ẹ fẹ́ mi tẹ̀mí o ẹ dúró náà. lórí jẹ́ bóyá tòótọ́ ni àbírọ́ jẹ́ lọ́pọ̀ àwọn tó wà ní nàìjíríà ló àwọn èèyàn máa ń gbowó mà ní wọ́n ní from federal government àti ìrìtà àkáǹtì tiwa drop ah is it true of us no dúró dúró jẹ́ mo ní okùn àwọn nàìjíríà kúkú mọ eré ṣe àwọn Nigeria you know they can joke there's nothing they cannot use to joke you know that mm-hmm. but I will ask people now let me ah Nigeria is collecting grand fifty fifty thousand ah that's great ẹ bá wa share tí mi ò anybody lórí platform is sí ẹ bá wa tẹ́ bá share o ṣé tòótọ́ I don't understand is it true of us ẹdún náà jẹ́ kọ́kọ́ ń bọ̀ mí. tẹ́ni bá ti pè mí lónìí mo máa dẹ̀ gbé because miss call ẹ̀ mo kàn ń rí lórí fóònù mi ni anyhow. What do you say? I can't hear you, darling. I said I don't think it's true. Hey, eh. you checking Google? Mm-hmm. Okay, check Google. Okay. Ah, mo rò pé wọ́n ní wọ́n ń send owó Nàìjíríà it true check it is there any grant from federal government? Ah. Uh-uh ayé iye ni wọ́n tún fi ṣe kíní yẹn mo rò bóyá ta ni bàbá bébí ẹ lọ́bẹ̀ lọ́ọ́ Google ayé iye ah. ọmọdé yìí ni wọ́n fi ṣe ayé iye ah. ayé yìí lè fẹ́ ṣe kíní ẹ pẹ̀lẹ́ mà mọ́mí ẹ kalẹ́ ẹ ṣe ká sùn ẹ ká sọ ọsán èrè àdúgbò yìí wọn. adúpẹ́ kéṣẹlẹ̀ kéṣẹ bí bọ́ọ̀sì ẹ̀ ṣe lọlẹ̀ báyìí ọdún wọn pẹ́ fifty fifty thousand wọn ní nàìjíríà tó tẹ̀ ní àbúrò bí ní kèsè voice yẹn ọ̀nà pín fifty fifty thousand wọn ní nàìjíríà bí náà tọ́ ìní àbírọ́. ẹni ò rí fifty bọ̀bọ̀ bá mi ò dájà rí. ẹ ẹ ilé òde ẹ̀há àbí òdo àbí ẹ̀wù ìkàrẹ́ ni amin ní ìkàrẹ́ ọbalẹ̀ndé. ọbalẹ̀ndé ni mo wà. ẹ pẹ̀lẹ́ ẹ má jẹ́ disturb ní mo rò wẹ́ bọ́ ṣe gbọ́ pé wọ́n ní wọ́n fún ọ lówó ṣé tòótọ́ ni. mi ò gbọ́ ok no problem ẹ má jẹ́ disturb ní màá pè yín padà lọ́la. Yes. ó lè jẹ́rọ ah, àwọn kò sí nǹkan táwọn èèyàn. The last one I saw this was in 2023 where they said that you should not be misled by the news going around acting crazy amount 20,000 grant to students. Okay, now it's now they say it's now 50,000 that all Nigeria for from federal government. But yeah, they are wishing it, sir, It can come to pass. When how can they be getting 50, 50,000 when the people working back, but they are not yet, their salary is not even up to 50,000? eh, I thought they were giving it now come on ọmọ tó ń pè ní lẹ́gẹ̀ yẹn kò ní ṣàkóbá wa lórí Facebook ń bì we believe ṣá aṣáájú uh, President Bola Ahmed Tinubu is going to by God's grace in fact ọlọ́run bá tú náírà ṣe gan pàápàá wọ́n lè máa fún wa one thousand dollar every day gan <laughs> àbí báwo ni kò sí nǹkan tọ́lọ́run ò lè ṣe <laughs> ọlọ́run tó kó tó dá ìkó lọ sí òní mi ìfẹ́ disturb wọn mi ìmọ̀ máa ṣe sọ láwọn sí jẹ́ ìpè wọn padà nù mi ì lọ́wọ́ wọn ṣé wọ́n ti lọ sí hospital. Ah. balẹ̀dé náà lọ́sibítù wọn wà ìwọ náà ń ṣẹ́ẹ̀kì ẹ̀ mo ní kó bá mi ṣẹ́ẹ̀kì wọn wò. Yes, one. hello ẹ̀ka hospital ṣé ti lọ hospital. ṣé ti lọ sí hospital. mo ní ṣé ti lọ sí hospital. mo ní ṣé ti lọ sí hospital ní ṣé ti lọ sí hospital wọ́ká wọ hospital. ok ṣé wọ́n fún yín lóògùn. ẹ ṣe ẹ ká yàrá. ṣé nílẹ̀ lọ ni. ok tó bá ṣe jẹ́ máa get back sí ṣẹ́gbọ́n. Thank How many cup? We must finish it o. Me? We must anything we are making now we must finish it Come mí ìfẹ́ kó ṣe kù. Ẹ̀kọ́ tí mo ṣe yẹn náà ẹ̀kọ́ yẹn o lè bá mi rìn. Ẹ má bínú mo ti gbàgbé pé mo tiẹ̀ ti wà lórí live ṣá. Mo mi mi mo. Jẹ́ n wo jẹ́ n news náà jẹ́ n news platform irú platform wa ìwọ̀n jẹ́ ká rí news nàìjíríà jẹ́ wọn news platform wo ni mo ti lè lọ ka news nàìjíríà ń sọ yàtọ̀ sí pé wọ́n náà ti wọ́n ti ń wá wọ́n ń wá kí lorúkọ ẹ̀ wọ́n ń wá yàyà bello ọmọ ẹni tó ń jẹ́ yàyà bello ó gbọ́ pé máa ń sọ̀rọ̀ yàyà bello mi <laughs> kí ni máa ń sọ nípa yàyà bello. The former governor of Kogi State Is what they said is wanted by EFCC sha anyway now. I thought they said they are sharing money. Daddy, I thought they said they are sharing money. That's why I quickly I was trying to <laughs> ah Ọlọ́run Ọlọ́run oh, and all those people dreaming is going to be I mean it's going to come to pass by God's grace. It should shall come to pass. like Brother Lágbára Christi. Orílẹ̀-èdè wa máa dára. Látọwọ́ aṣáájú President Bola Ahmed Tinubu forget ó yẹ kí àwọn ọmọ bọ́lá president bọ́lá ahmed tinubu sìn lọ́tì ẹ ti ẹ ṣàjẹ́ kí gbogbo ẹ tó ṣiṣẹ́ dáadáa ní. ẹ jẹ́ ẹ ṣèjì tọ́pìkì wa mo rò gbogbo wà ń bẹ̀ tẹ́lẹ̀ ni màá ṣèjì táìtù mi. àwì jẹ́mi kọ́kọ́ lọ wo orí gbogbo ìgboro náà kí n wo bí mo ti lè rí news kà kí n wo nǹkan tó ti ẹ lọ torí kò dáa kéèyàn má mọ nǹkan tó lọ nígboro hmm, oríṣiríṣi wọ́n ní wọ́n ń wá Yaya Bello there a there was a video today I saw Yaya Bello in the plane with some group of people <laughs> maybe ó ti fly out nìyẹn bóyá ó ti lọ ọmọ ti ṣe tán ọmọ yọrùn nìyẹn kẹ ọmọ ṣe tán ọmọ yọrùn ọmọ ṣe tán Yaya Bello is in on the run. Hey, no be small On the run, oh girl. Yaya Bello. Ah. Ẹ jẹ́ a. the news I have here is there's no concrete news like that, like that. We just said that the the rice is coming down and nobody is taking, nobody telling it. The market women are not talking now when the dollar is down and the rice is still up. They even sell uh, egg before the when the money was um, one thousand something. The egg was two eighty and the money is coming down now. They are still selling egg for three eighty. The problem of the country are the people of the country. May Almighty save us from it. Anyway, we are still praying for the rising of the economy to come back to normal and the world for Canada also. Here, home and abroad. May Almighty help us. Mm-hmm. Mm-hmm. Hey. Ẹ̀hẹ́n. Mo ka ẹ má bínú ẹ̀yin olólùfẹ́ mi ṣe wà lórí ètò yìí mo rò bóyá a máa rí àwọn news kọ̀ọ̀kan torí lórí platform wa ní ìlú Canada níbí they banned and they block a lot of news from us you know except the one for the police oh, and again it's like there's some story I'm hearing some story I'm not yet confirmed. You understand? They, I'm hearing some story. Hey, eh, hold on, oh. Let me read the English very well. Let me see, oh. I'm hearing some story because I don't know. Hold on. Eh, kill a ẹ? One person like that. Hey. Eh, mo wo kinní kan lórí YouTube lónìí ọlọ́mọ plenty ah àwọn èèyàn náà tó kàn fún mi gbà yẹn náà pa àwọn tó dẹ̀ support mi náà mi tiẹ̀ mọ̀ ó kàn sọ pé nígbà yẹn last that be two thousand and two thousand two years ago I think that person was talking about me mo kàn owó wọ́n kò suggest ẹ̀ sí mi ọlọ́mọ plenty ẹnìkan mọ̀ pé àwọn blogger ti ti lọ àwọn blogger àgbàlagbà yẹn you know nígbà yẹn blogger àgbàlagbà wà you know wọ́n jáde gbogbo àwọn oríṣiríṣi èèyàn mo wá gbàgbà tí máa wò tán nínú gbà tó ń sọ story yẹn ó yẹ kí n play story yẹn ni he was now playing the story of uh, Wasiu uh, daughter I don't want to be talking about that uh, Wasila you know ó wá sọ wípé ó wá sọ story yẹn the story was like ṣé mo ọ̀tọ̀ ní story tá a gbọ́ tẹ́lẹ̀ because ọdún bó ṣe sọ̀rọ̀ yẹn náà bí woman ọlọ́mọ plenty yẹn bó ṣe sọ̀rọ̀ yẹn ó ó sọ ọ̀rọ̀ yẹn but story tí àwa gbọ́ torí I was in America I came newly then ní America ngbà yẹn ẹ kí lorúkọ mama. ẹ kí lorúkọ I I think ìgbà wo ni adé kò ṣáà sì ju two months or three months adé America ngbà yẹn tí ọmọ kí wọ́n fi ṣaláìsí yẹn. Um, bó tí wọ́n ta gbóngbà yẹn ni pé ọmọ yẹn ó jẹ́ sickle cell bọ́n ti kọ́ tọ́lọ́ mọ plenty tí wọ́n á sọ ní story yẹn díẹ̀ wò ná bóyá mo ṣe lè rí bí ṣe wò lẹ́ẹ̀kan yẹn mo kàn ọ̀tẹ́ báyìí ó kàn kúrò ń bẹ̀ ni ní tiẹ̀ parí ẹ̀mí ìwò tán wọ́n á ní kí n ṣí ẹ̀ mo kàn rí kó disappear ni ó ti yé tolúwa ni mí bó ṣe sọ̀rọ̀ ọmọ yẹn bá mi wò ná bá mi wò iṣẹ́ fídíò kan tí mo ṣe fún Elégùṣì ní two thousand and twenty one kan ni àbí two years ago àbí two years ago tí mo sọ pé mo wọ lace kan báyìí lace cream kan báyìí. okay Elégùṣì ọba Elégùṣì okay I should spell it. Yeah tí mo ṣe fún ni o kì í ṣe lórí ẹ̀hìn o tí mo Yorùbá kọ tí wàá ti di kíní máa kọ ní Yorùbá dáadáa ìbéèrè da writing Yorùbá Yorùbá Adémọ́lá ṣọ́pa ni mo fi kọ́ nígbà yẹn àbí mo kàn kọ́ ilé ìwé ṣiṣẹ́ mi kọ́kọ́ fọ́ writing ọ̀bá. tí mo ṣe fídíò tí mo ṣe fún ni mhm. fún ni mo ṣe fún wọn. wọ́n ní iṣẹ́ tòótọ́ ni wọ́n ní Yaya Bello ti escape escape escape pẹ̀pẹ̀pẹ̀ escape pẹ̀pẹ̀pẹ̀ wọ́n ní EFCC láti fi jọ mẹ́ta náà mo rí pé bọ̀dà Káyọ̀dé èmi <laughs> èmi náà fẹ́ máa bá wọn pè ní bọ̀dà Káyọ̀dé wọ́n tẹ́ ẹ ṣe bọ́dà mi o I'm not in my account okay you do it. wọ́n ní elégùsì i mean mo ní elégùsì wọ́n ní yàyà bello sá lọ na true abi na false. ẹ <laughs> mà ti ṣe dáadáa àwọn èèyàn ti complain àwọn tèmi complain ni o. check it baby Auto Bola or Auto Success. I said the two. You know the year, no? The year ní ìwọ̀n ìgbà tí wọ́n sọ pé ọmọ tí haúsá bí ìgbà tán lọ́mọ yẹn ni mo ṣe ni mo jáde. Either on the Auto Success you find it? No, this is the one you shared. No, let me, let me see, let me see. No, not this one. This one is even two thousand and nineteen and twenty twenty one. Twenty one or twenty. Twenty one. Mm-hmm. check uh, that one is on Princess Bola. Okay, but I posted it. I even have it on this phone, but I don't know. Maybe my time delete it. Maybe the, the, I cannot bring that if the title doesn't have his name. Okay, o mo kọ pé okay o mo dẹ̀ pé mo fi Wàsíù sí Wàsíù ẹ̀dẹ̀ okay o or the son of. Uh, ọmọ ẹni Elégùṣì àti ìgbì mo fi mọ̀ pé orúkọ wọn wà níbẹ̀ mo lè fi táìtì ẹ̀ mo dàbí mo lékè mo kí wọn. I think it should be or not so so so now. because at that time àti ṣé mo ṣe wà ní àti parí court case nígbà yẹn torí ọtọbọlá yẹn ló we finish on twenty twenty two the case yẹn parí. no but not when it started. the case started on the twenty twenty one. so ìgbà tí case wà ní mo tẹ yìí in prison. I think we are guilty of the Um, But I cannot bring it out unless I have the, unless you have the date specifically. I don't have the date. Tell them what Not the year uh, and the month. I don't know the months. Ah, God. So, one ní kí lórúkọ ẹ jẹ́ torí ọlọ́run ẹ fi mí lẹ̀ ọ̀nàrẹ́bù túnjí òjò kí ló ṣe wọ́n happy birthday to my beloved wife ah happy birthday o ah àwọn ọ̀kílẹ̀ oh, lẹ́yìn ah ẹ kí wọ́n ah ok ìyàwó ah ìyàwó má ní ilé lẹ́yìn tolú hello Auto Success ẹ how are you jàre Adékúnlé. Owolabi. Tolu, you remember this man now? Abi Shebi is the one we saw on that embassy that day. Eh? Honorable Olatunji Ola Olubumi Tunji oju, This one. Oh, yeah. Shebi? Yeah. <laughs> Ìyàwó wọn ṣe bẹ́ẹ̀ dè jẹ́ ká gbé sórí jáṣẹ́. Eh? Òun ni àwọn ni ṣe mọ̀ pé ń gbà yẹn mo ti book appointment pé mo fẹ́ lọ sí ibi bẹ̀ yẹn so ṣe mọ̀ pé ń gbà yẹn àná dẹ̀ inú ọkọ̀ dàmí káàkiri náà ni wọ́n dàmí rí bòlùbò níjẹ́ yẹn so ìyàwó wọn is forty years press release túnjí òjò let me read where is my glasses okay. Adékúnlé Adékúnlé Ajásin ó ní Auto Success ṣé Auto Success ni ẹni tí mo Auto Success ọlá good evening my sister how is my baby girl Olúwakẹ́mi Àlàbí ah we are fine o ẹ ṣe the minister for of interior honourable okay interior oh ìyàwó wọn ni ó tẹ àwọn ok minister for ó yẹ kí n tẹ interior jẹ́ máa tẹ̀ ma, máa follow page wọn sìn so a máa bá wọn ok ok sis àwọn ti pẹ́ tíyàwó wọn ti ṣe birthday àmọ́ mórí ṣé ìyàwó wọn ni wọ́n gbé sórí atúwájú yẹn àbí ó ṣe celebration ok happy birthday o ok o happy birthday o happy birthday ìyàwó honourable minister wa honourable. Mm. àmì mọ bí ìtẹ̀ kọ́kọ́ gbà tí mo kọ́kọ́ ṣe ìwojú wọn ni mo ṣàwò pé honourable wo tún rèé lọ́gà o happy birthday o <laughs> wọ́n ní the game is over the money making game is Okay. Those people making money on the issue of ẹbí bẹ́ẹ̀ de jẹ́ ẹni tó ń fọ́lò ilé náà ká máa bá wọn ká stories yìí eh, it's good o we be follow let me follow this ṣé mi follow page wọn tẹ́lẹ̀ ni I should follow this page yes I follow it now I follow the page now so I'll be able to be seeing the news it's also part of it's like also news of Nigeria passport irú bíbá yìí sí lẹ́mi tiẹ̀ sí we be able to even have if you have any complaint we be able to send a eh, message ni àbí wọ́n dẹ̀ ni wọ́n ṣiṣẹ́ dáadáa gbogbo àwọn tó kó sí aṣáájú God bless you daddy wọn ò tí ì mọ̀ kankan <laughs> so pẹ̀lú gbogbo pẹpẹ all this pẹpẹ pẹpẹ and all kí ni wọ́n pè náà what do they call it oh god táwọn èèyàn bá ti ń eh? ẹ kí lorúkọ ẹ o mo sọ fún wọn níjọ́ yẹn pé president wọ́n sọ wípé Nigeria constitution is different from my personal relationship if you are used to aṣáájú or you know people in power and you want to be behaving like wọ́n ṣe máa ń ṣe tẹ́lẹ̀ yẹn <laughs> tó bá gbọ́ pé omi tuntun ti rú ẹja tuntun ti wọnú ẹ̀. Mm people are complaining now eh we are the people are broke all the money ṣe bí bẹ́ẹ̀ ṣe jí dáwà dúró ti pẹ́ táwa wà nínú ilé tó yẹ pé iṣẹ́ tá a bá ṣe ọlọ́run jó tó wá jẹ ó ti yé bẹ́ẹ̀ yẹn ẹ tí àwọn èèyàn ti parí sí they are broke here they are not because they say they, they should not be spending money for them eh, I, I, the money when they call you to do party are they not paying money they are paying you money now they are paying money is it not money they hire they hire they pay you money before you come you go there to sing àbí ṣé ẹ̀rẹ̀ tí a ṣe tán ẹ̀ ní rìsáàfù ni ẹjọ́ àfáriwo ń bí o àfáriwo wúde wúde sùsù wúde yan wúde ta ló ń pariwo you never see anything you know how to do wicked people you know how to <laughs> how to wicked people ẹ ti láìkí corruption gan <laughs> wọ́n ní àkókò kan ń bọ̀ a máa fọ́ àjàgà náà a máa bọ́ kúrò àti máa fọ́ dànù kì í ṣe pé wọ́n ò ní bọ́ àjàgà yẹn kọ́kàn lọ fi kọ́ wọ́n máa fọ́ gbogbo àjàgà ni. mo ti kí wọn mo ti kí ìyàwó yín o happy birthday mo lórí platform yẹn àwọn èèyàn celebrate wọn gan o that's good ẹ ṣiṣẹ́ tó dáa honourable minister this weekend okay mo ti follow wọn minister of interior interior and decoration náà ni yeah no problem i dey follow yín mo dẹ̀ máa tiẹ̀ nídìí yín lẹ́nu ọjọ́ mẹ́ta yìí I will need you I as in tàbá bó bá ṣe rí a máa ẹ mọ̀ pé ọlọ́run dájú mi ah láì kéèké púpọ̀ <laughs> but a máa ń ṣe it's good orílẹ̀-èdè wa yẹn a máa jọ ṣe ni hmm, a máa jọ ṣe ni something is born here. Eh? Me more is like uh, you cooking rice? Yeah. It's not born you just explain. ẹ̀hẹ́n ká lọ sí orí àwọn. want, They said it's not good for somebody to be eating online. I am seriously hungry, actually. àwọn èèyàn fẹ́ lọ́ máa fi ìdọ̀bálẹ̀ wọ́n fẹ́ lọ́ máa fi bribe dáàdì mi nílé wọn ò gbà ọ̀dọ̀ <laughs> but you know what Nigeria constitution is different for uh, personal life O Tony, O Tony, oh, people taking people for granted <laughs> Ah, if òdòdó gan ó yẹ go wọ́n sì máa wá owó lára owó tó ń jí gbèyẹ ni tó ń mama ko kó owó gbogbo àwọn ará Kogi state ló ń lebi pa they are hungry they hungry there wọ́n á ma kogun jalu? jàlú pẹ̀lú gbogbo owó náà ti jí da gbogbo facebook máa sponsor ogun tàwọn èèyàn dàdúgbò òru gbogbo ìlú ah! wà máa gbọ́ bí wọ́n ti kógun wọ́n máa kórin ìjà olóró wọlé báyìí ní lórí owó tán jí nàìjíríà lórí owó nàìjíríà tó ń jí kó anybody nítorí ṣe ti yàyà mélòó yìí surprise me tó bá gbọ́ pé surprise me tó bá gbọ́ pọ́rọ́ yàyà mélòó surprise me ọ̀dọ́ owó ti wà ní kóòtù tipẹ́ ìjọba tó lẹ̀bọ̀ tí wọ́n ní àyè láti sọ pé yàyà mélòó má sàpamọ́ o ṣé ọmọ gbogbo àtàfi ń sọ̀rọ̀ ẹ̀ ń bíbà náà ó kúkú mọ ojú tó pa ń bí náà má sàpamọ́ o kẹ́ ẹ fi kékeré kẹ́ ẹ fi ọmọdé ara kẹ́ ẹ wá máa fi yẹn kó owó owó tí yàyà bello kó ó ga ju wọ yàyà bello lọ́lẹ̀ tó bá gbé yàyà bello kó gbé yàwó ẹ̀ kìíní ìyàwó méjì àwọn ìyàwó ẹ̀yìn wọ́n ń dán bí gíláàsì owó nàìjíríà ni <laughs> wọ́n máa dán gbinrin àwọn ọmọ wọn báyìí wọ́n máa sùn sórí owó báyìí ni ọlọ gbogbo àwọn tó wà ń sọ̀rọ̀ á di ẹjẹ̀ sọ fún yín kì í ṣe kò ń ṣe EFCC ni ò fẹ́ mú Yàyà Bello àwọn tí Yàyà Bello fún ní bribe tó wà ní sọ̀rọ̀ àdé aṣíwájú àwọn ló fún tó bá ti ṣòfin sìn bóyá tó bá ti fẹ́ ṣòfin kan àwọn tẹ́ bá ti funra sí dádì <laughs> ẹ máa ní kan yẹra fún yín <laughs> bẹ́ẹ̀ ni àwọn tẹ́ bá ti funra sí pé wọ́n lè jà bí táwọn ìbá ti fẹ́ tó lè máa ṣèké before the time ẹ lè ní kan máa yẹra fún yín tẹ́wá pé tẹ́wá pé olófòófó yẹra a fẹ́ sọ̀rọ̀ tó máa torílẹ̀-èdè wa ṣe olófòófó yẹra ló ti yẹ yí ọ̀rọ̀ àwọn náà fẹ́ sọ hmm. ṣùgbọ́n wọ́n wá sọ fún yàyà Bello pé Stanley wọ́n ti ń bọ̀ wọ́n ti ń bọ̀ wọ́n ti ń bọ̀ wọ́n bá gbé ọ bọ̀tì àyà náà ti ṣe kí ni ó ti fún ẹnìkan brian gbogbo yìí ilẹ̀ máa gbà yàyà Bello tó bá kó owó yẹn wá with confidence they be going now ma wí pé what is going to happen ta ló fẹ́ mú àwọn owó yẹn náà tó bá tún sọ wọn á tún lọ fowó yẹn máa sponsor ogun tiẹ̀ àwọn èèyàn méjì tó ti sọ ẹ̀mí wẹ̀nu owó tó ń jí owó nàìjíríà tó kó náà fi sponsor ogun ti nàìjíríà ní nàìjíríà fi ní gbogbo ọ gbogbo trouble ti nàìjíríà lọ nínú ẹ owó nàìjíríà náà fi sponsor ogun ti nàìjíríà <laughs> it is well please give, give your mommy water tolúwa lọmọ mi jésù tó fi olúwa ṣe fún mi ọmọ tolúwa fi rẹ̀ lẹ́kùn jọ́ torí ọlọ́run fún mi give your mommy water to drink God bless you darling. so ẹ̀yin tó kù tẹ ìkówó jẹ tí ọkàn sì balẹ̀ pé nothing go happen no be baba dey no be àwa kìnnì kan ó ti yé yín all of you go vomit am tó bá gbọ́ pé you go vomit am you go vomit am you go vomit am <laughs> wọn fún mi lówó rí bíbá yìí wọn fìyà jẹ mí sà ah, kò kú lè dùn mí kò sí nǹkan kan tó ń ṣe tí ẹ lè go through problem kò dùn mí kì í ṣe ṣe problem a fẹ́ kí nàìjíríà káwa tí a bá dẹ̀ lè kó jẹ́ tá a dẹ̀ ní èèyàn yàtọ̀ sọ́lọ́hún ká lè rìn tó ti yé ẹ̀ẹ́ kí àwọn máa kówó ìlú kó tún máa fi sponsor ti innocent àwọn èèyàn tó bá ti jẹ́ innocent person we cannot move torí ẹ̀ ni wọ́n ti sọ pé káwa ah, idán lọ o ọlọ́run ló ní mo ní wifi ìbá máa dùn mí ni ṣìn ìbá máa dùn wá ni ah, ah. mo sì ń gbọ́ news kan mo sì máa gbọ́ dáadáa màá kà dáadáa náà òun dà jẹ́ tí wo ná bí mo ti rí lè pé wọ́n náà fẹ́ crash àwọn kan náà àwọn jẹ̀wọ́ náà ah! ọlọ́run ṣeun àdúpẹ́ fún ọlọ́run ta ló tún sẹ̀dẹ̀lẹ̀ royalty and loyalty royalty and loyalty. tó bá rẹ̀ rẹ̀ lẹ̀ wá ọkọ mi lọkọ mi èmi nìyàwó ọkọ mi. mi ò wò pé mi ò ní lọ́mọkùnrin but ọlọ́run nínú àánú ẹ̀ nínú ọlá ẹ nínú ìfẹ́. ó fún mi láwọn ọmọbìnrin mẹ́ta. kò tí ì olórí Sekinat mo tún ti já síbò mi mo kàn tún fẹ́ tẹ fóònù mi bá torí elégùsì pẹ̀lú olórí beautiful olórí wọn ilẹ̀ ò tí ì ṣú ọmọkùnrin o máa gbàdúrà fún yín ọmọkùnrin kí ni èjì yẹn ti wọ sixty ni kí ni èjì yín ẹ ká mọ́ra kẹ lọ bọ́kùnrin sí twins gan ló máa wá this time around wọ́n ṣe náà. Ah, ẹ ní lọ gbé kínní ẹ kàn máa relax ní owó dẹ wáyé fà ọkùnrin kò lè wá báwo ni mo gbàdúrà fún yín ó yá olórí ṣèkí náà tó elégùsì ó yá lọ bí ọkùnrin méjì ah, ẹ jẹ́ àgbọ́ kínní yìí ohun ó ṣe bákan àwọn kọ́ni mi ìwà wọn lọ́bọ̀ tí mo ṣe fẹ́ sí fóònù mi sìn wọ́n kò sọ jẹ́sẹ̀ sí mi ní jẹ́ kí n wò gbọ́dẹ̀ rí ojú beautiful ojú ni. ọmọlúwàbí kan bíire ẹ gbọ́dọ̀ rẹ̀ rẹ̀ ń o bá lówó kò nọ́lá kò ní gbogbo ẹ̀ tó bá rẹ̀ rẹ̀ wà á dé ní yẹyẹ. ọkọ mi lọkọ mi èmi nìyàwó ọkọ mi ah, ah. mi ò wò pé mi ò ní lọmọkùnrin mm. but ọlọ́run nínú àánú ẹ̀ nínú ọlá ẹ̀ nínú ìfẹ́ ó láwọn ọmọbìnrin mẹ́ta pé wọ́n lọ́ba dé wọ́n fẹ́ jọba obìnrin ò lè jọba. ẹ ah, náà ẹ dúró ẹ this was oh, kíní wà nínú àwọn nǹkan tí mo kọ sílẹ̀ pé mo fẹ́ ṣe ní àná yes mo yìí ṣe because mo máa ń pàìlì ó ní appropriate time tí bá ti pray sí àwọn kọ̀ọ̀kan tán màá ṣe wá sọ sí ẹ jọ̀ọ́ sà ní orílẹ̀-èdè nàìjíríà ṣe rí constitution tí alára àwọn òfin tí à ń lò lórílẹ̀-èdè nàìjíríà ara òfin tí a gbà láti ọ̀dọ̀ àwọn kí lorúkọ wọn ni united kingdom tó ti yé obìnrin dẹ̀ ló ń jọba ní united kingdom àti obìnrin àtọkùnrin ló ń jọba ní united kingdom aṣíwájú is a good man ṣókì elé àbólóbùkù ni dúró má jẹ́ ń bú ẹ o kí ló kọ síbí ṣe good man ó lè ní wọn orí ẹ ti burú ni má jẹ́ ń bú ẹ o má jẹ́ ń bú ẹ o Olúwakẹ́mi Àlàbí má jẹ́ ń bú ẹ don't ever in your life rude to my daddy níbí báyìí tó bá ti ṣèdájọ́ àwọn èèyàn tán fúnra wọn dáàdì fúnra wọn ìmọ̀ ṣèdájọ́ tara wọn tó bá ti yẹ má wọrí ẹ ṣáà máa wo gbogbo ẹ̀ bó ṣe ń lọ ṣó ti yé yín everybody torí ní nàìjíríà nígbà tí wọ́n gbé nàìjíríà sọ́wọ́ wọn pé kí wọ́n break record kan dẹ̀ to kẹ́yà ayé everybody túnṣe kó gba àtúnṣe ni kì í ṣe pé wọ́n ò bá yẹ anybody jẹ́ kó lè nàìjíríà lè túnṣe kó lè wà ní àtúnṣe tó bá dẹ̀ ti wà látúnṣe ẹ̀mọ̀ kan ayé gbogbo ibẹ̀ máa ṣẹ́tù ni. àwọn òtún rèé ariwo ayọ̀ ló máa ń gbọ́ lága àwọn olódodo jẹ́ ń ṣe èlé bó mo fẹ́ ṣe èsì báyìí sí ah, mò ń bọ̀ ni màá gbé sórí ọ̀dọ̀ mi o ẹ má bínú olórí ṣèkí tẹ́ bá ti rí lórí ọ̀dọ̀ mi ah, send ẹni akíní ẹ̀ ti lọ jẹ́ ìwò ló pè mí ẹjọ́ ẹnìkan ó pè mí sínsìn Quebec Montreal Quebec no no no forty seventy ṣẹ́ni ẹ̀ náà kan. Hello? Yes, you call my number. Who is this, please? Pardon? Yes, you call me. Non, trompé okay, numéro. Ok, merci. Ó kàn pè mí wò ni, ẹni tó pè mí ó dẹ̀ nínú. Bí òun ṣe bá pè mí, báwo òun àbí miss call ẹ̀kọ́ rẹ̀. Òun báwo ni ó kàn ní kó pè mí wò ni. Wọ́n fẹ́ kí n sọ̀rọ̀ ẹ̀ ni, wọ́n fẹ́ kí n sọ̀rọ̀ yẹn. let me share let me mi ìfẹ́ sọ̀rọ̀ kìíní yìí o. So ní tí mo fẹ́ sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó wà nínú torí ní ọjọ́ wo ni few days ago I was praying and I heard I mean I got the inspiration and mo dẹ̀ sorry several times and uh, for that also it's causing a lot of um, there's nothing wrong in kóbìnrin kó jọba ní orílẹ̀-èdè Nàìjíríà kò sí nǹkan tó wrong ó kàn jẹ́ pe. in our uh, ní orílẹ̀-èdè wa yẹn a ní wọ́n rèsọ ọkùnrin dáadáa wọ́n wọ́n gbé ọkùnrin dáadáa dáadáa jìnnà sórí obìnrin ṣé ti yé they even before kí bible tó dé ọdún bíbélì náà sọ bẹ́ẹ̀ fún wa pé ọkùnrin ló lórí obìnrin bọ́n wọn sọ fún wa pé ọkùnrin ju obìnrin lọ ṣùgbọ́n tí ọkọ bá tí obìnrin àti ọkùnrin bá ti jọjọ wa papọ̀ tí ọkùnrin àti obìnrin tó bá ti jọjọ fẹ́ra wọn then you can submit to them but tí wọn bá ti ṣọkọ àtìyàwó tó bá jọ jókòó síbì kan jẹbi wọn lè jẹ ikú ọ ọ̀rọ̀ tí eléyìí bá sọ the other one náà ó lè sọ àṣẹ tí eléyìí bá pa tó bá jọ wà nípò agbára obìnrin náà lè pa àṣẹ tí obìnrin náà bá pa tọkùnrin bá pa so but ní tó bá make ọkùnrin separate tó dẹ̀ máa make one different náà ni wípé tó bá jẹ́ pé wọ́n ti submit wọn sunday or maybe you are working for them or you are they are not even if they are not your your leader tóbìnrin náà bá jẹ́ leader àbọ́kùnrin you should respect those ones tó bá lead ẹ̀ but ọkọ gógó lójú ìyàwó lọ but apart from that tí èèyàn bá jọkọ àtìyàwó I think they are all equal so èyí tí mo fẹ́ sọ nísìn náà ni pé ọ̀rọ̀ ọkùnrin kò ṣe ọkùnrin ó ti ń ṣẹlẹ̀ gan-an ó bí ọkùnrin kò bọ́kùnrin ó máa ń ṣẹlẹ̀ gan-an ní society wa ok so mo ti sọ rí bí eré mo dẹ̀ tún sọ bí serious kinní because àwọn story yẹn náà ti ṣẹlẹ̀ sí wa rí like èmi gbà tí mọ̀mí mi ti most of the time kẹ̀dẹ̀ rèé obìnrin tí àwọn obìnrin ọkùnrin yẹn bá fẹ́ tán fẹ́ràn gan ṣòtì yẹn mẹ́ẹ̀ẹ́nà máa ń fẹ́ kó bí irú kind of tán bá ṣàlàyé fún ọlọ́run pé ọlọ́run mo fẹ́ bí ọkùnrin mẹ́ta o obìnrin mo dẹ̀ fẹ́ kó bí ìyàwó mi mo fẹ́ kó bí ọlọ́run ó lè má jẹ́ ó lè má gbà ó ṣẹlẹ̀ sí ehm, Jacob òun wà tó fẹ́ Rachel àti layer ẹ rí pé layer bímọ ó bí oríṣiríṣi kò hide ẹ ti understand bẹ́ẹ̀ yẹn but nǹkan tó expect àti even nǹkan bó ṣe fẹ́ spend life ẹ̀ pẹ̀lú Rachel kò possible fún that one loss ó loss ayé ó loss ó sẹ̀mí ẹ̀nù you understand me so ìtẹ̀mí kan fẹ́ sọ nísìnyí kí àwọn kan náà tó débẹ̀ irú àwọn ìlú UK àti àwọn ìkọsíyàn tá ń lò um, àwọn tó colonize wà nìyẹn UK colonize Nigeria yeah. àwọn constitution wọn òun ni majority là ń lò bí pátá wọn ni so pátá wọn ọkùnrin jọba obìnrin jọba ń bẹ so ní Nàìjíríà náà tá bá no mean. ní like kìíní delete your comment I don't don't abuse my daddy on this platform okay and you don't have any right to abuse anybody here okay uh-huh. so please i don't want to i don't want to be rude and i don't want to block anybody because ọmọdé gbọ́n àgbà gbọ́n la fi hmm. so èmi àti. ní ìlú òyìnbó ẹ rí pé ńgbà tí ọba àwa queen ńgbà tí wọ́n tí wọ́n tí wọ́n ti kú ọmọ wọn ọkùnrin jọba obìnrin jọba ọkùnrin jọba nílùú òyìnbó obìnrin jọba ọkùnrin jọba so the same thing ó lè ṣe kíní yẹn ló ti mọ́ wa lára dé pé ipò tó bá ga tó ga tó ga wọ́n máa ń fẹ́ deny obìnrin from it in our system mi ò sọ pé obìnrin bad ọ̀bọ̀bìnrin torí mo máa ń sọ pé ọkùnrin ló wicked ju ọkùnrin ló ní crime ju ọkùnrin ni tòótọ́ ṣùgbọ́n tóun fi bá wà ní orílẹ̀-èdè tí obìnrin bá jọba a ti mọ̀ pé nǹkan tá à ń ṣe leléyìí òfin wà ẹ̀tọ́ náà sọ́kùnrin náà bá jẹ òfin wà but kó fún wa ní òfin yẹn kí wọ́n implement ẹ̀ sínú àwọn àṣà wa láti jẹ́ kí obìnrin náà kó lè máa jọba I remember nígbà tí bàbá mi tí bàbá mi fẹ́ màmá mi so bó ṣe ń retí pé kí màmá mi tí màmá mi ṣe lóyún she wants my I mean not she he wants my mommy to have a boy ṣe mọ̀ gbogbo ilé ọba yẹn ọkùnrin ni wọ́n máa ń ọkùnrin ni and because they are just like the same goal ni gbogbo wọn tí ó bá bí ọmọ púpọ̀ báyìí sí ọkùnrin gbogbo ọkùnrin ni wọ́n máa ń wá nílé ọba ọkùnrin ni torí ẹ̀ ní tí ọba gan ò bá wà kẹ́fù ọba máa gbé ọmọ tí ò ń ṣe tiẹ̀ ó máa gbé wá sínú ilé ọmọ tí ò ń ṣe tiẹ̀ ó máa gbé wá sínú ilé torí pé ó ń wàwákùwà ó ti yé bẹ́ẹ̀ yẹn so tóbìnrin bá ń jọba tọkùnrin bá ń jọba ní orílẹ̀-èdè nàìjíríà kò ní sí problem púpọ̀ be looking for baby female male, male child he has caused a lot of problem nígbà yẹn tí mọ́mì mi ò bí obìnrin àmì tó bóbìnrin ẹ mọ̀ nǹkan tí dáàdì mi ṣe kò fún mọ́mì mi ní grace ó sáré lọ wá o because ó ń wá fọnfọnfọnfọn ní because at that moment yẹn wọ́n believe pé gbogbo wọn ṣáà nílé ọba because wọ́n believe pé ó máa jọba òun máa jọba ń sìn àwọn máa jọba ọmọ tó máa tún bí náà bó ṣe fẹ́ràn màmá mi ó gbúdọ̀ jẹ́ ọkùnrin tó lè jọba ẹ tán ní sáà so gbajúmọ̀ mi mi ò bí ọkùnrin dáàdì mi kàn sáré bẹ́bọ̀ta ni wọ́n gbé ọmọ kan wá fún lónìí ah, ọlọ́run gbọ́ ọmọ yẹn ọmọ àlè ni I tell you adéọlá òun ló ní ilé tí ilé bàbá mi tí mo ní mo fẹ́ tún kọ́ lẹ́nujọ́ mẹ́ta nígbà tí mo dé Canada tí mo wá ń ṣe òun ló lọ gbé ta táwọn APC kan náà ra ah APC ṣe mí o ah tí trọ́bù bá dé báwọn èèyàn mo máa rẹ́rìn ni mo máa sunkún o wọ́n lọ ra ilé yẹn wọ́n dẹ̀ lọ fowó tan bọ̀bọ́ yẹn wọ́n dẹ̀ lọ ra ilé yẹn lọ́wọ́ APC náà níjọba tó lọ yẹn kì í ṣe léyìí o wọ́n lè ṣe wọ́n lè ṣe wọ́n lè ṣí fún mi ìjọba yìí torí kì í ṣe pé bóyá wọ́n like mi personally but ẹ mọ̀ nǹkan kì í ṣe pé wọ́n like mi personally but ẹ mọ̀ nǹkan òfin máa wà wọ́n mọ̀ pé you should not just write people because don't write people because one wà lesser than you or they don't have money like you or one ò ní kíní ìtú or obìnrin pé don't write them òfin wà that's why you see abroad people tí ò léyàn àti tó léyàn wọ́n yìí máa ṣe ní ẹ máa rí wọn èyí àwọn èèyàn tí ẹ̀ ń kó fámìlì jọ yẹn but ní nàìjíríà tó bá tó bá ti rérò lẹ́yìn èèyàn kò dẹ̀ rí pé àwọn kan gùn sókè báyìí orí wọn wọ́n gbọ́dẹ̀ ń gbórúkọ wọn káàkiri yan sami people don't respect you even àwọn tó máa ń gbórúkọ wọn yẹn gan kó tiẹ̀ máa ṣe nǹkan burúkú they just believe it's up there ìwà tó ń wù tí ò dáa kò kàn wọ́n yan ọ̀dà sami ẹ bá wa implement ẹ̀ sí kóbìnrin máa jọba kọkùnrin máa jọba ní orílẹ̀-èdè nàìjíríà kò ní sí wàhálà púpọ̀ tó ṣe nínú ilé bàbá mi yẹn bàbá mi bó ṣe jáde ọmọkùnrin tó lọ gbé wá yẹn kò ń ṣe ọmọ bàbá mi ọmọkùnrin yẹn kò ń ṣe ọmọ bàbá mi ó ti fẹ́ da gbogbo ilé ó da gbogbo lérú gbogbo nǹkan báyìí ni ló ṣe hmm. gbogbo ìka ayé yìí ló ti ṣe fún àwa yìí bọ̀bọ́ yẹn kò ń ṣe ọmọ dádì mi ṣé mo pé ọkùnrin máa ń kọ́lé bàbá ẹ̀ mi èmi ń kọ́ ilé yẹn ṣe mo pé mo wá fẹ́ ilé bàbá mi kan mo fẹ́ tuwo mo tuwo mo wá fẹ́ tukọ́ wọ́n de ti bẹ̀rẹ̀ ṣe ló lọ gbé ta kò dẹ̀ sọ fún mi àtowó tí mo ná síbi àti gbogbo ẹ̀ wọ́n dẹ̀ ó dẹ̀ gbé owó yẹn nìkan ó dẹ̀ dá gbé ṣọmọ bàbá mi ni kò ń ṣòun ló bì í ó dẹ̀ mọ̀ pé ibẹ̀ iwájú ilé ni wọ́n sin inú ilé ibi iwájú ilé yẹn ni wọ́n sin bàbá mi sí tó bá jẹ́ ọmọ bàbá mi o ma túbẹ̀ ṣe ni bọ́dún tó pé kò ń ṣe ọmọ baba tí ń gbà yẹn mi dere e mo si oṣù tó gbà mi tí wọ́n bọ̀ bọ́ yẹn mi three months ló gbà lọ́wọ́ mi bí màmá mi ṣe ti bí mo báyìí tán ti pé màmá mi ọmọ yẹn ọmọ yẹn kì í ṣọkùnrin ó fẹsẹ̀ síta ìyá tó wá bí ó wá jẹ́ àáfàá ni bàbá ìyá ẹ̀ ìyá ẹ̀ wá jẹ́ ọmọ kàrẹ́ my mommy, she's not from Ìkàrẹ́ so so so ó wá lọ bó ṣe tẹsẹ̀ síta ọmọ tó gbé wálé Tolúwa ni mí o Jésù tó fún mi. Yes á ah, ebi dẹ̀ ń pa mi gan mo dẹ̀ máa pẹ́ lórí ṣáàtì wọ́n dẹ̀ ní kí wọ́n máa jẹun lórí ṣáàtì mu. they said the people should not be eating on the live chat but people are eating on the live chat. Eh, you want to serve me? Yeah. just give me egg má fún mi chicken fún mi ní egg no give me egg you can give me some um, yeah I'm hungry. Eh, Tolúwa ni mi o. Yes. You know Baba Oyibo? Baba Sunlade? Your brother? Don't call him my brother. Oh, sorry. He's a he's a bastard. I'm sorry. It's not my brother. Yeah. The mother doesn't know. Kò mẹ́tò bí fún. Tó bá gbọ́ pé ta ni bàbá ta ni bàbá Déọlá ta ni bàbá mi. It's not my daddy. No. But then because of their belief. So, wọ́n bá ti gbégbé gbúgbé wá fún un ìtí lónìí wọ́n lọ́mọ mélòó tí kéwọ̀n kó lọ Ghana tó lọ ṣe blood test fún mẹ́ta àbí mẹ́rin péré ni out of ten the six remaining six is not for them it's not for him <laughs> he has a lot of àwọn ọmọ tí kì í mú o ẹyọ kan lèmi ti rò pé wọ́n sọ pé ó jẹ́ tí òun ṣọmọ ìgbà gbogbo bọ̀ tó ró sọ because ìdè we know gbà tó ti tó fẹ́ ṣe kíní yẹn gan kò ṣe ó dẹ̀ pé ó kó wọn lọ Ghana ni Ghana ni wọ́n ti ní ṣé wọ́n ní wọn kì í ṣe DNA test ní Nàìjíríà ni tó fi jẹ́ pé Ghana ni wọ́n kó wọn lọ tán lọ ṣe DNA test. Okay, I want to ask you something. Do you remember the scenario of the the one he did last before we coming to Canada? Can you tell? Do you remember? ọ̀rọ̀ ọ̀rọ̀ tí sí bọ̀bọ̀ yẹn ṣe fún wa you remember it n tí ọmọ àlè lè ṣe nílé ẹ jẹ́ a sọ fún yín ọmọ Hmm. sign dẹ̀ ni wípé ṣé n sọ kọ́kọ́ fún ẹ tí èèyàn bá gbé ọmọ àlè wá fún ẹ sign ni wípé ẹni yẹn tó bá lòun lọ kò love ẹ ṣó ti yé sign ni wípé kò love ẹ ó kàn ò fẹ́ fi ọmọ yẹn kọ́ ẹ lọ́rùn because you baby your name maybe because of your name you can take care of the child àbí kó máa fi ẹni yẹn pè òun or kó fẹ́ marry for by tipátipá. Tolú ọ̀rọ̀ tí tó ṣe fún wa yẹn lára ọ̀rọ̀ tí tó ṣe fún wa yẹn ṣó ń gbọ́ can you say if you remember few of it can you you won't want to talk about it why now abó ti gbàgbé sọ fún wa sọ fíù nǹkan tí ẹ ẹ̀sìpẹ́rẹ̀ tó ọ̀rọ̀ yẹn ọmọ àlè lára àwọn nǹkan tán lè ni ọmọ àlè á máa kọ ọmọ ọkọ tó bá so don't bring things ìtì má fi pa wá nǹkan kan tí ò bá ń ṣe má fi pa wá nǹkan ilẹ̀ àánú olúwo kì í ṣe o. nílùú hmm. òyìnbó yìí ní ayé tí a wà ń sìn táwọn èèyàn bá pé sixty years wọ́n lè bímọ wọ́n sì lè bí ọmọ that kind of irú ọmọ tó bá fẹ́ o lè bí ọlọ́run gbọ́ a tún wá méjì méjì lẹ́sẹ̀ rí pé of recent gbogbo àwọn tó ń bímọ àwọn celebrate ẹ máa rí two two two two two two you understand me because tọmọ mi ò bá sí ní orísun ẹ tí ò bá sí lórísun ẹ ó lè cause problem tí ò bá jẹ́ orúkọ orúkọ ẹ̀ orúkọ bàbá ẹ̀ ó lè cause problem. ẹni tó bá dẹ̀ gbé ọmọ àlè wá fún ẹ àjàjà ìyẹn tẹ́ ẹ bá ní ọkọ ẹ dẹ̀ níyàwó sílé tó yẹ pé tó wà lọ ṣe DNA test pé ẹ marry ẹ wá lọ ṣe DNA test ọmọ yẹn it doesn't belong to you tó let me deceive you obìnrin tó bí ọmọ yẹn kò love ẹ. gbàdíje gbogbo rape if a, man, a woman love a man if a woman love a man ara ẹ̀ máa jẹ́ èèwọ̀ fún ọkùnrin míì nígbà tó bá yìí fẹ́ I tell you mi lè sọ tẹ́lẹ̀ mi but experience mi mo fi ń sọ̀rọ̀ hmm. <laughs> èyàn ò lè love orí èyàn ò lè sin ọlọ́run pẹ̀lú mámúnì papọ̀ ọkọ àti àlè ọkọ jẹ́ bí ọlọ́run àlè jẹ́ bí mámúnì Tolu, fún mi ní story yẹn náà kó bá dàbí pé bóyá kó kàn sọ kó kàn sọ ẹyọ kó kàn sọ bóyá bóyá sentence kan. Oh, they took us to the forest and then after. Eh? I said the, the driver he sent to us took us to the forest at like 12 a.m. and then dropped us off when something. Then, yeah. They take us to the forest. Now, let me see. If it was somewhere, let me tell let me now tell you. In tí ọmọ ọkọ lè ali. I mean, in tí ọmọ in tí omo ọkọ ọmọ ọkọ a máa ṣe dáadáa ó ọmọ àlè ní tó máa ń ṣe fún ọmọ ọkọ kò ní nǹkan tó máa ṣe ju pé kó pa ọkọ ọmọ ọkọ lọ kéènì gangan ọmọ àlè ni ó pa ibẹ̀ o. this my this um, Adéọlá lórúkọ mi ìfẹ́ pè ń brọ́dà mi ìfẹ́ pè pè kò pè mọ́ra mi yes. three months ló gbà lọ́wọ́ mi three months ló gbà lọ́wọ́ mi màmá ẹ̀ ọ̀tọ̀ bàbá wọn ní bàbá kan ló pawọ́pọ̀ bọ̀ kì í ṣọmọ bàbá mi. ìgbà tí mo bẹ̀rẹ̀ sí fèrè bọ̀bọ̀ yìí ìgbà tí mo bẹ̀rẹ̀ sí fèrè gbogbo nǹkan burúkú tó ṣe jẹ́ ká kọ́kọ́ gbọ́ ti olórí ṣèkínà tìǹú kí n tó sọ sórí yẹn mi ì lè gbàgbé ẹ̀ náà remind me if i'm tó bá fẹ́ tó bá fẹ́ escape mind mi ok. remind me tó bá ti fẹ́ escape mind mi mo fẹ́ gbọ́ kínní. ọkùnrin lè dúró táwọn ọmọ mi ò lè dúró. àjọ ọmọlúwàbí tó bí re mo gbọ́dọ̀ rẹ̀ rẹ̀ ń bẹ̀ ò bá lówó kò nọ́lá kò ní gbogbo ẹ̀ tó bá rẹ̀ rẹ̀ ńlẹ̀ wá dé ní yẹyẹ. ọkọ mi lọkọ mi èmi nìyàwó ọkọ mi mi ò rò pé mi ò ní lọ́mọkùnrin but ọlọ́run nínú àánú ẹ̀ nínú ọlá ẹ̀ nínú ìfẹ́ ó fún mi láwọn ọmọbìnrin mẹ́ta pé wọ́n lọ́ba dé wọ́n fẹ́ jọba obìnrin ò lè jọba but kò síbi tí ọmọkùnrin lè dúró táwọn ọmọ mi ò lè dúró ọlọ́run ti fún mi ní um, sùúrù àti ìfaradà láti kékeré mi ọkọ mi mọ̀ pé mi ò ń dà wọ́n láàmú lórí olóbìnrin dé tó mọ̀ mọ̀ pé wọ́n nífẹ̀ẹ́ mi dọ́kàn wọ́n dẹ̀ fẹ́ mi ṣíwájú so kò sí ẹnì kankan tó lè wà tó lè lè mí àbí tó lè jẹ́ kí n máa wò ó pé kí ló ń ṣẹlẹ̀ mo dẹ̀ mọ̀ páwọn náà mọ nǹkan tó tọ́ àti nǹkan tó yẹ so kò sí nǹkan tó ń bà mí lẹ́rù èmi ò ní wàhálà kankan pẹ̀lú irú yẹn because mo mọ̀ pé ayé mi èmi ni kò sẹ́ni tó lè gbà. ó kù wá obìnrin kìíní ní ayé pé ọkọ̀ ara.

ọlọ́run elédùnmarè gbọ́ kí n tó gbọ́ kínní ó wà nínú àwọn list because mo máa ń ṣe àwọn nǹkan kan sílẹ̀ tó pé at the appropriate time I pray towards whatever I'm doing and I will talk about it okay láti bí ijọ́ mẹ́ta ijọ́ wo nínú I think on Tuesday. torí ẹ nígbà tí mo máa ń love láti máa ṣe ọ̀rọ̀ nínú kí n má wà lórí bẹ́ẹ̀dì ó lè jẹ́ pé wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé inspiration ìran fún mi tí mo sùn tí mo jí tabadẹ̀ ní ká máa kọ gbogbo nǹkan tá a bá rí sílẹ̀ tí bá fi gbogbo inú ibi tá a máa ń kó document àti ìwé sínú ilé Canada like ìwé gan anything consent bill paper oríṣiríṣi so a máa máa wà lè má rè tí wọ́n bá ń fi obìnrin jọba tó yẹ pé wọ́n fi obìnrin jọba ní orílẹ̀-èdè wa ní nàìjíríà irú èmi lè fight fún ọba láti jẹ torí pé bàbá mi ọba ṣe ti ọmọ sáà bọ ní nàìjíríà wọn lóbìnrin ò kì í why ṣé wọ́n fi fáyà ìjọlẹ̀ pé obìnrin ò lè jọba ni àbí kí ni ìtumọ̀ àwọn ìtumọ̀ tí àwọn obìnrin wọn fi rò pé wọn lè jọba wọ́n bèlè pé obìnrin ní obìnrin ò lágbára tó ọkùnrin obìnrin ò ní àṣírí obìnrin ò strong obìnrin ò yẹ kó máa gbàdọ̀ bálẹ̀ ọkùnrin torí pé tí obìnrin bá jọba atọ́kùnrin àti obìnrin tó bá ti wọnú ààfin ni wọ́n máa tẹríba fún wọn náà ni wọ́n máa gbà á dẹ̀ máa gbàdọ̀ bálẹ̀ wọn tó má lè fi ti orílẹ̀-èdè wa kóbìnrin máa jọba ó máa tún dà torí ẹ̀ tí èèyàn bá wà lórí oyè bàbá tó bá tẹ̀ ń wọ́ mu tó bá bímọ tó bá bọ́kùnrin á mọ̀ pé kò sí tí ò lè jọba bọ́bọ́bìnrin kò sí tí ò lè jọba bọ́bọ́kùnrin kò sí tí ò lè jọba bọ̀dé tí yóò máa fi bí ọkùnrin àbóbìnrin tó bá máa wò pé àbí tí ìyálé tó yẹ pé ẹlòmíì gangan ó lè má níyàwó méjì àbí kó tẹ̀ máa ní ọkàn láti sọ pé òun fẹ́ lọ fẹ́yàwó àbí tó tẹ̀ máa rẹ pé òun fẹ́ lọ sùn gbúrò àbí òun fẹ́ lọ sùn ta àbí òun fẹ́ lọ ṣe ṣìnà To máa cause problem fún ayé are you getting me ẹlòmíì lè sọ pé ó lè má ní to bá yẹ pé obìnrin ń jọba ọkùnrin ń jọba débi pé onímọ̀sọ́ ti bàbá mi yẹn ọmọ tí wọ́n lọ gbé wá fún bàbá mi gbà yẹn wọ́n á ti di bàbá mi á dẹ̀ ti sọ fún pé à wọ́n á sọ fún pé ṣé bó níyàwó nígbà ó lè lóhun ọkùnrin ni you ti understand so ọkùnrin tó dẹ̀ tó wá bí ń gbà yẹn lọ́hùn adé ọkùnrin méjì ni mi nínú bọ̀tì kan ti ṣaláìsí tipẹ́tipẹ́ bọ̀tì ti fọ́ọ̀sì wọn yẹn kò láìkè yẹn ẹni tó bí first born yẹn kò láìkẹ́ because owó lòun ò fẹ́ wọ́n fi ìyàwó yẹn tọrọ fún àwọn chief ó dàbí àwọn chief lára àwọn chief lára àwọn chief kàrẹ́ ọdún bẹ́ẹ̀ bọ̀dẹ̀ gbọ́mọ yẹn ti kú yẹn ti kú tipẹ́tipẹ́ ó ti kú ní nineteen seventy something àbí eighty something ṣáà so tó bá jẹ́ pé wọ́n ń fi obìnrin jọba ìgbà tí bàbá mi náà kẹlẹ̀ síta ń gbà yẹn <laughs> torí nílé ọba ọkùnrin á máa jẹ́ bíi pride fún wọn yes tó o bá dúró déédé kó o dúró dáadáa tó o bá bí obìnrin sílé ọba wọ́n máa máa búlì ẹ̀ tó o fobìnrin ṣàkọ́bí tó tún wá lọ bí ẹlẹ́kìn tó tún bí obìnrin wọ́n máa búlì ẹ̀ ni. Mm wọ́n máa ṣe é bíi pé outcast ni ẹ bíi pé you are not wanted you understand me kò sí ìlọ́fọ̀tán lè fẹ́ kó lè mọ̀ pé kò sí ìlọ́fọ̀tán lè fún ẹ wọ́n máa sọ fún ẹ wọ́n á tún máa máa change ẹ ṣe understand so tó má lè bá wa ṣe tí wọ́n lè jẹ́ kóbìnrin máa jọba ní orílẹ̀-èdè nàìjíríà á sọ jẹ́ ẹ̀sẹ̀ ni kò dẹ̀ sí tó bá dé bẹ́ẹ̀ kò sí nǹkan kan kò ṣe pé bóyá nǹkan kan ló jẹ́ bíi tàbú látọ̀dọ̀ ọlọ́run kò sí kò ṣe pé bóyá tàbú ni látọ̀dọ̀ ọlọ́run torí ọlọ́run fúnra ara wọn gan bó má tiẹ̀ kọ́ sínú bíbélì gan kò tiẹ̀ sí torí ìlú ìlú àwọn Egypt obìnrin obìnrin jọba ń bẹ Europe àwọn ìlú tó ń jọba obìnrin jọba ọkùnrin jọba wọ́n tẹ̀ wá sọ pé nǹkan tó bá wà ní bíbélì àmì kọ̀ọ̀kan tó bá tún fẹ́ fọ́lò pé wọ́n sọ pé kóbìnrin máa máa dó síwájú pé kóbìnrin gbé kiri kan obìnrin ò kiri kan àwọn èèyàn ló kọ bíbélì by inspiration of inspiration ṣòtíyé so we are we are nobody have seen God face to face. now let me give you the gist of that my ọmọ tó lọ gbé wá fún bàbá mi jẹ́ náà lọ́wọ́ my own story tí n bá sọ story mi ń gbà mí àwọn tí n bá kàn mo máa gé short short story kí n kàn sọ story mi ọlọ́run ò ní jẹ́ ọlọ́run gbogbo tí mo là kọjá láyé mi ọlọ́run ò ní jẹ́ kó jọ mí ọlọ́run dẹ̀ ní jẹ́ kí n jọ ọlọ́run ní jẹ́ kí n rí bẹ́ẹ̀ ṣó ti yé mo dúpẹ́ fọlọ́run ṣùgbọ́n èdè dẹ̀kù náà ọlọ́run máa bá mi ṣe láṣepé. Hmm. ẹ má bínú normally ìdíbàyẹ pé mo máa ń jẹ oúnjẹ tó bá tutù ni i won't mi ní jẹ oúnjẹ yìí nísìnyí but ẹ má bínú i'm just hungry seriously. ẹ̀gbọ́n mi bọ̀ kó ba lè yé àwọn èèyàn jẹ́ ìpè lẹ́gbọ́n mi ẹ bá mi fi lọ́ọ̀fù náà síbí ẹ lè bá mi ṣí ẹ̀ka àwọn èèyàn rè ṣe tiẹ̀. this my brother ní 1992 ni mo padà wá padà fojú mi kàn án 1992 yẹn nǹkan ti gùn fún wa ń gbà yẹn my mommy travel home wọ́n travel lọ sí kàrẹ́ láti ọbalẹ́lé láti kú. wọ́n dẹ̀ lọ gbé tó dé bá ti dé kàrẹ́ báyìí kẹ́ tó dé garage kẹ́ tó dé ẹ máa dé níbi ilé ibi tí òun gbé níbi stepfather ẹ̀ torí màá tí bàbá tèmi ti kú ìyá ẹ̀ má síbẹ̀ yẹn sí kàrẹ́ náà ni so àfà àáfà wa ni ẹni tí bàbá ìyá ẹ̀ fẹ́ bí àáfà ilé tí ìyá ẹ̀ ti jáde bí àáfà tí wọ́n máa ń so kò sí iṣẹ́ àáfà tó òun ṣe yẹ kò sí ní bíi gbogbo ẹ̀sìn náà máa ń ṣe lè bàbá mi o torí lè wàá pọ̀ we are so numerous Once sin òrìṣà wọ́n sin ṣe mùsùlùmí wọ́n dẹ̀ christian So di yé gbogbo ìlú wà àwọn ṣọ́ọ̀ṣì wà ń mọ́ṣáláṣí wà ńbẹ̀ àti pópó lòrò àwọn òòṣà oríṣiríṣi òtí yé ní nineteen two tá a tún padà wá pàdé yẹn bó ṣe ti rí mọ́mì mi tí ìsìn so she i mean he need to come to Lagos nígbà yẹn nineteen ninety two yẹn ṣó ti bímọ ṣá ṣó ti bímọ kò tí ì bímọ. ó lóun wà ní school ìlú ìgbéra ló ti lọ sí school ó lóun wà ní kíní kan polytechnic of òkíní kọ́ ni kíní kan ọ̀fẹ́ kíní ṣà ló lóun wà ó lóun fẹ́ wọlé ń gbà yẹn síbẹ̀ ó lóun fẹ́ wọlé he need money and my mommy was supporting she he came to the house wọ́n gbé wá gba tí mo dé rí ṣé o mọ̀ pé nineteen ninety two yẹn kò tí ì pẹ́ tí èmi kúrò nínú problem kò tí ì lè ju bí yàbí six months to seven months torí ọlọ́run yára pẹ̀lú mi kó tó tó bíi three months ọlọ́run ti change gbogbo story wa ọ̀rọ̀ màmá mi ti dàbí àríyànjiyàn ọ̀rọ̀ mi náà ti dàbí àríyànjiyàn so ó ṣàdé níjọ́ yẹn mọ́mì òun àti mọ́mì bọ́yọ́ ní ọjọ́jọ́ dé ni mọ́mì gbèdé torí mọ́mì máa ń kó owó máa ń lòdù ẹrù sí tánlẹ̀sẹ̀ yẹn so wọ́n ṣàgbédé ṣá bọ̀tí ọjọ́ tó ti dé òun àti àǹtí mi wọ́n jọ close ẹ̀wọ̀n àtẹ̀gbọ́n mi èmi àti ẹ̀ tọ́máṣà ń sọ̀rọ̀ èmi á káwọ́ mọ́ra I don't put my mouth mi kì í dá sọ̀rọ̀ wọn bóyá torí nǹkan tó ṣẹ̀ṣẹ̀ ṣe mí tí mo ṣẹ̀ṣẹ̀ kúrò nínú problem yẹn mo máa ń wà reserve but my spirit never go well with this person mi ò kí n bá jà o I don't fight people but you know my spirit go well with some people mo the man design èèyàn mo máa ń mo máa ń ṣàwà mi ò ń ṣe jìyàjẹ mi ò ń bẹ́ gìjàgìjà síyàn ẹ̀sùn ọ̀sán àwọn tó bá mọ̀ mí. ó bẹ̀rẹ̀ sí wá sọ́dọ̀ wa ẹ máa gbé mo ti sọ story rèé kó tó wà yẹn ilé dùn ilé wa dùn kó ìwọ́n yà ti ń da díẹ̀ bọ́ gbogbo tó da yẹn ọlọ́run ló ṣe bọ̀ tèmi lọ́lọ́run lò fún gbogbo tó ti da yẹn èmi ni ọlọ́run lò fún. àwọn wá rí ó wá dàbí adẹ́tẹ̀ tó wá rí ibi tó tutù àbí ọ̀pọ̀lọ́ tó rí ibi tó tutù tó fẹ́ bá sí. Si wọ́n wá rí mi bíi ẹmọ kí èèyàn wá fẹ́ lo ẹ máa gbọ́ gbogbo nǹkan tí mo sọ yìí that my brother is part of it seriously but ọmọ mi sọ bí to ti gbé wa lọ sínú igbó ká tó wá sí Canada yìí náà hmm. ṣé mo pé ẹ̀gbọ́n mi ò sí ní ìlú wa kò sí ní Ìkàrẹ́ yẹn gbogbo nǹkan tí wọ́n dẹ̀ níyẹn náà Ìkàrẹ́ ló wà gbogbo fámìlì yẹn ṣe mọ̀ pé suddenly tí àwọn ń rìn ṣe mọ̀ pé gbogbo problem yẹn náà tí mọ́mì lọ tí everybody ò lè wálé mi I don't go there Jùmọ̀kẹ́ is in Lagos suddenly wọ́n padà rí Jùmọ̀kẹ́ wọ́n padà rí mọ́mì ṣe mọ̀ pé àwọn tó bá ti lógún gbà míì tẹ́ni tó bá lógún yẹn bá ti kú téèyàn bá wà kẹ́fù ìjọsìn ọ̀tẹ̀ ló máa ṣe oògùn bí ẹ pé téèyàn rìn lọ kó má wà lé mọ́ wọ́n ṣe àwọn téèyàn rẹ̀ ti lé fún gan ṣe talkless of àwọn tí wọ́n jẹ́ family. ó wá bẹ̀rẹ̀ sí gbé mọ́mì mi lọ sí oríṣiríṣi nǹkan tí n bá sọ̀rọ̀ yìí mo fi ń kọ́ yín lọ́gbọ́n ni o mo dẹ̀ ti sọ rí mi ò dẹ̀ sọ iṣẹ́ tí ọmọ àlè lè ṣe ni mò ń sọ yìí o àwọn damages tí ọmọ bá wà tí ò bá sí lórísun ẹ̀ àwọn tó po Yorùbá tó pa òwe pé ọmọ tí ó bá ti ọmọ tá a bá ọmọ ilé tó bá ń tòrò ọmọ àlè mi ò tí ì dàgbà òótọ́ ni o ọmọ àlè á máa dalérú ọmọ àlè á máa pọmọkọ ọmọ àlè á máa dagbo nǹkan rú tó bá fi gbogbo ayé ìṣe dúkìá tọmọ àlè tọmọ àlè bá wà nínú àwọn ọmọ tí ó wà ṣó ti yé ọmọ àlè yẹn ló máa fẹ́ da gbogbo ẹ̀rú pátá porogodo ọmọ àlè ò ní nǹkan tó máa ń fúnyàn nǹkan burúkú bóyá torí pé wọn ò gbé wọn fún bàbá wọn gọgọ wọn ò mórísùn wọn bóyá òun ló fà á ló ti yé. ṣé mo pé wọ́n ti wò ó pé àwọn ti lọ wọn ò lè padà wá mọ́ ìyẹn irú ọmọ ìyá mi àti ìyá mi ìyá mi ò lọ kàrí rárá like years my mommy could not go to Ondo state ṣe mọ̀ pé òun nìkan dẹ̀ ló wà ń bẹ̀ pẹ̀lú àǹtí mi kan àǹtí mi yẹn gan pàápàá yẹn náà gan Èkó ló wà ọmọ another woman ló bí yẹn náà òun nìkan ṣá ló wà ní ìlú Ìkàrẹ́ kò kúrò ń bẹ̀ ọyìnrín ẹ̀ ò kọjá Ìkàrẹ́ sí Kogi ibi tó ti lọ́ọ́ lọ́ọ́ kakínì yẹn kò kọjá bẹ̀ Ìkàrẹ́ ló dominate and is busy working gbogbo bàyẹn kẹ̀lẹ́ náà ló máa ń bá gbogbo àwọn bàbá yẹn náà wọ́n ló máa àwọn gbogbo àwọn tó gbé property yẹn dání ó máa ń bá wọn fa wèrè ṣé ti yẹ yín as in he go around he always make trouble because he rely on it ó dẹ̀ sí ẹ ti understand ibi tó dẹ̀ ti dàgbà àáfàá lẹ́nu tó kọ́ dàgbà ọkọ ìyá ẹ̀ àáfàá ni gbogbo ọmọ tí wọ́n wá bí tẹ̀lé àwọn ọmọ àbúrò ẹ̀ míì báyìí wọ́n ga jù mí lọ wọ́n sanra jù mí lọ pẹ̀lẹ́fẹ̀ báyìí gbogbo wọn pátápátá majority of the Afan ni gbogbo wọn fẹ́. wọ́n wá ní màmá mi that time I don't go to kare yàtọ̀ sígbà tí a fẹ́ ṣe ògùn gbéra mọ́. ìgbà tóun wá dé síbẹ̀ yẹn wọ́n wá rí i pé ah, ah, à ń pa owó à ń pa iṣu torí pé èmi dẹ̀ ni mo wà ní ìdí owó èmi náà fún ní owó yẹn láti fi bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ èmi dẹ̀ ni àwọn èmi dẹ̀ ni gbogbo àwọn tó ràn wá lọ́wọ́ èmi ni wọ́n mọ̀ ni wọ́n mọ̀ wálé àtàwọn bàtà tẹ́fì bọ̀dì. but suddenly mọ́mì mi lè sọ pé òkè o gbà míì gbogbo ọjà tá a máa ń tà lẹ́kọ̀ọ́ yẹn wọ́n máa ní kó lọ máa sọ̀tẹ̀ káàkiri kó lọ máa wá káàkiri wá kówó sílẹ̀ pé tó kó lọ máa wá gbogbo ọjà tí a máa lòdù wá láti Èkó tá a máa lòdù wá láti Ondo state yẹn inú mọ́tò lábá ìtàlẹ́sẹ̀ la máa fi ń lòdù ẹrù wá. so ṣẹ̀bọ̀ onísìnyí a ní àwọn ọmọ ọ̀dọ̀ lóríṣiríṣi a máa lọ kó wá láti Kogi náà àti Ondo state àwọn àbúrò ẹ̀ tó jẹ́ ọmọ tí ìyá ẹ̀ bí síbòmí ó wá bá wa ṣiṣẹ́ wọ́n pa wọ́dà tí wá gan o wọ́n pa wọ́dà tí èmi tí mo jókòó ìgbọ̀n ṣùgbọ́n ọlọ́run ju ẹ̀dá lọ. alhamdulilayi bóyá owó tó ń kó fún tó ti pọ̀ yẹn ó yẹn ti fẹ̀ lójú. ẹ má bínú omi ò tí ẹ̀yẹ anybody síta o ọmọ kọ yín lọ́gbọ́n ni nǹkan tó ṣẹlẹ̀ láyé mi ni tó ṣẹlẹ̀ ni mò ń sọ yìí o mọ́mí máa ń kówó fún láti máa lọ rajà mi pé mi tó bá fẹ́ máa kówó fún tó bá fẹ́ rajà tó bá máa lóòdù mọ́tò yẹn tá náà máa fi ń pẹ́ ṣáà mọ́ mọ́tò tó máa ń kó ẹrù láti ìrìnkiri yẹn kò ṣe tírélà o ọ̀sẹ̀ mi tó ẹ̀hẹ́n so àwọn ọmọ ọmọ àti sẹ́ǹdì owó wọn ti lọ sẹ́ǹdì owó sí látọjọ́ ta bóyá ó tó ń sẹ́ẹ̀dì sí yẹn ó ti wá pa wọ́dà tí mọ́ mi màmá mi. àwọn tó kówó tó kó ogún yẹn dání tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àwọn náà ní permission wọ́n ti ṣe títí wọn o now anybody no matter three bíi threats làwọn èèyàn yẹn àwọn ọmọ àlè máa ń bájà.

tí wàá ti ní di pásítọ̀ àwọn pásítọ̀ ènìyàn wọ̀nyẹn. from one CAC to Foursquare mi ò mú mọ́mì débẹ̀ púpọ̀ torí pé òyìnbó ni wọ́n máa ń sọ mbẹ̀. suddenly mo kọ̀ rí pé mọ́mì àti tó sin i mean àti tó pẹ́ òun àti jùmọ̀pẹ́ òun àti mọ́mì fúnra ra wọn everybody they start hating on me. gbogbo nǹkan tí mo ń ṣe fún ẹ kò sí nǹkan tó wọ́n kàn gbàgbé gbogbo oore tí mo ti ṣe wọ́n ti gbàgbé life tí wọ́n ti live tẹ́lẹ̀ bọ́lá ń ṣe lòbẹ́ fún wọ́n kàn change ní but later àṣírí wá tú bọ̀bọ́ yìí tó ṣe fún mi tó sọ ó kà fún mi. God bless you, Daddy. I really enjoyed it. gbogbo wọn wá change ojú sí mi. gbogbo ilé wa dàrú òun àti mọ́mì wọ́n wá rí báyìí àwọn ọmọ ọ̀dọ́ wa gbogbo wọn pátápátá ìyá ẹ̀ àbúrò ẹ̀ àti àwọn lọ́lọ́ ń wọ́ ọmọ ọ̀dọ̀ wa ìyàwó lójú mi ó má rì ó bímọ mọ́mì ló ń gbé gbogbo bùkátà pààyẹ kẹ̀dẹ̀ rèé mọ́mì ò fẹ́ rè mí mọ́ èmi dẹ̀ ni mo níbẹ̀ yẹn my mommy told me remove that money mo wá sọ fún mọ́mì nígbà tí wọ́n kọ́kọ́ ní kí n kúrò mbẹ̀ eré ni mo kọ́kọ́ pè é mi ò bú mọ́ mi ò yá mo pé mo bá wọn sọ̀rọ̀ sí is a past tense story mo kàn fi díẹ̀ ni mo dẹ̀ fi ń kọ́ yín lọ́gbọ́n mo fẹ́ àmì kéèyàn kọ́gbọ́n bẹ̀. gbàtí mọ́mí kọ́kọ́ sọ pé òun fẹ́ kí n kúrò ní ibẹ̀ yẹn wọ́n kàn dé láti wọ́n ní wọ́n fẹ́ kí n kúrò ní ibibẹ̀ yẹn fún tọ́pẹ́ mọ́nìyà kí lè fi ẹnu ṣe lọ síbo mo rò bóyá mo fi ń ṣeré ni wọ́n ló fẹ́ ṣe freedom sí i torí lẹ́yìn that four years tí mo fi ní problem yìí sọ pé ò lọ school nothing everything stand still ah! <laughs> olùwà ẹ ṣeun everything stand still bàbá mi wá dé wọn lọ kọ́ṣẹ́ olóhùn ò lè padà sí school mọ́ torí pé four years wọ́n ti àwọn méje ẹ̀ ti lọ gan olóhùn ò lè padà wọn lọ kọ́ṣẹ́ wọn lọ fi sí ó lọ kọ́ṣẹ́ ní um, ṣókè pòpó ló ti kọ́ṣẹ́ ó ṣàkóso níbi kan lẹ́gbẹ̀ẹ́ bóyá ó kè kòkó àbí something like around that place yẹn. mọ́mí wa sọ pé á ní sọ pé fẹ́ máa ṣe freedom ló máa ní ìdòwò mọ́ lá máa ṣe fún un ẹgbẹ́ nǹkan dẹ̀ ní ògìdán yẹn dé ejídé ògìdán àmì ọ̀dàlárin yẹn gbọ́dọ̀ dẹ̀ lówó mi láwọn ṣe fún nínà ó lóun fún ọkàn fẹ́ kí n kúrò ní ó fẹ́ jókòó sídìí owó yẹn. Ah. mo wọ́wọ́ rẹ̀rìn mo ní nǹkan tó bá ti ní ìdí lójoojúmọ́ kó máa mú un ẹ wá mọ fọ́n ní tèmi pé wọ́n mi lòun ò fẹ́ bẹ́ẹ̀ ó lòun fẹ́ kéde lọ jókòó sínú ilé ẹ ẹ wọ́n fẹ́ sàn ó lòun fẹ́ kéde lọ jókòó sínú ilé bí tọ́pẹ́ wá tẹ́kọ̀ọ́ bàbá mo wá rẹ́rìn àmọ́ ní mọ́mì mo ní ó fọ́nì gan-an nísìnyí èmi fara mi jì fún gbogbo wọn eléyìí ti wà ní yunifásitì eléyìí ti lọ sùn eléyìí ti lọ kọ́ṣẹ́ ti parí èmi ń lọ sórí òkè káàkiri lágbàdúrà mo dẹ̀ ń ṣiṣẹ́ èmi dẹ̀ ni wọ́n fún lóòótá fi bẹ̀rẹ̀ bíbà wọ́n sọ fún mi yọ̀ ẹ̀ wọ́n ní kí n má gbà yín sí bíbà kí n má jẹ́ kẹ́ ọkàn pín nísìnyẹ wá ní kẹ́mi kúrò iṣẹ́ kí lẹ fẹ́ kẹ́mi máa ṣe nobody knows that i'm the one èmi ni mo jẹ́ ń sọ story yẹn lórí bíbà yìí kò sẹ́ni tó mọ nǹkan tó story yẹn everybody dey know my mommy ọmọ mama oní ọmọ mama ìyá bọ́lá ìyá mi bọ́lá ọmọ ìyá kìnnìkan ẹ̀sùn sàn but this story bó ṣe ṣẹlẹ̀ mo sọ yẹn mọ́mí ní kò kàn ń mo ṣáà ń lọ mo ń gbàdúrà mo ń gbàdúrà ó kàn dẹ̀dí lẹ́ǹkan náà ni wọ́n náwọn sọ fún mi pé kí n mú owó wọ́n ní mọ́mì mo wá bẹ̀rẹ̀ sí wá sírègún ọlọ́run dáríjì mi àwọn èèyàn máa ní kò dá kí ọ̀hún sírègún gbà mí mo ní bọ̀ mọ́mì ẹ ti gbàgbé wípé èmi ni wọ́n fún ní owó tá a fi bẹ̀rẹ̀ bíbà ẹ ti wo gbogbo wàhálà àti ìdààmú tí mo ṣe àdúrà àti oríṣiríṣi orí òkè kí gbogbo nǹkan tó bọ́ sí àti gbogbo ẹ̀dán sàn àtowó ó ní òun mọ̀ ó ní owó tí wọ́n fún mi yẹn ó ní kí n yọ ń sìn kí n kúrò mo lówó tó ti di plenty ẹ mọ̀ kó fún yín lówó ó dẹ̀ pé kó sọ pé wọ́n fún yín ní example bóyá kó fún yín thirty thousand sìn kẹ́ẹ̀tì wá ṣiṣẹ́ kó ti wá di thirty million kó wá sọ pé yọ thirty thousand yẹ kúrò ń bẹ̀ ẹ understand kó fún mi example gbogbo sọ kó sọ pé ó ti thirty thousand wọ́n fún mi o àti wá ṣiṣẹ́ àti wá lo owó yẹn ti wá multiply ó ti wá di thirty million kó wá sọ pé nísìnyẹn á mọ̀ pé ìwọ ló ní but yọ owó yẹn gangan sìn kó kúrò mbẹ wọn á ní but owó yẹn ló ti di gbogbo nǹkan tá a ti ní ẹ tó ń sàn wọn mi ti ra lé síkà rẹ gbogbo nǹkan tó bá wà ń ṣe wọn máa hide ẹ fún mi ọmọkùnrin tí mo jẹ́ tó jórogún ọmọ orogún wọn yìí ọwọ́ ẹ̀ ó mọ everything àti ìyá ẹ̀ àwọn ni wàá jẹ́ àti ìyàwó ẹ̀ ọmọ ẹ̀ kan náà àwọn àbúrò ẹ̀ méjì ló wà lọ́dọ̀ wa tó ń ṣiṣẹ́ pẹ̀lú wa àti òun òun òṣìṣẹ́ tó wá kàn máa wá akọ̀ tún lọ ni ìyàwó ẹ̀ wá náà akọ̀ wá fọ́ ni jáwá gbowó wà lọ ọmọ ẹ̀ tó kọ́kọ́ bí bí òyìnbó báyìí bí àfin báyìí kì í ṣe òyìnbó kì í ṣàfihàn òbọ̀ tó pupa bí òyìnbó òun náà wà lọ́dọ̀ mọ́ mi ọ̀yàn náà tún wá gbé lọ́dọ̀ mi nígbà tó yá o omi àti ẹnu ọjọ́ gbé lọ gbóúnjẹ yìí lọ́hùn má sọ̀rọ̀ dé má bínú kó máa gùn díẹ̀ mọ́mí wa sọ wọ́n ń ṣàlàyé fún pé gbogbo nǹkan tá a ti ní àti mi ò sọ pé mi ò wá kàǹtì èmi ò ní anything o because that time I was I want my family to I was just working for them kán lè kán lè ṣe é rí láwùjọ ẹ ti understand mo ń ṣe pé kán lè ṣe é rí láwùjọ pé kí gbogbo ìgbọ́n àti gbogbo owó burúkú kó kúrò ẹ ti understand mi ò fẹ́ kó jẹ́ èmi nìkan ni torí mo ti wá mọ̀yàn nígbà tí mo jáde níbẹ̀ yẹn mo mọ àwọn èèyàn gan oríṣiríṣi àwọn èèyàn ńláńláńlá ló máa máa wá mi wá sílé ibi tí mo ti ń tajà iná ń wá mi wá bẹ̀ yeah. mọ́mí wá ní kí n yọ owó tán fún mi níjọ́ yẹn kí n kúrò mo ní kò possible bí mọ́mí ṣe ṣèǹjẹ fún mi wọ́n ní wò ó jẹ́ ń sọ fún ẹ̀ ìgbà yẹn wọn lọ sí church mọ́ àṣẹ ọmọ ọkùnrin yìí ó ti gbé wọn wọ́n ti lọ sílé àwọn àjálẹ̀ people. <laughs> hmm ó ti gbé wọn ló ń gbé wọn rìn kiri mò ń bọ̀ mẹ́tì dé ó ti gbé wọn lọ sílé àjálẹ̀ pípọ̀ ó mọ̀ nǹkan tí mo ń sọ pé wọ́n ní ìjẹ̀bú yẹn ni wọ́n ní kàrẹ́ wọ́n mi wá ní kí n yọ owó yẹn ó ní tèmi bá yẹ mo ní mi lè yọ mo ní à bó ní ẹ fẹ́ kí n lọ mo ní ẹ wo ara mi ń sìn èmi mo kàn fara mi jì fún everybody school mi ò lọ mọ́ iṣẹ́ mi ò kọ́ mo ní kí gbogbo everybody ṣe àṣetú ara kémi wà i will i believe that you understand me. Mm. mọ́mì ní wo tó o bá yọ ń sin ọjọ́ tó bá máa yọ owó yẹn àmì ọjọ́ tó bá máa kúrò níbí ò ní rántí mi owó èmi ṣadé tẹ rí bọ́lá fọláṣadé ọlọ́run ni òyà mi wèrè màmá mi fúnra rẹ olọ́jọ́ tí bá máa tó máa kúrò mi olóòní rántí mi owó ọlọ́run ni ò jẹ́ ń sinwín mo dúpẹ́ fọlọ́run mo kúrò àwọn ọmọ ọ̀dọ́ wọn àbúrò ẹ brọ́dà mi yẹn àwọn àbúrò ẹ̀ wà lọ́dọ̀ màmí ọmọ ẹ̀ wà ń bẹ ìyàwó ẹ̀ wà ń bẹ òun náà máa ń wá òun náà máa ń kówó fún tó máa lọ àwọn ló ń kọ̀ǹtró mọ́mì àti tọ́pẹ́ tọ́pẹ́ náà máa lọ ẹ̀ka rẹ̀ òun náà máa lọ mẹ́jọ́ fún bàbá tiẹ̀ náà agbẹjọ́ oríṣiríṣi wá wọn ò sọ̀rọ̀ mí o bọ̀tọ̀ ọ̀rọ̀ jùmọ̀kẹ́ wọn sọ. So wọ́n ṣàmà gbóríṣiríṣi irọ́ ṣe mọ̀ pé àwọn tó bá ti ń lọlé olóòótọ́ lọlé alájàlẹ̀ gbogbo orúkọ bẹ́ẹ̀ gbogbo àwọn tó máa láwọn ìyàwó èrè kan ń yọjú láwọn ibì kan láti máa sọ̀rọ̀ kiri kan afẹ́ kẹsẹ̀rọ̀ fún yín ẹ̀tọ́ ń sẹ́sàn tó máa máa padà wèrè yẹn wọ́n máa máa parọ́ fún wọn láti da gbogbo nǹkan wọn rú. mo kúrò mẹ́rin tàbí mo ṣàṣe kúrò mẹ́ finally mi ṣe kúrò ní. wọ́n ti ń ṣe ìná bá ní problem gbogbo wọn máa sá lọ wọn mi àtúnránṣẹ́ pè mí tó bá ti ní problem wọn máa ránṣẹ́ pè mí máa sọ bẹ́ẹ̀. tó bá wá mú ọ láti aláwùsá àbí tó wá mú ọ láti ministry of works èmi torí pé <laughs> mo mọ̀ èèyàn wọn máa ní kí n lọ bá wọn bá wọn níbẹ̀ kí n lọ síbẹ̀ mi máa lọ sọ́fíìsì máa lọ bá wọn bá wọn sọ̀rọ̀ wọ́n ṣáà lé mi jìnnà èmi máa lọ tèmi I don't tell anybody my story I move my life I just go my way and in tí one day, ṣe kinní yẹn náà torí ẹ̀ tógun bá fẹ́ On wọ́n máa jọ rìn papọ̀ ni tógun he ogun he máa ń pe bí bí máa pe sí. sí máa pe dí wọ́n máa pera wọn lọ bẹ́yẹn wọ́n máa pera wọn lọ bẹ́yẹn wọ́n wá pọ̀wọ́pọ̀ lórí ẹ̀ bógun ṣe máa ń ṣiṣẹ́ nìyẹn. torí ẹ̀ mo gbàdúrà fún ara mi àti gbogbo àwọn olólùfẹ́ mi ogun tó bá sowọ́pọ̀ lórí èmi àtọmọ mi àtàwọn tó bá fẹ́ mi fẹ́ ogun náà pátá kí ọlọ́run kó fi ikú tú ogun náà ká àwọn tó fọ sowọ́ kà lórí ayé mi tán sowọ́ ibi lórí èmi àtọmọ mi kí ọ̀run fi ikú tú wọn ká. I start my life I start moving from one battle from one mountain to the other ìgbà yẹn náà lógun ogun CAC náà ti wá wà ó ti yé mẹ́rin ogun CAC That ogun àánú òjò náà ti bẹ̀rẹ̀ ńgbà yẹn ogun abẹ́lé ti àánú òjò ti CAC náà ti bẹ̀rẹ̀ all of them wọ́n kàn sowọ́ pọ̀ ni ìgbà yẹn ni mi ò lè gbàgbé àlá tí mo lá àwọn ìran tí mo rí ìran méjì kan ló bá fún mi mi ò lè gbàgbé mo rí igi yẹn igi àràbà ńlá ó wá jẹ́ igi eléso ó ní èso ó mà gbilẹ̀ o ó tóbi ó ní èso wọ́n ní kò ṣeé wú fún wọn wọ́n rí pé àwọn èèyàn kàn dìde wọ́n ní kò ṣeé wú kò ṣeé ṣe nǹkan kan fún èso dẹ̀ ń wà lórí ẹ̀ kò sí nǹkan tán lè ṣe sí wọ́n ní ẹja máa finá mọ́ mi ìgbàgbà làwọn ẹja máa finá mọ́ wọ́n fi náà o ní sáà kan ṣe mọ̀ pé tẹ́fí wọn tígi wọn bá ti kú igi yẹn á tún rúwé wọn ò rí nǹkan kan ṣe ṣàṣàrò but wọ́n fi náà ìgbà tó yá wọ́n wá wà lókèèrè wọ́n ṣe fẹ́ máa lo eérú àti èéfín wọn kò débi igi mọ́ ìyẹn wà mo lálá yẹn mo ń wò pé irú àláwò lélẹ̀ ẹlẹ́ẹ̀kejì kò ju ọjọ́ méjì síra wọn mo tún láàlá mo rí pé mo gbẹ́ kànga mo ṣe design yẹn omi kúnnù kànga mo ṣe kọ́kọ́rọ́ sí mo ṣe gbogbo ẹ̀ òkè lẹ́ẹ̀kan náà mo from nowhere mi ò mọ bí tí ọmọkùnrin ti wá ó kàn wá lọ́kàn ó kàn dé kànga yẹn pa pa ó kàn fi kọ́kọ́rọ́ sí ẹ máa gbọ́ pé wọ́n tilẹ̀kùn mọ́ wọ́n fi kọ́kọ́rọ́ pamọ́ omi dẹ̀ wà nínú ẹ̀ wẹ́mọ́ tó bá ti kànga tómi bá dẹ̀ kún sínú kànga ẹ ti rí ẹni tẹ́ bá ti fa kànga rí náà ti kànga yẹn tómi kún sílẹ̀ mọ̀ pé bá kàn ṣe àwọn àdàpé kẹ́ fi kọ́ọ̀bù bù èmi àti nǹkan tí wọ́n fi ń fà á so during that time yẹn mo rí àlá yẹn I think that happened two thousand and three or so it happened two thousand and three is it two thousand and three or two thousand and four two thousand and three or four about 30 years ago or 31 years ago. I move on. ọ̀rọ̀ tí mo ń sọ yìí ìyá jẹ pásápásá sí mi lára wọ́n fi ayé ayé mi ọ̀tá mi ó fẹ́ wà mo ṣe lose bi mo ṣe kúrò ní ibi tí a ti ń tajà ń gbà yẹn ni ibẹ̀ ni mo ti mọ gbogbo àwọn ọlọ́pàá yẹn o ní fọ́sẹ̀ kọta ibi tí a ti ń tajà rí fọ́sẹ̀ kọta rí so all the police they know me lọ́sọ̀dọ̀ bọ́lá oúnjẹ ẹlẹ́yà bọ́lá yìí náà kẹsàn-án. later mo kúrò everything change mo wá bẹ̀rẹ̀ mo cutting story yẹn ni o torí side tiẹ̀ ni mo fẹ́ sọ mi ò fẹ́ sọ ti gbogbo wọn. and before then wọ́n ti discuss ọ̀rọ̀ ilé bàbá mi àti oko àti gbogbo nǹkan tó sì kúrò wọ́n ti lọ sí kábíyèsí olùkàrẹ́ mọ́mọ́ sọ pé ń sìn wọ́n ti ní wọ́n máa ní wọ́n ti pàṣẹ pé kí wọ́n gbé gbogbo kinní sílẹ̀ wọ́n gbé fún wọn ẹ̀gbọ́n màmá mi ti tẹ̀lé Jùmọ̀kẹ́ àti òun àti ẹ̀gbọ́n mi náà wọ́n ti ń lọ bí bá dì mí ẹ̀ eh, wọ́n ṣe lọ kàrẹ́ fẹ́lẹ́fẹ́lẹ́ yẹn eh, wọ́n ṣà lọ́wọ́ tí ń discuss gbogbo ẹ̀ wọn ò sọ fún mi kò sẹ́sí tó kàn mí mi ò bá wọn sọ anything mi ò jẹ èmi nìkan mi ò jẹ èmi ni dad èmi last born bàbá mi mi ò jẹ kọ́bọ̀ nínú owó bàbá mi rí mi ì dẹ̀ bá wọn do anything mo ṣáà ń jẹ ọ̀tá mi ṣáà ń jẹ ìyá yẹn kó tó di pé wọ́n lé mi yẹn ni wọ́n ti ń discuss ọ̀rọ̀ lé ọ̀rọ̀ lé yẹn náà pẹ̀lú nǹkan tó ń pọ̀wọ́pọ̀ tí gbogbo wọn pọ̀wọ́pọ̀ ti ara wọn náà ọ̀rọ̀ ilé yẹn because ẹ ti understand ilé yẹn ọlọ́run jẹ́ nkọ́lé láyé mi hmm. ó ṣàyà we lose contact bí tí mo ti mo gbé ní àwọn ibi tí mo ṣáà ń struggle fáyé mi gbà tí mo kúrò mẹ́tí mọ́mí kọ́kọ́ ní kí n kúrò lé wọ́n kọ́kọ́ ní kí n kúrò ní ilé ilé ni wọ́n ti kọ́kọ́ lé mi wọ́n ní kọ́kọ́ kúrò nílé wọ́n lé mi kúrò nílé gbàtàn lé mi kúrò nílé màá wá mo wá ń gbé lébùté mẹ́ta mo ń gbé nílé ọ̀nà gorúwà kan tó wà ní Lagos Street ilé green house lọ́dọ̀ àǹtí mi kan báyìí ibẹ̀ ni lọ́lá ń gbé lọ́lá ọmọ ọ̀nà gorúwà yẹn náà ń gbé bẹ́ẹ̀ ya jíde ọ̀dọ̀ ìyá sáyẹ̀dì ṣẹ̀mí ṣà ń gbé bẹ́ẹ̀ ṣà lọ sí ibi iṣẹ́ ṣé mo gbàgbẹ́ lọ́bi ṣé ń gbà yẹn mo ṣáà ń gbélé èbúté mẹ́ta bí méjì torí bí méjì mo gbé ní simsim bí méjì mo gbé ní mẹ́ta so mo wá gbàgbẹ́ lọ́bi ṣé pa tí mo tún wá ń gbàgbẹ́ lọ́yẹ mo tún wọ́n ní kúrò lé mo kúrò pa tí mo tún wá ń gbàgbẹ́ wá mo tún wá lọ sí ọ̀wọ́n ní kúrò ṣọ́ọ̀bù ìyẹn ló wá di kó tó ti gbé mo ṣe wà kúrò fún ẹ̀ lálẹ́ mi ì ẹnìkan sọ fún mi nígbà tá a fẹ́ bẹ̀rẹ̀ ṣọ́ọ̀bù yẹn wọ́n ní pé kí n kàn jẹ́ kí mọ́mì mi kí n kàn máa fún mọ́mì mi lówó oúnjẹ kí n lè máa tọ́jú àwọn àbúrò mi but bẹ́ẹ̀ mi ṣe ṣe ni pé mi ò ṣe bẹ́ẹ̀ mi ò ṣe bọ́n ṣe ni kì í ṣe yẹn tèmi bá ti tajà tán owó tí n bá kàn máa fi wọ mọ́tò lọ sí church àti mo máa ń dàjọ́ mo dẹ̀ máa mú fún àwọn èèyàn tó bá tọrọ lọ́mọ máa ń ṣe sàrà mo máa ń no sàrà mo máa ń give gan mo máa ń give ní tí mo ṣáà ní mission gbà yẹn ni pé mo fẹ́ kí ayé àwọn family mi dá káyé àwọn àbúrò mi kó dẹ̀ dá kí story wa change that's my mission. mi ìwà tọ́jú ara mi mi ò tiẹ̀ rí pé anybody lè ní tó ń ṣe fún mi mi rí pé anybody lè ṣe fún mi rí pé wọ́n lè ṣe fún mi so but I was not left with anything I I wá kúrò owó tí mo ní díẹ̀díẹ̀ tí mò ń save àjọ tí mo ń dà àti owó kan tí máa ń save sí bank máa kàn mú owó yẹn máa kàn save ẹ but owó tá make ń gbà yẹn ah, because kó tó di aago mẹ́ta ọ̀sán ogúnfe mẹ́rin márùn-ún ó ti tán àtẹrun wẹ́wẹ́ àti gbogbo nǹkan irú máa pọ̀ bá àwọn ọlọ́pàá yẹn àwọn sójà àwọn navy àwọn gbogbo wọn máa ah, anyway owó tí mo tí mo tún wá ní díẹ̀díẹ̀ tó yẹ kí n lè come back tí mo lè sọ pé òkè o nígbà yẹn ẹni yẹn wá sọ fún mi pé à kí n máa save owó sọ́wọ́ òun yẹn ti àánú òjò ní kí n máa save owó pé kí n máa fún ọmọọṣẹ́ nǹkan ní owó nǹkan tó tíjà tàánú òjò nígbà yẹn tó wá fa ìjà wa lẹ́kẹ̀rẹ̀kẹ́ ó ní kí n máa save owó sí ọwọ́ ẹnìkan kí n máa kó fún kó lọ́ọ́ bá mi save ẹ̀ sí báǹkì mi ìfẹ́ sọ̀rọ̀ tiẹ̀ lónìí kan tí ìyẹn náà tún wọ demorage but ti brother mi mú wá sàn mi wá burú débi pé tí mi bá róúnjẹ jẹ tí mi bá gbàwẹ̀ tán tí bá ní mo fẹ́ lọ síbẹ̀ lọ gbóúnjẹ mú mi mi máa sọ fún àwọn ọmọ ọ̀dọ́ tí èmi ń sanwó fún. Okay. Balẹ̀ kò ní tó máa fẹ́ kán gbọ́. tí wọn bá fẹ́ kí wọ́n ní kí tí bá ti débẹ̀ báyìí tọ́pẹ́ ló ń kọ̀ǹtró owó tọ́pẹ́ yẹn ló wá ń kọ̀ǹtró owó ó mọ kó o ṣiṣẹ́ kó ń gbà lọ́wọ́ ẹ̀kọ́ tó máa fi yàn ẹ́ lójú tí bá ní kán fún mi tí bá fẹ́ jẹun wọ́n máa ṣe mí báyìí ṣe ṣe ṣe. full month. She was absent today. Okay, she's absent. Okay, no problem. Finish your food now. I'm done. Okay. wọ́n máa ní kémi má fọwọ́ kan oúnjẹ yẹn kí n jẹ́ kán bó oúnjẹ fún mi àwọn ọmọ ọ̀dọ̀ àbúrò bọ́dà mi ọmọ àlè yẹn àbúrò ẹ̀ òun ló máa bó oúnjẹ fún mi. wọ́n máa ṣe bíbá ìchẹ́chẹ́chẹ́chẹ́chẹ́ gbogbo wọn ò fáìn tó mi o <laughs> wọn ò ga tó mi o wọn ò lọ́pọlọ wọn ò mọ wọn ò gbàgbọ́ o ọlọ́run ló ní gbogbo nǹkan ṣùgbọ́n máa ní ká máa sọ mo kàn ń sọ ni o bí mo ṣe mọra mi tó bí mo ṣe rí lọ́ fún mi lóúnjẹ ìgbà mi wọn ò ní tọ́ bá fún mi lóúnjẹ báyìí wọ́n ṣàmà ní kọ́ lọ bù fún mi ni ẹ mọ kó ṣiṣẹ́ kó wá sọ ẹ́ di àlejò lórí ẹ̀ kì í tún ṣe brọ́dà mi yẹn ló máa bù fún mi ọmọ àbúrò ẹ̀ tí wọ́n bí síbò míì tí ò ṣe dádì mi tí ò ti relate mọ́ dádì mi rárá tí orogún ìyá mi bí síbò míì òun ni wọ́n máa ń mi nígun máa ní kó bù oúnjẹ fún mi tí bá ní ẹjọ́ ẹ̀dẹ̀ fún mi ń gàrí ìyá Kọ́lá ìyẹn náà tún jẹ́ bíi àbúrò orogún wọn bíi ẹnìkan ṣá ọmọ ọ̀dọ̀ ṣáà bẹ́ẹ̀ Bùkárí fún mọ́jọ́ fọwọ́ máa rí mi. anyway mo kọ́ ti bẹ̀yẹn bí sì yẹn ibẹ̀ yẹn gùn ó wá dorí ibi tó ti gbé mi lọ sínú igbó. ìgbà tógun yẹn wá pọ̀ tí mo ti wá promote olórin tán ṣé mo pé gbogbo ogun máa ń pera wọn wá ni torí ẹ̀ gbogbo àwọn tó fi ogun jà mí pátá dé all the same so owó ogun yẹn náà ìkan ló ń pè kan wá bọ̀tá dúpẹ́ fọlọ́run àṣírí ogun ayé mi ò ní bò wọn ò dẹ̀ bò báyà bó wọn bò ní ogun ayé mi ṣẹ̀sìn wọ́n ṣẹlẹ́yà káàkiri àgbáyé abẹ gbogbo wọn kó tó dọ̀rọ̀ orí Facebook gbogbo ogun ayé mi ló kọ́ ọ́ wọ́n láwọn oníyẹ fi ogun jà mí ọtí ti ọlọ́run kan gbogbo wọn lábùkù o. Hmm. The battle continue. Sọ fún pé tó bá ti dọ̀la pa máa fẹ́ gbogbo a máa sanwó lọ́la. Ní pé mo bí sí pé ìwọ ló gbé pé pé pé tó bá ti di lọ́la pé wàá sanwó fún un this is her daughter. ó fẹ́ tajà fún by force jẹ́ kí n bá ra lọ́la. Um, she said she's gonna pay tomorrow. No, she's that's uh, that's it. She said she's gonna pay tomorrow. Gbé wá kó má rò pé bí àmọ́jẹ́ ló ń gbé wá. Kí ló sọ? She's what? She's, she should be calling you, that's all. will be calling me, eh? She has been calling you. She have been calling me because, yes, you know, I, you know, when, if I sign this contract, I have to be paying every month. And I have to plan myself very well before sign any contract. Eh? I will be paying his money. I don't, ṣé tí yóò bá dẹ̀ ṣe nǹkan, ṣe bẹ́ẹ̀ mi ni mo fẹ́ ra nǹkan, ó pè mí ni. Mo sọ fún pé, ó ti ń pè mí, ó ti pè mí more than twenty times lẹ́nìí. Sọ fún pé, tó bá ti dọ̀la, rán mi létí kìí tiẹ̀. Pé èlò ṣì ni àbí o ṣì ní owó tó tó yẹn lórí fóònù ẹ̀kọ́ wa lórí káàdì ẹ̀ kó bá mi san. Uh, um, she said she would pay to me. Èló ni lọ béèrè pé èló ni. Uh, she said how much is it? How much is the the internet? Okay, yeah, she said she would pay tomorrow. Okay, tó bá dẹ̀ ń pé tó bá dẹ̀ lè pè ní eight o'clock or nine kan eight o'clock orí fún mi ó ti pè mí jù. tó bá dẹ̀ lè sẹ́ndì ẹ̀ wá máa sanwó fún un mi fẹ́ sanwó upfront èèyàn máa kọ́kọ́ fẹ́ gba nǹkan wá kọ́kọ́ sanwó upfront ṣùgbọ́n máa kọ́kọ́ fún ọ̀kan tó san upfront kan tó sanwó ni èmi máa kọ́kọ́ sanwó kí n tó san gbà kínní òun ni òṣèré yẹn encourage mi tó bá kọ́kọ́ fún mi nísìnyí tó ní kí n wá máa sanwó every month máa lé. ok ní tó bá ti di eight kó pè mí padà. Um, she said you can call back at eight o'clock tonight. I will pay today. Yeah, she she will pay today. Kó tó máa sọ pé òun kó tó máa dictate fún mi. Eh? Say you don't answer your call. I will answer, I promise today. Okay, can I call back? Can I call back? Béèrè lọ́wọ́ ìgbésẹ̀ mo lè pè padà. Mo ń sọ̀rọ̀. Okay, can, uh, can she call you? Can I call back? You really want I will pay, I will pay. Okay, I will pay for you now. Okay, you pay for me now. Okay. Um, okay, I'll pay you right now, if that's okay. ó ti fògùn mẹ́rin àbí ó dẹ̀ jẹ́ kó dọ̀là good ọjọ́ wo ló máa end um, má fọ má fọ perfume yẹn má fọ perfume yẹn mi ni mi ni mi ni mi um, When is the promotion going to end exactly? Today. Hey, good. ó yá san san. kí ọkọ òun mọ́yàn ó mà ti fẹ́ẹ̀ tó two weeks ó ti ń pè mí lójoojúmọ́ more than thirty times a day kí ló dé. okay um, I'll do that right now I need to call you back after or owó tí máa fi jẹun ni mò ń wá sí máa fi ra ibo tí wọ́n ti máa fi ṣe ìtọ́jú ọmọ mi mò ń wá torí ní sìn ní ọkọ̀ máa máa kàn tí ọjà sí ní lọ́rùn máa ṣe tán sọ. mo fẹ́ lo fóònù ó ń distract mi. ẹ mi ì ti rẹ anybody lórí platform but mo mọ pé ìwọ ni kí ló wí. Um, can I not like end the phone and the call and call you back later and pay now? ó ní kó má cut that's the problem bí pé wọ́n rán sí mi ni a ní kó má cut. Okay, God. Kí um, ló order? Complete the order imagine this àwọn òyìnbó yìí kí n complete your order tí wọ́n bá fẹ́ gba owó ń sìn dán máa kó. the card is in the car now mm-hmm. sọ fún pé o lè hold on oh, you going to the garage. Okay, can you just call me back in an hour time? It will be done before the time you call. Do you know how to do it? Yes. You know how to pay it? Hey God. tó bá ti tó ti lè gbé kọ́ bá ṣe mọ̀ dàbí pé ó gbúdọ̀ ṣe ló dàgbò di aṣọ mi mí pé mo jẹ́ lówó ni kí ló dé ó ní mi ní gbé kọ́ ìgbà tí mi bá sọ pé mi ò tí ì ní owó tí mo fẹ́ fún un ṣe bí ok mo ní kì í ṣe pé mo ti pé ok hello you see hello to sign a contract you know mi mọ bí ṣe máa sọ adage yẹn eh. This is Bola. I was busy. I was busy. I'm busy right now, but that's why I said she will explain things to you. But you see, I'm not going to pick, but I... I <sighs> okay, this one you are doing to me, is it a favor? Sorry? What you are doing right now is a favor, right? ten to fifteen days. Yeah, so we just need to confirm your order so I can ship you the order with the address. Actually, I don't, you know, what, what happened is I don't like paying upfront, like when you want to sign a contract with other people, they give you after one month, they now tell you to pay. But this one, you have to pay forward, you have to pay upfront before okay you know what you do now you know what you do now i will i promise i'm going to pay i mean pick your call can you please now in an hour's time can you please call back she will complete the order and then by the time you pay i promise you to go. who made me so she said now she my daughter going to pay for me so when she pay that now you call Okay, but she, now she wants to go to the car and bring the, the garage to bring the car, to pick the card up. You know, shebi the card is in the car now. Yeah. Okay, hold on. Tomadek, hold on. Excuse me. Excuse me, hold on. I'll give her the phone now. She'll go out. If she's in the elevator, you may not get the connection, but don't worry. Don't hang up. She's still on the line, okay? Let me give out give it to her. Okay? Okay, bye mi tó rẹ̀ mi ṣe ń gbé tó bá ti wà bẹ́ẹ̀ yóò máa convince mi ni mo sùn jọ yẹn bíi hours kan ló fi ń bá mi sọ̀rọ̀ owó tó tó fẹ́ gbà lọ́wọ́ mi kan ó ti ṣé kò sanwó nǹkan tó pè ní. I don't know ẹ má bínú jàre ah oh God so ní nǹkan kan wá ṣẹlẹ̀ during the line during the this problem tó tún ṣẹlẹ̀ yìí tí wọ́n máa ní ẹ you have to go and uh, check on your family this and that okay suddenly she came to my She wá lé mi àbí báwo ni báwo la ti ṣe ṣe pàdé. ó ṣàwá mi ó gbọ́mọ ìwá ó ní pé kó wá ṣe ọ̀rẹ́dẹ́ pẹ̀lú mi ìyẹn first daughter ẹ̀ tí ó gbé lọ́dọ̀ mọ́mì yẹn mọ́mì yẹn tí ọmọ yẹn wà ní a month àbí two months ni màmí ti gbà sọ́dọ̀ ọmọ yẹn wà ní bébí báyìí ó dàbí ọmọ ajá kékeré báyìí ni mọ́mì mi wá ọmọ yẹn bí òyìnbó báyìí everybody mọ̀ ọmọ yẹn náà ti kó lọ́dọ̀ mọ́ mi reason tó fi kó lọ́dọ̀ mọ́ mi ó wá complain kankan fún mi ìgbà tí wọ́n wó ṣọ́ọ̀bù mọ́ mi tí mọ́ mi ti wá àbí tí àwọn àbúrò mi yẹn ti travel tí tọ́pẹ́ ti travel gbà yẹn tí mo ti gbé tọ́pẹ́ lọ sí kúrò ní nàìjíríà tí mọ́ mi náà láwọn fẹ́ lọ kúrò ní nàìjíríà gbà yẹn èmi ni mo sọ pé nígbà tó ti sọ pé káwọn àbúrò mi kúrò so definitely àwọn náà máa kúrò so kó tó di pé wọ́n kúrò ni wọ́n wá lọ sí ta fi ń prepare kí gbogbo preparation tí wọ́n kó wà dán àti tọmọ àbúrò mi yẹn àwọn ọmọ tó wà lọ́dọ̀ mú mi pọ̀ kò ń ṣe ọmọ ṣe ń gbà yẹn ò gbà yẹn bọ́ wọn tajà mọ́ for that period of time gbogbo àwọn ọmọ yẹn kẹ̀dẹ̀ wọn dá wọn padà sọ́dọ̀ ìyá wọn tí má fún mọ́mì lówó ń gbà yẹn ọjọ́ tí má fún mọ́mì lówó ń gbà yẹn ṣá o nígbà yẹn ni o kì í ṣe sìn o tí má fún mọ́mì lówó ń gbà yẹn má fún mọ́mì ní eighty thousand one twenty má tún fún ọ ló bí ṣá má fún ọ ló dáadáa so tí bá ti wá fún ọ lówó yẹn owó oúnjẹ ni o yàtọ̀ sí aṣọ yàtọ̀ sáwọn ọ̀dà tí máa ra cream èmi máa ra cream máa sẹ́ǹdẹ̀ gbogbo nǹkan sí wọn aṣọ everything wọn ò ṣe nǹkan kan mo ṣáà nìkan máa jẹun wọn lè máa wọn gbé tó bá ti fún wọn lówó yẹn gbà yẹn ìgbà yẹn ráìsì wọn lè ra owó tí máa fún wọn lè rà po ráìsì márùn-ún nínú owó tí máa fún wọn iṣẹ́ ẹ̀yìn má dẹ̀ ràn wọn lọ bìkan màá fún ọ lówó epo sí mọ́tò màá tún fún ọ lówó mọ́mí máa wá máa sọ fún mi pé owó ti tán lójoojúmọ́ owó ti tán ó lè má ju bíi ten twelve days mọ́mí máa lówó ti tán mo wá sọ fún wọn níjọ́ ẹ̀mọ́ ní mọ́mí ẹ torí ọlọ́run ẹ bá mi dá àwọn ọmọ wọ̀nyẹn ìdàkẹ́ ẹ bá mi dá wọn padà sọ́dọ̀ ìyá wọn nọ́ọ̀sìn so that ní tẹ́ bá ti ní ẹ máa máa fún wọn mi ní máa fún yín lówó tí èèyàn mẹ́wàá lè fi jẹun kẹ́ máa sọ pé after two days nígbà yẹn ni o mi ò wo gbogbo nǹkan tó ti ṣe fún mi tẹ́lẹ̀ o ẹ ti understand pé wọ́n lé mi wọ́n gba nǹkan lọ́wọ́ mi pàtó lọ́run tó wá padà bless mi ni mo ń sọ mo ṣe dáadáa fún wọn. mọ́mì wá dá ọmọ ìkan nínú mo wá sọ fún pé ah adé adé ni máa ń pè mo ní adé mo ní adé ń ṣiṣẹ́ nà ìyàwó ẹ̀ dẹ̀ ń ṣiṣẹ́ ìyàwó ti ṣe tán yunifásitì ti pẹ́ ó dẹ̀ wà báwo lọmọ ẹ ṣe bá wà lọ́dọ̀ tó máa fi ka ọmọ ẹ̀ sí yín lọ́rùn tí ó máa gbowó mo ṣáà ti rí ó ń gbowó lé ó ń ṣe gbogbo ẹ̀ ó jókòó sórí many things then ọmọ ẹ ṣì wà lọ́dọ̀ yín èmi á sì máa máa ṣiṣẹ́ fún ẹ sọ fún pé kò ṣiṣẹ́ ń sin ẹ̀ ṣiṣẹ́ ẹ̀ dá àwọn ọlọ́mọ padà so ọmọ ẹ̀ yẹn wà nínú àwọn ọmọ tí mọ́mì dá padà ń gbà ẹ̀ fún bàbá ẹ̀ so mọ́mì débẹ̀ kò fi ọgbọ́n àgbà ṣe ó sọ fún ó ní ṣadé ló ó ní ṣíbọ́ládé ló ẹ̀mí èmi bọ́lá ló sọ pé kó ń da padà fún un mọ́mí ò dẹ̀ sọ pé òkè o àdámù mẹ́ta àwọn òṣìṣẹ́ òkòtò lọ́wọ́ àwọn èmi mò ń fún ọ lówó póyàn dẹ̀ pọ̀ ẹ ti understand ó wá bínú ó tún dì mú ó sọ fún mi sọ ọjọ́ tó wá padà wá rí mi tó ní kọ́ mò ń wá ṣe ọlídé lọ́dọ̀ mi gbà tó wá yá o tó wá dé ọjọ́ tó wá máa wá gbé ọmọ yẹn ó wá ní ọmọ yẹn ti láìkọ̀dọ̀ mi kí kú jẹ́ kó máa gbé lọ́dọ̀ mi ọjọ́ tó máa wá sọ́dọ̀ mi bó ṣe ń bọ̀ nìyẹn bó ṣe gbé àáfàá nìyẹn ó gbé ó láàfáà yẹn ó lọ rẹ́hùn ni ó ló ń ṣe prógráàmù kan ní Ondo State television bí rédíò kan ní Ondo State ó ló máa ń kóyàn lọ sí hajj pọ̀ rẹ́hùn ni. bọ̀gbà tó wálé mi mi ò sọ pé kó gbọ́rọ̀ ẹ̀wà mi ò dẹ̀ sọ pé kó gbà fà wálé mi mo wá notice àwọn ìwà burúkú kan kó máa pè mí kó máa sọ pé àfa kan ní Oǹdó kó ṣàmà fẹ́ sọ oríṣiríṣi bẹ́ẹ̀. kó máa pè mí kó máa sọ̀rọ̀ k1 ẹ ti ọ̀rẹ́ ẹ̀ tó lọ sí àjì yẹn tó gbé wá ilé mi yẹn ni ọ̀rẹ́ yẹn gbà lọ sí àjì mi ò ní kó gbéyàn wálé mi o ẹ̀sán sáà èmi ò dẹ̀ ń ṣe muslim board inú ilé mi tóbi kì í dẹ̀ ṣe yàrá mi ni wọ́n máa sùn sí so yàrá pọ̀ ńbẹ̀ wọ́n máa mú yàrá wọ́n máa ẹ mọ̀ sí tírùm méjìlá ní so ó wá ní ó wá ní ní ọkọ̀ wá sọ fún mi ó ní ọ̀rẹ́ òun tó wà ní Saudi ó ló sọ pé à bí táwọn wà báyìí ó ló sọ pé ó ti ẹ̀ bẹ èèyàn lọ Saudi o kéwọ̀nù bẹ èèyàn lọ Saudi kọ́ ló máa ṣàdúrà fèmí <laughs> mo wá béèrè lọ́wọ́ ẹ̀ mo ní kó jọ kó torí ọlọ́run mo ní ẹni tí mo ní kí ni ó ṣe bí kí ni ó da èmi àti ké ẹni tó wá sílé mi báwo ló ṣe mọ̀ pé ẹnìkan mo wá ní god mo ní ṣé Saudi jẹ́ yàrá kan tó yẹ pé ẹnìkan báyìí wọ́n kàn wá bẹ́ẹ̀ yàrá tó ọ̀rẹ́ ẹ̀ wá wà yẹn ọ̀rẹ́ ẹ̀ yẹn ń kọ́ gbogbo àwọn tó wà bẹ́ẹ̀ wọ́n wá ní wọn ló bẹ̀ wọ́n wá pé kó wọ́n máa ṣàdúrà fún mi mo ṣáà ti rí gbogbo ọwọ́ pátápátá tó wọ́n ṣe ń sọ̀rọ̀ yẹn tó ń sọ̀rọ̀ kí wọ́n inú á máa bí mi pé á sọ̀rọ̀ àfà á sọ̀rọ̀ àwọn kan lóòdó aláǹgọ̀ ọkọ̀ kan bá mi sọ̀rọ̀ máa wí pé abẹ́ ìyá wèrè ni wọ́n fẹ́ máa nà mí sí wọ́n dẹ̀ rò pé bóyá ó dẹ̀ ni mí á ṣáà máa sọ̀rọ̀ kí wọ́n Nkewon, that's you know. Through everybody around me, Nkewon always. Nkewon always. Um, anyways, yeah. So this one. ó máa dúpẹ́ ni ah mi ìfẹ́ ra kíní yẹn ni mi ìfẹ́ sanwó kíní yẹn mi ìfẹ́ san so ó ṣàbẹ̀rẹ̀ oríṣiríṣi ó wá di ní ọjọ́ kan akọ̀dédé pé ó lè ní kí àfa kan kó máa bẹ́ mi sọ̀rọ̀ mà ní mo wá sọ fún wọn ní pé kó ṣọ́rẹ̀ o ó wá di yẹn mo wá bẹ̀rẹ̀ sí ńláàlá ó dàbí pé wọ́n ń finá mọ́yàn mo wá ńláàlá ọlọ́run wá ń fi gbogbo oríṣiríṣi nǹkan tó ṣe àti tó ṣiṣẹ́ tẹ́lẹ̀ mo wá fi hàn mí mo wá pè ní ọjọ́ kan ṣe mọ́ pé ó lè déédéé pè mí báyìí kó máa sọ jágbajàgba wọ́n pè ní ọjọ́ kan wọ́n ní adé mo ní sọ fún mi gbogbo nǹkan tó ti ṣe ègéṣà ayé mi mo ní tó bá sọ mo ló máa ṣòfò sọnù ni níbi ṣe máa ń sọ̀rọ̀ nìyẹn mo ní sọ fún mi gbogbo nǹkan tó ti ṣe ọmọ ẹ wà nínú ilé mi o bó ṣe ń dáná ogun tì mí yẹn bó ṣe ti wọlé mi báyìí tó wí pé ẹ ṣe mọ ẹni tí nǹkan tí máa fi sọ̀rọ̀ mi àwọn èèyàn máa ilé yẹn kò ń ṣe lẹ́ẹ̀kan tí kò ń ṣe ilé ilé kò ń ṣe nǹkan tó tóbi like that like that kò ju bóyá ṣe six bedroom àbí how many bedroom kò yẹ ti understand bẹ́ẹ̀ yẹn ó wá jẹ́ duplex ẹ ti understand kò dẹ̀ ẹ ti understand bẹ́ẹ̀ yẹn mọ pé kó ti bílí pé èèyàn kò lè kò tiẹ̀ lè nílé ìralẹ̀ bí tọ́n bá ṣe ayé ẹ̀dẹ́ kó kò surprise every one of them ẹ máa gbọ́ o wọ́n sọ fún un nígbà tí mo wá rí i pé màá jókòó mi jẹ́jẹ́ wàá fẹ́ máa nà mí síṣẹ́ òun bọ̀ nílé mi ò sọ fún mi ò gbé àfa wá sílé mi ẹni yẹn wá sọ pé òun lọ sí àjì lọ́la ó kírun nínú ilé mi mo ṣáà ń wòran ó kúrò ńbẹ̀ olóyà sóńdò àwọn kan fẹ́ bá mi sọ mo ń sọ fún mo ní i'm a christian mo wá bẹ̀rẹ̀ sí ń gbàdúrà gbàtọ́ wá rí pé mo wá ti èpè bọ́lẹ̀ fún bó ṣe ń ṣe láti dèmí yẹn àbí kí kankan ṣe mí lèmi ń gbàdúrà ni mo dẹ̀ ń ti èpè bọ́lẹ̀ fún bó ṣe wá sọ fún mi níjọ́ yẹn ẹ eh, ó wá lóun fẹ́ sọ fún mi ló ṣe pè mí ó wá pè mí láàárọ̀ kùtùkùtù jẹ́ ẹ́ eh? kò lọ ní what happened come ẹ́ eh? ah, ah bọ́ tó sanwó sílẹ̀ lánàá. ẹ eh? kí ló ewé ló fẹ́ lọ mú báyìí ẹ eh? nígbà kó padà kó pè mí o nìyẹn wà á tún wọn máa dààmú káàkiri ọlọ́run pé tó bá ti di lọ́la tó bá dẹ̀ sọ pé ó ti promo fẹ́ lọ a lè má ọlọ́run gan lè má fẹ́ kára promo kéèyàn máa rìn ó lè má fẹ́ kára promo pàtí ìṣe bàbà by force ó ti ó ti try nsìn káàdì ò lọ is a sign kí ló ń dààmú mi fún ní wípé o ti try card yẹn sí kí ló dé tí ó sọ pé kò tún lọ. No, I know I check it. Okay. He give you message. And my card also, I don't want to use anymore. Ìkíní, ewu ló the other card yẹn. Me, I don't want to. Mo fẹ́ calculate orí mi. I don't want anybody to rush me like. Ah, Sọ̀rọ̀ mi máa ṣe nǹkan ṣe máa ṣe wọn. o ti gbọ́ tiẹ̀. káàdì wo ló ní overdraft náà wo wo wo wo mi káàdì ti bí o oh god. bá mi stop ẹ ní pé tó bá ti sanwó àpò padà ó ń sọ pé tó bá ti ó ní àyùdẹ àyùdẹ màmá sọ̀rọ̀ mi lọ ìráyè ìjọ òun máa sọ̀rọ̀ mi lọ mi ní dáhùn wọn mi ní dá lóhùn wọn. sọ fún pé tó bá ti ṣe ó ti kọ̀ tẹ̀ ni. she cut. mi ò rí owó kọ̀ tó kò tí ì kọ́ tó ti ń pè padà sọ fún pé tó bá ti ṣe pé kó farabalẹ̀ pé wàá pè padà wípé báwo ló ṣe lè pé padà. ìyànà kọlà back pé tó o bá lè pè padà kó pè tó o bá lè pè padà kó pè padà one hour time tẹ́ ti pè padà báyìí kó tó bá ti di six thirty kó pè padà ṣùgbọ́n kí n má lè bá ẹ sọ nǹkan tí mm, bóníkáàdì mi díbí bóníkáàdì yẹn ti wà ó máa dá yọ láàmú. wọ́n máa bẹ̀bẹ̀ ta fún ẹni wọ́n máa fẹ́ ṣe kí ní sàn máa yí ìjú padà sí ẹni. so bọ́bọ́ ìwà sọ fún mi níjọ́ náà ó wá ní bó ṣe wọlé mi ó wá tún òun náà tún wá dáwọ́ ogun tiẹ̀ every one of them báyìí when you do good to them ní nàìjíríà yẹn wọ́n kàn wí pé owó wà lọ́wọ́ ẹ̀ wọ́n fẹ́ gbà mọ́ tiwọn bó o pàdé pásítọ̀ the same thing bó o pàdé àfa the same thing bó o pàdé family the same thing bó o pàdé ọ̀rẹ́ the same thing wọ́n fẹ́ ṣe they just want to do the same thing just to group people fún mi ní fóònù yẹn give me that phone ó wá di ní ọjọ́ yẹn mo wá kò láì mo wá ó wá ní ẹ òun fẹ́ ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ fún mi lónìí ó wá sọ fún mi wípé nígbà tí mọ́mì máa ń wá sí Ondo State ó ní pé ní ọjọ́ kan pé àwọn lọ ra àgbò bó ṣàfẹ́ mi ìfẹ́ kọ́ má jẹ́ ń sọ tibẹ̀ yẹn bó ṣàbẹ̀rẹ̀ sí ń ka oríṣiríṣi nǹkan sílẹ̀. Si ó ní mọ́mì ní káwọn lọ ra àgbò ó ní mọ́mì kọ̀ déédéé pé òun níjọ́ náà bó ṣe sọ ni mo sọ yìí o pàtí mo ti mo pariwo mọ́ torí mo mọ̀ pé ó ti ṣe nǹkan kan ó ṣe ó ń ṣèkà ó ti ṣe nǹkan kan ó dẹ̀ tún ń ṣe lọ the Lord reveal it to me. wọ́n bá fẹ́ ṣe DNA test ní Nàìjíríà a lot of people ló máa ní problem o gbogbo àwọn ọmọ celebrate wọ̀nyẹn. mo sọ yìí o pàtó mo ti. so èmi àti níjọ yẹn ó wá bẹ̀rẹ̀ sí ń kà fún mi pé ní ọjọ́ kan pé mọ́mì ó gbé ewúrẹ́ àmì àgùntàn ṣàgùntàn bá gbó olóṣù àwọn kan déédéé pé òun ni nígbà tó máa ń ran níṣẹ́ káàkiri pé kó lọ́ọ́ máa rajà yẹn pé mo tọjọ́ yìí pé mọ́mì fúnra wọn wá sí kàrẹ́ wọ́n wá gbé àgbò yẹn fóun àwọn wá pè òun pé kóun wá bá wọn ní júbílì òun wá bá wọn wá gbé àgbò fóun pé iṣẹ́ àgbò ni àbágùtàn àgùtàn àgùtàn sorry pé àgùtàn yẹn ní dúdú díẹ̀ lára ó ní dúdú ó ní funfun wọ́n nígbà tó wá ó nígbà tó ń gbé fóun ó ní wọ́n wá ní kóun gbé lọ kóun máa lọ sí i ẹ gbọ́ kó máa lọ sí i ó ní wọ́n dẹ̀ sọ pé tí wọ́n bá ti bí ọmọ òun káwọn máa pa ọmọ ẹ̀ jẹ. ẹ mo ní kí ni ẹjọ́ tèmi ó ní but ó lóun wá nọ́tìsì pé àgbòye ibi táwọn gbé sí ipe ó sá lọ <laughs> àmì àgùntàn ibi táwọn sún àgùntàn mọ́ pé àgùntàn sá lọ ipe nù ipe ọmọ àgùntàn gbà tán bí pé gbà tán bí àgùntàn pé àgùntàn yẹn gbà tó bímọ bóyá ló mọ àgùntàn kú ni ẹ àgùntàn sá lọ ṣáà ibi táwọn so àgùntàn mọ́ ṣá àgùntàn bá sá mo á ní kí ló kàn mí pẹ̀lú gbogbo sítórì tó pààyà àgùdà ẹ ó ní ó ṣàṣe sọ́ngbà ẹ̀ bíi bóyá wọ́n fi òun rẹpísẹ́ǹtì àgùntàn kan àbí nǹkan kan ó ṣáà sọ̀rọ̀ yẹn játijàti mo ní mo ti wá àwẹ̀ gòkè àwọn pípù ìkẹ̀dẹ̀ rẹ̀ wọ́n ti pọ̀ ogún pọ̀ gan o mo ní ó ní láti jẹ́ kí n expose wọn to the whole world ọmọ ẹ wà lọ́dọ̀ mi gbà yẹn o. ọmọ ètò oníkó wá ṣọlídé oníkó ṣọlídé mọ́ oníkìjẹ́ kó máa gbé lọ́dọ̀ mi mo ti rẹ́jísà sí sùkú ọmọ mi á dàmí lámú dàmí lámú dàmí lámú ó wá di ní ọjọ́ kan ó wá ní iṣẹ́ tí àwọn ibi táwọn àwọn ṣe ń sìn tòró òun mọ̀ pé èmi ń kọ́ mi ò gbàgbọ́ nínú iṣẹ́ àfà mi ò dẹ̀ gbàgbọ́ nínú iṣẹ́ ẹni kìíní kankan pé so òun ní pásítọ̀ kan ìyàwó òun ni náà ìyàwó ẹ̀ kan pè mí ni ẹ àǹtí gbogbo nǹkan tẹ́ ń ṣe fọ́kọ́ yẹn òun ò láìkí ẹ o ṣùgbọ́n nísìnyí òun ò bá mi ṣe nǹkan kan rí ìbò mọ́sìn fún nǹkan tẹ́ ń sọ yẹ òun á bá yín tẹsẹ̀ lè bọ̀ ọ́ gbogbo ṣọ́ọ̀ṣì tó bá mọ̀ lòun máa lọ kinní kan kinní kan wọ́n ṣà ń sọ̀rọ̀ yẹn rádaràda èmi dẹ̀ ti mọ̀ pé mò ń bọ̀ mo fẹ́ wá tu ní mo fẹ́ mo fẹ́ dì pẹ̀lú ẹ̀ dì pẹ̀lú ẹ̀ ìsìn ṣàmì pé bòmílà mọ́ra kí n pa ẹ́ làrùn jẹ́ tún mi láṣìí kí n fi ẹ́ sílẹ̀ mo wá pe ó wá ní ẹ pásọ yẹn ó máa pe pásọ kan sìn yín ó máa wá ó gbóná gan àṣẹ pásọ tó ń jọ gé orí ni wọn ń gérí ah oh God ìyẹn náà bá máa dé ló bá ní ẹ iṣẹ́ tó máa ṣe iṣẹ́ àwòlí tó máa ṣe ń sìn wọn ò pé mo wọn ò pé mo káwọn àti gbogbo nǹkan tó fẹ́ ṣe o ipe a máa ra àgùntàn o fẹ́ yáyọ̀ mi. You want to fit it? No, no, no. The other one, no, no, no, no. Èwo ni? Eléyìí. Oh, the one. No, no, no, no. The black one. Don't blink yẹn. No, mi ò wọ̀. That one is okay. Okay, it's my own. So wá ní wọ́n máa ra àgùntàn pípé iṣẹ́ tí bó ṣe sọ ni mo sọ yìí iṣẹ́ tí òun àti màmá mi tó ń ṣe yẹn mi ì sọ pé òun ò ṣiṣẹ́ o mi ì sọ pé mọ́mì mi ò ṣe o torí gbogbo àti tó fi ń gbé mọ́mì mi káàkiri yẹn òótọ́ ló ṣì kiri yẹn kì í ṣe rọ́ òun ló mọ́mì mi kọ́ ló ṣe o òun ló gbé mọ́mì mi lọ tó rà fà làwọn gbogbo lé wọn hmm, ọmọ àlè wọn máa ń da lérò ni. ó ní máa ra àgùntàn mọ́ni àwọn ah. bó ṣe rí ni ẹ̀mí ti complain fún ẹ ni ó pọ̀ bó mọ́ni à ah. ó ní òkè a máa lọ ra ọkàn àgùntàn a máa gbàdúrà níwàá mo ti ní lọ́kàn láti lọ sí kàrí gbogbo nǹkan tó ń ṣe fún mi àti gbogbo nǹkan tó sọ yẹn I want to I want to go to our house and expose it to the àwọn ọ̀pọ̀n àti àgbàlagbà inú ilé àti kí n ṣàlàyé torí gbogbo àyẹn wọ́n ti ń sọ pé àwọn kan náà wọ́n ti ṣe bẹ́ẹ̀ rí tí wọ́n kà nílé wọ́n lọ ṣàlàyé ní ìta gbangba ẹ̀mọ̀ wọ́n máa ń ṣèkàgùn. wọ́n ní no problem ó wá ní kí ni ó wá sọ fún mi pé ṣèbú mo ní ṣé mo ní laptop àti. Àti ipad wọ́n rẹ́dì láti gba ipad pé tí n bá ti gbé ipad yẹn fóun àti ṣé ipad àbí laptop àti iye kan ṣá mo ní no problem ṣe mọ̀ pé ọmọ ẹ̀ ń gbé lọ́dọ̀ mi mo ti sọ fún ìyá kan tó ń gbé lọ́ọ̀kan ilé mi àti àwọn tó mọ̀ nípa tìsín ilé mo sọ fún mo ní ọmọ ẹ̀ yìí máa ń wọ̀ ẹ̀ wá ní ah, bẹ́ẹ̀ ń ṣe fún wọn tó yìí kí ló dé tó lè máa máa gbógun tì í bẹ́ẹ̀ mo lé mi ò mọ o ṣé mo pé ogun bàbá tèmi sì ní ìjẹ nǹkan kan mbẹ nǹkan tèmi lélẹyìí o lórí nǹkan tèmi náà tún bá mi jà lé o náà tún fẹ́ para wọn lé o ṣé mo pé lákọ̀ọ́kọ́ wọ́n ti gba èyí tí wọ́n fún mi lákọ̀ọ́kọ́ ṣé wọ́n ti gbà á wọ́n ti ẹ ti understand wọ́n tún ti wá wèé pé wọ́n tún ti dé lẹ́lẹ́kejì ẹ ti understand mo wá gbé ọmọ yẹn kò mọ̀ mo ní mò ń bọ̀ mi ò sọ pé mò ń bọ̀ pẹ̀lú ọmọ ẹ̀ pé máa gbọ́ ọmọ fún mo ti sọ fún ẹnìkan nínú ilé nísọ̀rọ̀ àndé pé mo máa gbé ọmọ ẹ̀ mo dẹ̀ ti gba fóònù lọ́wọ́ ọmọ mi ì jẹ́ kó rí fóònù láti communicate ṣé ti yé ọmọ ẹ̀ náà mọ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ó kàn wọ́n máa wò báyìí torí pé instrument ni gbogbo àtọmọ wọn àti bàbá wọn àti ìyá wọn gbogbo wọn kò sọ́mọ tó bá ti ń ṣèkà náà dáadáa tó bá ti jẹ́ pé ó bá bá ti já fún bàbá ẹ̀ jẹ àwọn ìbílẹ̀ tó bá ti ń ṣèkà ọmọ wọn máa ṣèkà náà. wá ní òkè. Okay mo páàkì ẹrù ọmọ ẹ̀ mo ní ìwọ mo máa kú lọ́dọ̀ mi mo gbé sínú mọ́tò mi ìwọ mi ìgbé mọ́tò lọ mo lọ wọ àlọwọ mọ́tò ni àti Adébùkọ́lá mo wá sọ pé mi ò gbé mọ́tò o pé àti lọ́wọ́ mọ́tò ní ọjọ́ ta ó ní kò nídìí kí n gbé mọ́tò bọ́ kí n tó wá yẹn ọjọ́ kan ó kàn pè mí ni ó ní kí n jẹ́ kó n sọ fún mi dáadáa ó lóun lè ran ara òun lọ sí ibi tí bàbá mi ti lọ tipẹ́tipẹ́ bó ṣe gbèmí nìyẹn ó ní kí n jẹ́ kóun sọ fún mi o ìgbà tí mo gbàdúrà tó tó stage kan ó ní kí n jẹ́ kóun sọ fún mi ó níbi tí bàbá mi lọ ó lóun lè ran àwọn ọmọ òun ìyàwó òun àti ìyálà ìyá àwọn àti gbogbo ẹbí òun kì í ṣèmi minus èmi ó lóun lè ran gbogbo wọn lọbẹ òun lè ran wọn lọbẹ o mo ní ọlọ́pàá ó ní màá rí ó ní màá rí mo ní ẹ̀ ìyàwó ẹ̀ wá mo wá ń bọ̀ wòlíì yẹn wá ń pè mí wòlíì yẹn ní kí n gbàgbé ọ̀rẹ́ ẹ̀ àṣé wọ́n ti bìlí pé wọ́n fẹ́ para wọn ta ni wọ́n ń pààyàn ta ní nàìjíríà o ìgbà tí mo wá ń bọ̀ yẹn mi sọ pé mo fẹ́ tó ló máa ti bọ̀ pé bí mo ṣe ń bọ̀ yẹn ó rò bóyá máa dá wà ọmọ òun máa wà lé ẹ ẹ understand kò mọ̀ pé gbogbo bọ́n ṣe ń ṣe yẹn ṣe lèmi èmi wọn náà ń set mi èmi náà ń try láti mú wọn báyìí Awade, dé nígbà tá a dé ọ̀wọ̀ mo sọ nígbà tó akọjá etí ọ̀sẹ́ ó wá ní pé tá a bá ti dé ó kàn dé lẹ́ǹkan ó kàn ní ó tá a bá ti dé àkùngbà gbọ̀ngàn ní ká bọ́lẹ̀ ó nítorí wòlíì yẹn ń kọ́ ó ló wà lákùngbà àmì ó ló máa wá gbé wa àmì wòlíì yẹn mi wàá bá òun sọ̀rọ̀ wòlíì yẹn ó wá ń pè wá ó fi mọ́tò mọ́nítọ̀ mi mọ́nítọ̀ mi mọ́nítọ̀ mi anibolade mo sọ fún bàtà wa mo lókùn ká dá àkùngbá ó wá ní tá a bá ti dá àkùngbá ká kí n dúró kí ni kí wọ́n já mi lẹ́mu ní akílódé ṣèbí kàrẹ́là ló nílò ó ní òun wà lákùngbà tróbìlì pé ìkàrẹ́ àkùngbá ló máa ṣe é ṣiṣẹ́ yẹn so àwọn ọlọ́pàá Ondo state náà kàn máa wọ àkùngbá dáadáa hmm. ó ní kí n bọ́lẹ̀ lákùngbà ń bọ́lẹ̀ lákùngbà ìgbà tí mo bọ́lẹ̀ lákùngbà mo wá sọ pé mo ti bọ́lẹ̀ lákùngbà abọ́lẹ̀ níbi iná ibi iná yẹn ibi àmọ́ pé níbi àkùngbà yẹn àwọn oníṣúyà àwọn haúsá àtàwọn kan tó ń tajà mbẹ tí ò bá sí náà wọn máa tan jẹnẹrétọ̀ so ibi tẹ́rọ wà tó ilẹ̀ ti ṣú mo wà mbẹ ó ní kí n kúrò mbẹ mo wá rí mo ní ó ní kí n máa bọ̀ ní ibi tó dark yẹn mo ní ṣe bẹ́ẹ̀ lẹ gbé mọ́tò ẹyẹ máa bọ̀ wá ó ní ó tì mo rí pó páàkì sínú darkness wọ́n ní à á ní ẹrù àṣẹ tí wọ́n máa kó ẹrù wọn yẹn lọ ń gbà tó ẹ pé gbé mọ́tò ó ní ká ó ní kí n má wọ̀ ní òkè òun máa gbé kò fẹ́ kí wọ́n rí plate number mọ́tò òun kò fẹ́ rí kí wọ́n rí traces nǹkan tó bá ṣe fún mi. ó wá bá wa àwọn yẹn á lè kó ẹrù yẹn bọ̀ ó wá bá wa ó wá bá wa á kó ẹrù yẹn torí mo bọ́mọ yẹn kẹ́rù ẹ̀ dání èmi náà ti mọ̀ pé mo máa lo bí òtújú two days mo ti mú aṣọ àtàwọn bọ́ọ̀sì ṣàgbé èmi náà gbé luggage àmì eh, travelling bag kan ó wá bàbá kó àti àwọn nǹkan tá fẹ́ lò mo ṣáà tí mo sínú mọ́tò ara wa fún mi ká tó débẹ̀ yẹn torí mo ara fún mi pé ah gbé mọ́tò wá ẹgbẹ́ títì náà la wà sún síwájú ibi tí mọ́tò ibi tí náà wà yẹn ó nílò a máa kẹ́rù yẹn wá síbi darkness ni ó ṣàwà lè ṣe bẹ́ẹ̀ instead of kó kọrí sí ọ̀nà ìka rẹ̀ ṣe mọ̀ pé we are coming from ọ̀wọ̀ adé etí ọ̀sẹ̀ instead of kó kọrí sọ́nà ìka rẹ̀ mo rí pé mọ́tò yẹn ó tún kọrí sọ́nà ibi tá a ti ń bọ̀ náà ni ó wá ní ẹ a fẹ́ lọ sí ṣọ́ọ̀ṣì a fẹ́ lọ gbàdúrà pé ṣọ́ọ̀ṣì wọ́n ní ibo là ń lọ lóru ó ní ṣọ́ọ̀ṣì ni mo lọ́nà ibi tí a ti ń bọ̀ rèé ọ̀nà wo la tún kọrí sí pé a tún kọrí sọ́nà ibi tá a ti ń bọ̀ ẹ ó níbi tí ṣọ́ọ̀ṣì ń wà nìyẹn mo ní láti Ìkàrẹ́ dẹ̀ lẹ̀ ń gbé ẹ láti Ìkàrẹ́ kò sí ibi tí ṣọ́ọ̀ṣì wà ní Ìkàrẹ́ yẹn ṣọ́ọ̀ṣì yín ibi tó wà nìyẹn ó nìyẹn ó ṣà ń lọ bó àwọn òbí bó là ń lọ lẹ́ẹ̀kan náà kò mọ̀ pé àpótí ẹ̀rí ló ń gbé tolúwa ní wọ́n á put the car àti ẹni ẹgbẹ́ tó fi gbé wa ń jọ yẹn um, sọ̀rọ̀ jàre wherever. Uh, uh, ó fẹ́ samasọ́ọ̀tì ó wá bọ́ ẹ̀pọ̀ ẹ̀ ẹ̀. ṣe rí mọ́tò yẹn lẹ́ẹ̀kan náà mo ṣáà ń sọ fún pé where are we going to we are to Ìkàrẹ́ ni mo dágbére now ẹgbẹ́ wa kúrò nínú ẹgbẹ́ wa níbi inú òkùnkùn yẹn ṣàkẹ́rù sínú bẹ̀rẹ̀ láti inú òkùnkùn ibẹ̀ wá kọjú padà sọ́nà pé à ń lọ sọ́nà ọ̀wọ̀ padà ibo là ń lọ kò dáhùn ó rí pé mo ń sọ̀rọ̀ mo ní ibo là ń lọ ọ̀gbẹ́ni yẹn kò ga jù báyìí lọ ẹ má ọ. ẹ̀rù wọn máa ń bà mí ọlọ́run kì í ṣe pé mo ń béèyàn kúkúrú ẹ búrọ́dà mi yẹn náà kò ga jù báyìí lọ bàbá mi dẹ̀ ga sògbòlò ni gbọ̀rọ̀gọ̀dọ̀ báyìí ni bàbá mi mi ì mọbi tó ti rí kùkùté. ló ṣà ń lọ ló ń lọ mo ṣàwà mọ́ abẹ́ẹ̀ sí gbàdúrà ẹ jọ̀ọ́ excuse me sir gbogbo lẹ́ ń lọ mo níṣẹ́ nu mo torí ibi tá a ti pọ̀ yẹn darkness ibẹ̀ yẹn ẹ ṣàmọ̀ ọ̀nà tẹ́ bá ti kó létí ọ̀sẹ̀ yẹn láti ẹ̀wọ̀ síkà lẹ́yìn ẹ mọ bó ṣe dark kì í ṣe ọwọ́ bíi nine ten eleven ní o ẹ ti understand bíi ten yẹn bíi tó ten ṣe ti understand so tó fi gbé wa tá a fi wá ń lọ yẹn padà after ten eleven ẹ mọ̀ pé eleven o'clock máa dàbí aago mẹ́ta òru ní gbogbo àdúgbò yẹn ni wọ́n ń bèèrè lọ́wọ́ wọn ẹ̀jọ̀ ń bolẹ̀ ń lọ ló bá ní ṣọ́ọ̀ṣì là ń lọ ṣọ́ọ̀nà bíbá ní ṣọ́ọ̀ṣì ó níyẹn wọ́n wá mo ṣáà fọkàn mi mo wò báyìí lẹ́ẹ̀kan náà mọ́tò yẹn ó kàn gbéra kúrò lójú títì ni àfi gbọ́dọ̀gbọ́dọ̀ nílẹ̀lẹ̀ ní sẹ́mọ ọ̀nà ọ̀kàlẹ́ yẹn sẹ́mọ pé àwọn ibì kan wà tó jìn tó padà pé ọ̀nà yẹn wà lórí òkè báyìí àwọn ìsàlẹ̀ yẹn ibi tí ẹ̀gbẹ́ yẹn báyìí bí dọ́njọ́ ni mọ́tò yẹn kò kúrò lórí òkè yẹn ó dẹ̀ lọ sí dọ́njọ́ ọlọ́run ni ó ní òsàmà sọ́ọ̀tì ọlọ́run bó yóò gbé ní o àkábíyèsí elédùnmarè ọlọ́run fẹ́ràn mi oh god ó tó mi o. Oh ọlọ́run tóbi lọ́ba ó tóbi o ọlọ́run mi tóbi gan ni o títóbi rẹ̀ kó mọ́mọ́ láfiwé o ó tóbi o ọlọ́run tóbi mọ́tò yẹn bóyá wọ́n gbé ní ọwọ́ ńlá tó gbé mọ́tò yẹn ó kàn jù sí kòtò ni látòrí títì yẹn ó gbé mọ́tò yẹn ó dẹ̀ jù sísàlẹ̀ Moto yẹn kò sí kankan kò tọ̀nù báyìí bọ̀ táyà kan gbogbo táyà wájú ó fọ́ bó tún ṣe sí mọ́tò tó tún jáde kábákábá nìyẹn mo sáré mú ọmọ mi dání ọlọ́run ò ṣe ọlọ́run ò ṣe inú gbọ́dẹ̀ ni mo wá di ọmọ mi mú báyìí pé mo sọ fún mi ní if anybody is coming now mo ní you run with me just mo di ọwọ́ ẹ̀ mú òun náà àwa náà ti rẹ́dì fún ó ti yé bó ti rí oríṣiríṣi nǹkan lójú wa ti rí ọmọ tí ẹ wà ń bẹ ọmọ yẹn náà wà ń bẹ ó dúró kọ́wọ́ sára báyìí òyìnbó sùn ládé ó ṣe ọ báyìí. bọ̀bọ́ yìí náà instead of kó tán padà ó tán lọ ó sáré mú jack tire extra tire ó gbé sí kan èkejì yẹn náà ti lọ́bẹ̀ ó ṣàwọn gbé lọ gbúrúgbúrúgbúrúgbúrú ó tún bọ́ sí títì ó wá tún gba wájú báyìí nínú igbó yẹn ó lọ gba wájú ó tún wá bọ́ sí títì padà bí kò máa tọ́n padà sí ọ̀nà ìkàrẹ́ tà ń lọ bóyá kó padà sọ́nà àkùngbá ó sì kọrí mọ́nà ibi tá a ti dúró tí mọ́tò ti ṣe kínní yẹn náà ẹ mọ̀ pé àwọn abúlé kọ̀ọ̀kan náà ilé kan kọ́lé sínú gbọ́ àwọn kan wá jáde wọn ní ìpẹ̀lẹ́ o ṣé kò sí nǹkan kan iṣẹ́ ìdọ̀kọ́ sọ pé kí wọ́n hẹ̀bọ̀ ó ní kò sí nǹkan kan ó ní kò sí nǹkan kan ó ní kò sí nǹkankan mo ní àwọn ah, tó yẹn dákẹ́ yẹn pàtí yẹn dẹ̀ sọ pé kò sí nǹkankan yẹn náà èmi ṣáà fọwọ́ pé kí àwọn yẹn má tún di ẹ̀rọ rọ̀bà àbí nǹkan kan tó máa fẹ́ wọ̀n mi gbọ́ bọ́mọ báyìí ó bá ní ó bá ṣàṣe táyà tán ló bá tún bẹ́ sọ́nà ló bá tún lọ a bá tún lọ a bá tún lọ a wá dé ibi mi ò rántí orúkọ ọbẹ̀ yẹn mọ́ but tá a bá ti kọjá àkùngbá tá a ń bọ̀ tá a bá tá a ń lọ sọ́nà ọ̀wọ̀ ká tó dé etí ọ̀sẹ̀ wọ̀nyẹn àwọn ilé kan báyìí bí old house báyìí tábà ti kọjá ọ̀wọ̀ abúlé mi ò mọ nǹkan tó ń pè bọ́ ilé méjì kan báyìí tó jẹ́ ọ́fíìsì ẹ̀ lẹ́ máa rí lẹ́gbẹ̀ẹ́ títì báyìí ibẹ̀ ló gbà wọlé bó ṣe wá gbàbẹ̀ wọlé mo wá rí pé ní ibi ibẹ̀ yẹn mo rí pé iná kékeré tàn síbẹ̀ inú mi tún dùn pé bó ṣe tọ̀nù síbẹ̀ pé à ah, ó yà sí àdó sáàrin ìgbómọ́ àmì àti àtúntìdélù mo rò bóyá iwájú ilé wọ̀nyẹn ló máa ti dúró àṣẹ mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni àṣé àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni mo wá kọ́kọ́ mi kanlẹ̀ ó yà síbi abúlé kékeré yẹn ilé ọ̀sẹ̀ kan báyìí ilé dáńsẹ̀ kan báyìí ilé dáńsẹ̀ yẹn ó wá ní ẹnìkan níbẹ̀ tán jẹnẹrétọ̀ ní gbogbo abúlé yẹn bó ṣe dé ibi jẹnẹrétọ̀ yẹn ó kàn ṣe pẹ́ńpẹ́ńpẹ́ńpẹ́ lẹ́ẹ̀mẹ́ta mo rò bóyá ó fẹ́ dúró ni kò mà dúró ló bá bẹ́ẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ ló bá lọ lẹ́lẹ́lẹ́ lẹ́lẹ́lẹ́ lẹ́lẹ́lẹ́ inú igbó mà ló lọ inú igbó kìjikìji bẹ́ẹ̀ ló bọ̀ wọnú inú igbó kìjikìji àwọn adébì kan wọ́n rí pé àwọn fọ́rẹ́ẹ̀sì igi ńlá la àwọn igi ìrókò àwọn igi tó dúró tán ẹ̀tọ́ ń ibo là ń lọ ó ń lọ ṣọ́ọ̀ṣì mo ní mi ò lọ ṣọ́ọ̀ṣì mọ́ o mi ò lọ ṣọ́ọ̀ṣì mọ́ o inú fọ́rẹ́ẹ̀sì mi ò lọ ṣọ́ọ̀ṣì mọ́ o. <laughs> Hmm mo ní mi lọ ṣọ́ọ̀ṣì mọ́ o mi ò lọ ṣọ́ọ̀ṣì mọ́ o mi ò lọ ṣọ́ọ̀ṣì mọ́ o ẹ jẹ́ apadà o mi ò lọ ṣọ́ọ̀ṣì mọ́ o ẹ dúró o kò dúró wá tẹra mọ́ táyà mọ́tò ẹ̀ kan ò dáa ìkan níwájú náà mọ̀ pé ó fẹ́ start tí ò tí ò ṣe balance mọ́tò yẹn ṣe bẹ́ẹ̀ náà ló ń sáré lọ but ibi tó dúró yẹn ṣe ló dọ́gbọ́n fi hàn sí wọn pé òun ti gbede o tọ́ máa jọjọ lọ pààyàn sọnù ó ti wá di bí ọwọ́ eleven ìgbà tó gbé mi yẹn bí ọwọ́ to ten ìgbà tó ti ń change tire. tí mọ́tò yẹn ní accident yẹn ó wàá lo like thirty to forty minutes níbẹ̀ yẹn yeah thirty to forty minutes kó tó ẹ tún sàn so tó tún bẹ̀rẹ̀ báyìí ló tún lọ so ó tún wá di bí ọwọ́ bí ìjò tó ẹ gbogbo àyẹn tí wọ́n dà bí òru ọ̀gànjọ́ ni ìgbà tá a tún wá wọ̀ bẹ̀yà wá rìn lọ bí like twenty five to thirty minutes ló fi ń lọnú gbogbo àyẹn ni mo ti wá ń pariwo mi ì lè mo wá sẹ́rò mo wá sọ fún gbogbo àwọn ọmọ yẹn wọ́n ti ń sunkún àtọmọ tiẹ̀ ọmọ adéọlá yẹn sùnládé ti ń sunkún ọmọ mi ti ń sunkún èmi náà ẹkún ni mò ń sùn mò ń kígbe ni. ló ń gbé wa lọ lẹ lẹ lẹ lẹ lẹ lẹ lẹ mi ìdẹ̀lẹ̀ bọ́lẹ̀ lórí eré tí n bá bọ́lẹ̀ gan ta bá pàdé àwọn èèyàn yẹn lẹ́yìn torí ọ̀rẹ́ di o ti hàn nù pẹ́pẹ́pẹ́ wọ́n á gbàdúrà bí mo ṣe ń sunkún ẹ̀ náà ni mò gbàdúrà bí mo ṣe ń kẹ́ náà ni mò gbàdúrà ó wá débì kan ó wá dúró ibẹ̀ yẹn báyìí nínú gbó ilé yẹn kerebete báyìí ó wá dúró mo wá ní ẹjọ́ ṣe mo ní ó ní ibi tá a ti fẹ́ gbàdúrà lélẹ máa rí ká bàbá mo ní èmi ò gbàdúrà mi bàbá mi ní kó tàn mo ní mi ò gbàdúrà sẹ mo ní mi ò gbàdúrà sẹ ó ní kò síbi tá à ń lọ ó níbi tá a máa wà ó níbi tá a máa wà nìyẹn ó ń retí káwọn èèyàn yẹn dé lẹ́ẹ̀kan náà mo kàn rí pé ó lọ sí ẹ̀yìn mọ́tò ni bóyá lọ mú nǹkan kan ni o mo wá rí i pé inú ilé pépélé yẹn ilé yẹn pépélé báyìí ni kò lè ju fíríjì lọ ilé yẹn kò lè ju fíríjì lọ ló bá lọ fẹ́ lọ ló ló ṣàfẹ́ lọ sí bí tó fẹ́ lọ ṣe ń bá gbà mọ́ pé kó kó sínú mọ́tò torí mo wá wò pé kò tó mi náà mo lè mo ti wá wò ó mo ti pé ó kúrú ọkùnrin mi but káwọn èèyàn tó dé ẹ ti understand mo ní kó bọ́ sínú mọ́tò pé mi ò lọ sẹ́ mi ò gbàdúrà nínú bíbà kò sí kankan kò sílé kò sí kankan nínú gbọ́ forest bọ̀ bí mo ṣe ń ṣe yẹn náà ni mo ṣe àwọn pé ọlọ́run jọ o má jẹ́ káwọn pípọ̀ yìí kan kan ti débẹ̀ ó ń retí lọ́jọ́ àti pé òun bọ̀ òun bọ̀ ó ń retí torí pé òun ti òun ti pè wọ́n yẹn bàtà tí wọ́n ti máa máa bọ̀ tá bá ń bọ̀ lọ́nà ògùn abá pàdé wọn pọ̀tọ́ lóun ti ṣe bóyá wọ́n sùn lọ ni àwọn pípù yẹn bóyá wọ́n sùn lọ ni gbà tó wá rí pé mo gbá mọ́ òun mo fẹ́ rọ fáńdẹ̀ pín gba kọ́kọ́rọ́ pé tí bá tilẹ̀ kọ́kọ́ yẹn gbà máa ti mọ́tò yẹn máa clear wọn kúrò máa gba mọ́tò ṣẹ́tọ́ sàn mo ti sẹ́rò má dì ní bó ṣe wá òun náà wá wọnú mọ́tò gbà tó wá rí pé àti pẹ́ ó ti máa bù nípa wọn ti wà lọ́nà wọn ìbò bá ti wà lọ́nà bó ṣe wá sọ yìí pé ókè ẹ tí mo súnmọ́ yẹn tí mo tó ti pé mo ti fẹ́ bá òun jà ó ti fẹ́ dìjà ó ti dìjà mo ti gbá mọ́ mo ti dì mú ẹ lè wọnú ilé kọ̀ọ̀kan ṣe ti yé kọ́kọ́rọ́ mọ́tò or you enter this car now at dawn ó wá ní òkè ó wá wọnú mọ́tò gbà tó wá wọnú mọ́tò tolú tolú o mo fẹ́ bèrè question kan lọ́wọ́ ẹ̀ kó má dàbí irọ́ mo ti bèrè rí náà quickly ìgbà tí dẹ́rẹ́bà yẹn tí àmì wòlíì ẹ lólóbúrú tó pe rẹ̀ ń enjoy ìjọ yẹn lọ tó gbà lónúgbò ìgbà tó wá di pé mo wá fọ̀sẹ̀ láti wọnú mọ́tò yẹn ìgbà tó wọnú mọ́tò to wá fẹ́ máa lọ báwo ló ṣe rìn slowly but tó dẹ̀ ń lọ ó speed wọbẹ̀. yeah and when he got back to the house with the lights. he honked again I think when he came he honked before and after he honked again a little bit louder and then he, he started going slowly still until he. speak louder now. I said he was going slowly. When we are going back. Yes. But when we come in, when we are when we we came in. He was speeding, but he stopped at the house. He stopped at the house with the little light and honked. No, not that he stopped for me. He just slowed down there. I know and uh, he hand when we are going ó put on three times like that and then he was speedy ó then lost straight and then pariwo then he was crying òyìnbó also was crying ìgbà tá a wá ń bọ̀ ni mo wá ń sọ báwo ló ṣe rìn slowly ẹni tó yà kò ṣe ṣé wá ìgbà tá a wá ń bọ̀ yẹn ṣé mo gbà tí à ń lọ yẹn ó speed lọ ìgbà tí mo wá ń sọ fún pé mo ṣàṣẹ pé kó máa lọ ó wá rọra ń rìn ó wá rọra ń rìn bí ẹni tó yẹ pé is expecting them to káwa mọ́nà yẹn pé tó bá ti lè káwa mọ́nà yẹn à ní escape ẹ̀ ṣe mọ̀ pé tó bá pọ̀ táwọn yẹn bá dé tó bá pọ̀ tó ń gbé ìbọn àbí tó ń gbé gbogbo tó ti wà ẹ̀ tí wọ́n ti tàn bẹ́yẹn ó wà rọra rìn fẹ́yàn gbogbo àti òfin rọra rìn mo ṣà ń gbàdúrà olùwà mo ń gbàdúrà mo ń gbàdúrà mo ń gbàdúrà mo ń gbàdúrà nígbà tá a wá padà dé ibi ilé ìta tí mo wá rí pé ibi tí wọ́n tan jẹnẹrétọ̀ sí yẹn náà jẹnẹrétọ̀ yẹn sì wà hàn bẹ́ẹ̀ náà ó débẹ̀ bóyá àwọn yẹn gbàgbé sùn bóyá ìgbà tí wọ́n ti lóun máa tó dé kò tó twenty minutes thirty minutes tó ti fáwọn ní tó ti fún wọn ní time ni mọ́tò lọ kó sí torí mo rí pé ó receive call So ti yẹyin ó receive call nígbà tá a fẹ́ wọnú mọ́tò mọ́ mi ẹ̀bọ̀ ṣe mọ̀ pé èmi ò mọ orú èèyàn tí yẹ́ tó sà tó jẹ́ bóyá ó ti fún wọn ní pé wọn ò ní ju torí ibẹ̀ yẹn normally kò yẹ kó ju bíi twenty minutes àpùngbà síbi tí mo sọ kò yẹ kó ju bíi twenty minutes yẹ́ tán fifteen to twenty minutes bóyá ńgbà tí mọ́tò yẹn wá dà sọnù tó ṣubú sí gọ́tà tó ṣubú sí kòtò yẹn bóyá òun bóyá ọlọ́run wá kùn wọ́n lóorun ẹ ti wọn sàn gbàtà wa ń bọ̀ bó ṣe wá ń ṣe slow slow slow ó wá tún débi lé yẹn ó kàn hàn ó kàn lọ. inú mi wá dùn pé àti kúrò níbẹ̀ yóò wá kọrí sọ́nà padà kọrí sọ́nà àkùngbà láti máa lọ sọ́nà kàrẹ́ gbàtà wá dákùngbà wọn ni ẹ ṣe mo ní ẹ dúró ń bì nígbà tá a dákùngbà torí pé àwọn bíi junction àkùngbà yẹn àwọn èèyàn ò sùn iná wà ń bẹ mo ní ẹ ṣe ẹ dúró ń bì bá bó ṣe move ní ẹ kò má dúró mo ní ẹ ṣe mo láti wà òkè níbí báyìí ṣé ẹ mọ̀ pé tó bá dá wa dúró síbẹ̀ tí bá dúró sákùn gbàmọ́ tó bá drop ń bẹ̀ ṣé ẹ mọ̀ pé wọ́n á béèrè pé bolo ti ń gbé mi wọ́n á ní kọ́ àlọ́ nù gbóyè wọ́n á tètè wọ́n á rí wọn wọ́n á mọ nǹkan tó ń ṣe nínú gbólóhùn yẹn kò dúró o. bá dẹ̀ ṣe kọjá àkùngbá yẹn ó sì ku another danger àkùngbá síkà rẹ̀ náà ẹ mọ̀ pé gbó oríṣiríṣi oríṣiríṣi ibẹ̀ yẹn ò dẹ̀ dá lọ́nà ìlú òkè kí ló dé tẹ́ ẹ̀ dúró sìn o dúró fún wa ní pé kẹ́ ẹ tún dúró lákùgbà mo ní mi ò lọ ṣọ́ọ̀ṣì mọ́ àbí kí ló dé níbi náà yóò kó olóhùn ò dúró lákùgbà pé olóhùn ò dúró ní àkùgbà kankan ó ní ìkàrẹ́ la máa ti dúró. bàtà kọjá àkùngbà yẹn tó ṣà ń lọ ó wá wà níbi kòtò oríṣiríṣi nǹkan oríṣiríṣi nǹkan ṣà ń mo ní ṣà ń gbàdúrà àwa dé gbẹ̀dẹ tá a ti dé kàrẹ́ yẹn mọ̀ pé a máa dé police àmì police station kan ló kọ́kọ́ wà ní Ìkàrẹ́ báyìí tó bá ti dé Ìkàrẹ́ báyìí school kan àbí police station ṣáà wà ní gbẹ̀dẹ́ gbẹ̀dẹ́ police station àwọn gbẹ̀dẹ́ yẹn wà ní. God bless you ẹnìyẹn ní olúfúnmi ó ní ẹlẹ́bọ̀dà ó ní Ìkàrẹ́ àkùngbàtò Ìkàrẹ́ is dangerous ìgbà tí aṣá ń lọ yẹn tàṣà wà ń tì tàṣà tàṣà ó ti wá yarí nísìnyí báyìí òun náà ti wá fẹ́ máa ṣe bí wèrè ó ti ó ti wẹ̀ pé ẹran ti lọ. bá a ṣe dé gbẹ̀dẹ̀ àwọn ọlọ́pàá wá dúró sójú síbi gbẹ̀dẹ̀ yẹn ṣe mọ̀ níwájú police station yẹn wọ́n kógi ọ̀pọ̀ àwọn igi sọ́nà wọ́n pọ́ ṣàbùtọ́ṣìláìtì ìdání wọ́n ṣàǹjú báyìí ẹ̀sán ọ̀dẹ̀sán èmi wá ń retí pé inú mi ti ẹ̀dùn pé ah, àwọn ọlọ́pàá àti dékà rẹ̀ àwọn ọlọ́pàá ló wà lójú títì á dúró àmàdé ṣàlàyé máa kígbe o mí ìdí ẹ̀dín sọ pé máa kígbe àti báyà ti lè dúró á ṣàlàyé orí pákó yẹn ó yàwọ́ tí wọ́n báyìí torí bọ́n ó yàwọ́ tí wọ́n bá wòye ló bá mórí pákó ló bá tún mú oògùn mo wá tún sọ pé kí ló dé tẹ̀ dúró fọlọ́pàá ibi ìbàyín sí ó ti dá ẹ jẹ́ àdúró ní gbẹ̀dẹ̀ police station lélẹ̀ ló ṣà ń lọ òun ò dúró sẹ́ẹ̀ òun ò dúró sẹ́ pàtó wá rí pé a kọjá ìgbẹ̀dẹ yẹn tán tá a ti dé ibi tó wá já wa sí alábòjútó níbi alábòjútó ṣe tí wọ́n ti fẹ́ gorí tó bá ti kúrò ní ìgbẹ̀dẹ lọ sí tẹ́fẹ́ gorí bí alábòjútó láti máa lọ sí ọjà ìkàrẹ́ ọjà ìkàrẹ́ yẹn lókè yẹn ibi mídùú báyìí tí kan lọ sí. Si, kí náà gbé ọ̀nà tó yà sọ́nà mẹ́ta báyìí níbi ibẹ̀ yẹn ibẹ̀ ló dó sí wọ́n pe ibẹ̀ yẹn ṣá alábòjútó ni ibẹ̀ yẹn máa ń pe ibẹ̀ yẹn ṣá ṣé bí alábòjútó yes bí alábòjútó bí òkè báyìí tẹ máa fi tẹ bá ti gòkè tẹ máa fi da free sí garage àbí tí kan máa lọ sí ọ̀nà ṣúdùrú àbúkèrú àmì sàmọ̀ ẹ ti understand ibẹ̀ ló wá dó sí and around that time tá à ń sọ yẹn it was something to one lóru you get it òkè alábòjútó is something to one lóru mo ti wo gbogbo ìta tí mo ń sọ time two something to one àbí one o'clock lóru ni ṣe mọ̀ pé níbi tó bá já wa sí police station yẹn we believe that we are safe ó wá jẹ́ bó ṣe dúró síbẹ̀ cham ó níbi tí màá ti bọ́lẹ̀ rí wọn <laughs> láàbọ̀lẹ̀ ń bì ó níbi tá a máa ti bọ́lẹ̀ rí mo ní kó gbé mi lọ síwájú palace kó gbé mi lọ sí iwájú ilé ọba ó lóun ò lọ iwájú ilé ọba kankan ó níbi tí màá ti bọ́lẹ̀ rí lóru ọ̀gọ̀jọ́ kò sí mọ́tò kò sí ọ̀kadà kò sẹ́nìbọ̀ tó máa gbé ó ti bẹ ó níbi tó máa ti bọ́lẹ̀ mo ní èmi ò ní bọ́lẹ̀ bí o èyí tí mo ń wí ó ti bọ́ sínú mọ́tò ló ti ń kẹ́rù dànù sígbó ó ti wá bọ́lẹ̀ nínú mọ́tò wá ń kó ẹrù ọ́ fìlìgì báyìí sí títì ó wá fẹ́ máa ṣú òwò ẹ̀ tí understand because ó dà pé iṣẹ́ ẹ̀ já a níbi tó gbé wa lọ ẹ̀ kò fẹ́ káṣírí yẹn tú. <laughs> kò mọ ẹni tó ń bá fà á mo bá bẹ̀rẹ̀ sí rè salam mo bá bẹ̀rẹ̀ sí so èdè kàrẹ́ ń bá <laughs> it's good to understand your language at times mo bá bẹ̀rẹ̀ sí so èdè kàrẹ́ ẹ gbà mí o mo bá bẹ̀rẹ̀ sí so èdè kàrẹ́ ṣe mo pé gbogbo ògbóró dẹ̀ ti ṣẹ́tù ó ti dá báwọn kan ṣe sọ pé ẹ gbà mí o mi ò bọ́lẹ̀ ń o mo dé gbẹ̀dẹ̀ lẹ́ẹ̀kan mo ní kó gbé mi bọ́lẹ̀ o lóò gbé mi bọ́lẹ̀ o mo dé ńgbà tá a dé àkùngbà mo ní kó dúró olóòdúró o gbé wa lọ́nu gbogbo sábẹ̀ sí pariwo o èyí tá à ń sọ yìí bó ṣe ń kó ẹ̀rù yẹn dànù síta náà àti bọ́lẹ̀ sínú àti bọ́lẹ̀ nínú mọ́tò bọ̀ mo ṣáà ń pariwo náà báwọn kan ṣe bó ṣe wá nìyẹn kọ́ tó débẹ̀ báyìí ó ti súnmọ́ but àwọn kan wọ́n rí mọ́tò ẹ̀ yẹn ẹnì kọ́kàn bọ̀ ni wọ́n bóyá ń fi jìnnà tẹ́ àbí kọ̀ọ̀kan mi ṣàmọ̀ ló wá ní kéèṣẹ́ lẹ́nu bẹ́ẹ̀ yẹ kí ló ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹ àwọn wo nìyẹn bí ẹ kò ṣe bó ṣe rí pé ó ń bọ̀ báyìí ó kàn múùfù ni tó ti yé ó kàn múùfù mọ́tò yẹn ẹni ẹ wá sọ fún mi pé ah mo wá ń ṣàlàyé pé kí ló ṣẹlẹ̀ àwọn èèyàn ti wá gbọ́ ẹnìkan sọ pé mo wá ń dárúkọ bàbá mi mo wá ń dárúkọ orúkọ mi mo wá ń sọ pé mi iṣẹ́ mi ìṣàlejò ẹgbà mi o kíríkọ kíríkọ o àwọn kan wá jáde ẹnìkan wá jáde wá ní àgbà ah, tó ń gbórúkọ yẹn pé ajagunà aládéjúgbé ẹnìkan kìnìkan ìgbádá kò dùn bàbá ṣàṣùn wọ́n ní ó bá ṣàjáde àwọn èèyàn bá jáde jù wá ẹni tó kọ́kọ́ jáde yẹn wá ní bọ̀tì ẹni tí mò ń sọ yìí ó ní tó bá jẹ́ bó ṣe rí yẹn ó lóun mọ mọ́tò tó lọ yẹn ó ní wòlíì kan báyìí tó máa ń waṣọ ọmọ áùsì kọ́ ni wọ́n pè é kì í ṣe ọmọ kàrẹ́ bí ọmọ ìsoko bí ọmọ ibo kò ń ṣe ibo bí àwọn ọmọ màgógó ẹmọ àwọn ìlú tó súnmọ́ kàrẹ́ àkókò ẹ̀dọ́ wọ̀nyẹn ó lọ́mọ bẹ̀ni ó ní bọ̀tà àwọn máa ń rí tó máa ń wọ sùtánà káàkiri pé ṣe bí yẹn wá sọ pé ń mọ mọ́tò yẹn náà pé wòlíì kan máa yẹ ike pé òun mòde rẹ̀ ẹ mọ̀ kó ti lọ ó ti mọ̀ pé ó ti rò pé mi nìrí wọn kò sẹ́nìbọ̀ tó máa tó lẹ́nu yẹn kan ṣe sọ pé òun mọ bí tó ń gbé pé mọ́tò tó lọ yẹn o <laughs> ó lóun mọ bí tó ń gbé ó ní nísàlẹ̀ lọ́hùn lọ́hùn báyìí ó ní níbi kan bẹ́ẹ̀ ó níbẹ̀ ló ń gbé ó ní kódà òun àtìyà ó ní òun àtìyàwó ẹ̀ ó níbẹ̀ ló ń gbé wọ́n tún sọ pé ibẹ̀ gan ni bóyá bẹ́ẹ̀ ni ṣọ́ọ̀ṣì ẹ̀ wà mi ò lè sọ bọ̀dọ̀ ṣáà ni wọ́n ṣáà máa rí pẹ̀lú aṣọ ṣọ́ọ̀ṣì yẹn ló máa wọ̀ bí sùtánà báyìí ló máa fi camouflage jẹ ẹ ti understand wọ́n wá lọ sílẹ̀ wọ́n wá dira mu wá ṣàlàyé àwọn dẹ̀ bèèrè lọ́wọ́ àwọn ẹ̀ náà nǹkan tó ṣẹlẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ rèé o nǹkan tó ṣẹlẹ̀ rèé o nǹkan tó ṣẹlẹ̀ rèé o wọ́n wá délẹ̀ bọ́n ṣe délẹ̀ báyìí kò kọ́kọ́ gbogbo àwọn àwọn èèyàn yẹn àwọn ọlọ́kadà ti wá jáde pé tó bá jẹ́ tòótọ́ ibi tó gbé wa lọ lọ́rùn yẹn tá a ti ń bọ̀ yẹn páwọn máa lọ bẹ̀ tílẹ̀ bá mọ́ torí lálẹ́ yẹn wọn ò lè lọ gbogbo àwọn ọlọ́kàá wọn ti wá ṣèkínní fúnra wọn ẹ mọ̀ ọ̀gbà tó ti gbé àwọn èèyàn délé òun báyìí ẹ ti understand ó ti wọlé ó ti ṣe bí pé kò ti páàkì síta kó tó di pé ó dá wọn lóhùn báyìí ẹ̀gbọ́n mi yẹn ló kọ́kọ́ pè wọ́n béèrè lọ́n bá òun ṣe mọ́ wọ́n ní mi ìmọ̀rí ìyàwó brọ́dà mi yẹn kọ́ báyìí báyìí ló ṣẹlẹ̀ kọ́ báyìí báyìí ló ṣẹlẹ̀ kankan bẹ́ẹ̀ yẹn ó ní ní ó dẹ̀ pé brọ́dà mi yẹn brọ́dà mi yẹn bó ṣe jẹ́ mọ́ pé ó dẹ̀ máa ń fẹ́ ṣe bíi pé olórí burúkú kan lòun mi tiẹ̀ mọ́ bó ṣe jẹ́ òun ó bẹ̀rẹ̀ sí wọn pé wọ́n ní kó gbé kinní kan fọ́lọ́kadà ó bá ń dárúkọ ẹ̀ ẹ mọ̀ bóyá ó fọ́bùlà wèrè kan tán ló ń ṣe politics wèrè kan PDP náà náà ló ń ṣe olórí burúkú. nọ́ọ́ bá ṣàpè ló bá ní ẹ tó bá ti di láàárọ̀ àwọn ọlọ́kadà àwọn gbogbo wọn ọlọ́kadà tó jáde lóru yẹn wọ́n wá fún fèrè fún àwọn wá ní pé wọ́n wá gbé wa wọ́n wá escort mi lọ sọ́dọ̀ sí hòtẹ́ẹ̀ kan I mean hòtẹ́ẹ̀ ní Jubilee mo ṣá wà ń bẹ̀ wọ́n ní kí n má wọ́n ní kí n fọkàn balẹ̀ pé kò sí nǹkan kan tó ń lè ṣe fún mi mọ́ tó bá ti di láàárọ̀ pé àwọn fẹ́ wádìí nǹkan tó ṣẹlẹ̀ yẹn ṣé ẹ mọ̀ pé wọn ò jẹ́ ká débẹ̀ bí òun ṣe jẹ́ ká débẹ̀ nìyẹn ọmọ àlè ni mo kàn ń ṣàlàyé látẹ̀kọ́ nǹkan tí ọmọ àlè máa ń ṣe fọ́mọ ọkọ ni mo sọ̀rọ̀ àwa wà lóòótọ́ yẹn kílẹ̀ tó mọ́ kílẹ̀ tó mọ́ ní ọjọ́ náà lọ́hùn ṣe mọ̀ pé mi ì sùn <laughs> ètò a lè sùn ẹ mọ̀ pé bàtà máa dé òtẹ́ yẹn bí tá a máa padà débẹ̀ yẹn bíi two lóru nǹkan kan bẹ́yẹn ó ṣàwá ní ẹ kò sí nǹkan kan ẹ ibẹ̀ yẹn àwọn pípín iṣẹ́ àsọpọ̀ bá ti dọ́là àwọn fẹ́ mọbẹ̀ torí àwọn ò fẹ́ nǹkan kí nǹkan láwùjọ ní ìgboro kàrẹ́ yìí nìkan kìnì kan gbogbo àwọn sórí ìtàn máa ti ń gbọ́ àwọn òwò wá ní irọ́ o nìkan kìnì kan so ìgbà tó wá di ní àárọ̀ àwọn pípín yẹn wá lọ wọ́n lọ já mi sí wọ́n sì mí lé òtẹ́ yẹn wọ́n á tó bá ti di ní àárọ̀ báwo la máa lọ wọ́n ní time kan ọ̀kadà tán ní kán gbé tí brọ́dà mi yẹn sọ pé kán gbé fóònù fún kóun bá sọ̀rọ̀ yẹn ó ti lọ pè wọ́n kílẹ̀ tó mọ́ kílẹ̀ tó mọ́ fẹ̀rẹ̀ ó ti lọ bá wọn lé brọ́dà mi yẹn lára àwọn tó ṣe olórí ọlọ́kadà ó ti lọ bá wọn lé ṣe pé ìkàrẹ́ ló wà ó máa mọ gbogbo wọn ó ti lọ bá wọn lé instead of kí wọ́n sọ fún wa pé ó ti yá o ká wá lọ bẹ̀ yẹn o kàbí ká pe ọlọ́kàá kọ́ lọ rìpọ́ọ̀tì polisi wọn ká lọ síbẹ̀ yẹn ó wá lọ gbé brọ́dà mi kan kì í ṣe brọ́dà mi ni wọ́n ó lọ gbé nǹkan ṣá tí bàbá wọn parọ́ mọ́ bàbá mi báyìí tó ṣá tí wọ́n ti máa ń ṣe lára bàbá mi ṣá lọ gbé yẹn ó ṣá gbèsè yẹn wọ́n ṣá ń ṣe rádaràdà báyìí ṣá ń sẹ́ kọ́ọ̀nù ó ṣẹlẹ̀ nílẹ̀ rẹ̀ ó ṣá kí mi wọ́n wọ̀ rí relax ìsinmi náà èsì problem because wọn ò ní fẹ́ káṣírí wọn tú ìsinmi náà èsì problem jẹ́mi kúkọ́ àkọ́kọ́ ẹbẹ́ tí ẹ̀rú bòóró bẹ́ẹ̀ kọ́kọ́ wù ní odi náà adé wubara èyí nídìí wọn ní wọ wubara kábíyèsí. Si kọ́kọ́ òkè làwẹ̀ kọ́kọ́ wò ó ṣé à ń sọ rádaràda àmọ́ àwọn yẹn máa sọ̀rọ̀ bíi wọ́n máa sọ̀rọ̀ bíi slow poison. ẹ̀yìn ṣẹ́ṣe kúrò níbẹ̀ gbogbo wọn náà á wo bá a ṣe yà á investigate kìíní kìíní yẹn ṣe wọ́n ṣàfi system bá a ṣe wá jókòó sí bá a ṣe wá lọ wọ́n wá pé bí bọ̀dá yẹn ṣe pé gbogbo agboolé nìyẹn pé gbogbo èrò nínú odi wọ́n wá pọ̀ báyìí gbogbo tó sọ mọ́ màmá mi wá tún ní kó sọ kíní kan kàn sọ fún mi nígbà ẹ ipe kí n mo fẹ́ gba fóònù lọ́wọ́ mi ṣe sọ pé orí fóònù ẹ àwọn tó communicate pẹ̀lú ẹ a máa mọ̀ wọ́n ẹ mọ̀ kan tó ṣe ó wáyé bí ẹni sunkún ó kàn lọ sí ibi drum tómi wà báyìí lẹ́gbẹ̀ẹ́ wà báyìí ó dẹ̀ ju fóònù ẹ̀ sínú ẹ̀ Adéọlá ó dẹ̀ ju fóònù ẹ̀ síbẹ̀ kó tó dúpọ̀ ju fóònù ẹ̀ síbẹ̀ yẹn kó tó di pé a lọ sínú odi yẹn mi ò sun mo ṣàwò pé gbogbo ohun tó ń dáná tí wọ́n ń ṣe oríṣiríṣi tó ń ṣe orí ìwèrè káàkiri tó ń ibi tó wà mo wá lọ mo lọ sọ́dọ̀ bọ̀dá yẹn ní pé kí n wá bá òun nílé àbí ká kọ́kọ́ lọ sílé òun bá ṣe fẹ́ dé ibẹ̀ yẹn bá ṣe fẹ́ lọ síbi ilé ẹ̀ báyìí wọ́n lókè mo wá kọjá níbi ilé popsi mi wọ́n ní jùmọ̀kẹ́ ẹ̀gbọ́n mi máa wà mẹ́rin bá ní kí n dúró mo ṣe dúró báyìí no mo wá lọ sọ́dọ̀ àǹtí yẹn àmọ́ ìbọ̀dá yẹn ó ní kí ká kọ́kọ́ jáde ká kọ́kọ́ lọ sílé ìwé náà ní kọ̀kiri kan àṣẹ wọn yàn fi sísítẹ́ẹ̀mù wọn ti bọ̀bọ̀ yẹn ti ń lọ káàkiri kán má padà sí ibi tí ó gbé mi lọ yẹn ṣẹ́ ti understand <laughs> kò pẹ́ kò jìnnà àṣọ ti lọ organize fún mi ọmọ àlè yẹn adéọlá àṣùtì organize fún mi bó ṣe gbé àwọn àbúrò ẹ̀ dé nìyẹn àfa náà dẹ̀ lọ kọ wọn yes àwọn àbúrò ẹ̀ àfa lọ kọ àbúrò ẹ̀ yẹn àbúrò ẹ̀ yẹn sanra jù mí lọ times two ó gbé àbúrò ẹ̀ yẹn wá ọkọ ẹ̀ ó tún gbé àwọn ọkọ wa wọ́n ṣàpọ̀ àtìyàwó ẹ̀ tó bí ọmọ tó wà lọ́dọ̀ mẹ́rin ó sì bẹ̀rẹ̀ sí pariwo nìyẹn fún mi lọ́mọ mi o ló bá bẹ̀rẹ̀ sí pè mí ní kókè pùṣà kò sórúkọ tí ó pè mí tó ń pariwo mọ́ mi náà níta gbangba níka rẹ̀ adéọlá yẹn wọ́n wá ń pariwo mọ́ mi wọ́n wá ń porúkọ mi jẹ́ kó má bàa lè lọ sí wọ́n máa ìbá mi gbé ó ń ṣe ọ́ gbọ́mọgbọ́mọ wà níka rẹ̀ wọ́n wà ní nàìjíríà àwọn majority àwọn èèyàn tó wà ní nàìjíríà they are killers wọ́n máa ṣe é rí pé mo ṣe ń sọ̀rọ̀ sí ẹ rí pé bóun mi ṣe lọ sókè. Okay bó ṣe ká mi lára àwọn nǹkan tó jù mí rí wọ́n máa ń kiri ẹ̀ máa ní every time báwọn máa sọ̀rọ̀ kéwọ̀n ni kéwọ̀n wà involve nínú ọ̀rọ̀ tiẹ̀ náà tí mo sọ yìí kí má bàa mọ̀ pé kọ́ má bàa rí kéwọ̀n nínú kí nìyẹn ó ju sómi ẹ̀ ó ju fóònù ẹ̀ ó ju fóònù ẹ̀ sómi lójú gbogbo èrò báyìí <laughs> fóònù tó ń jù sómi kò dẹ́ ṣe fóònù kan náà tó gbádùn lọ títí wọn àwọn tó máa ń ṣe nǹkan burúkú yẹn pẹ̀kẹ̀lẹ̀ mẹ́sì tó máa ń lò wọ́n ń lo àwọn fóònù yìí tó máa track wọn wọ́n ń lò tọ́ máa lè track wọn ń lo gbogbo eléyìí tó bá track wọn pẹ́ńkẹ́lẹ́ yẹn ni bẹ́ẹ̀ ra fóònù eléyìí fún wọn máa lọ tàwọn agbowó ẹ̀ wọ́n ra pẹ́ńkẹ́lẹ́ ni ẹ máa fura sáwọn tó bá ń lo fóònù pẹ́ńkẹ́lẹ́ ní nàìjíríà ìmíì nínú wọn kì í ṣe pé kò lówó ìmíì nínú wọn kì í ṣe pé kò lè ra fóònù tó lè wà trackable just because they don't want to be tracked for the evil iṣẹ́ tó ń ṣe. ń gbogbo pàtó àwọn ọlọ́pàá ọlọ́kadà ṣé àwọn ọlọ́kadà yẹn ti ń dúró dè mí ní iwájú hòtẹ́ẹ̀ ó lọ dọ́gbọ́n gbé bọ̀dá ó ni kí bọ̀dá yẹn kó wá bá mi pé bọ̀dá ní ká kọ́kọ́ wá ká wá kọ́kọ́ lọ sókè là àwọn ọlọ́kadà yẹn dẹ̀ ti dúró síwájú ilé ó kàn dọ́gbọ́n divert gbogbo àti tó ti wá gbé mi lọ sọ́dọ̀ bọ̀dá yẹn bó ṣe ti gbé ó ṣe ní káàbúrò wá bá wọn àtàwọn èèyàn yẹn tí wọ́n máa pè mí ní wọ́n bẹ̀rẹ̀ sí ń pariwo lé mi lórí onídúrọ́gì ni ẹ́ o máa ń ta kóńké ni o o máa ń gbógun olóró má fọ oògùn olóró má fọ ọmọ mi má fọ ọmọ mi ṣògùn owó o bí pé wíyá ṣe ni mo tọrọ fọmọ ẹ lọmọ ẹ tó yẹ pé ìyálà ìyá ẹ ìyá ẹ oko ló máa ń lọ gbogbo kòkò quite oh god màmá mi ló tọ́jú ọmọ yẹn owó mi ìgbà tó ń sún mi tó jẹ́ ọmọ yẹn tún jalè ọmọ ẹ òyìnbó yẹn àwọn tó bá mọ màmá mi tó bá mọ bá lé lé dáadáa wọn á mọ ọmọ yẹn òyìnbó báyìí funfun chẹ́chẹ́chẹ́ báyìí lọ́mọ yẹn ẹyìnbá ìwé ẹyìnbá ìwé náà máa ń pè é kò ń ṣàfin bọ̀ tó funfun bí à díẹ̀ ló kù kó dàfin mo wò pé bóná ti róòṣà ọdún wọn mọ òrìṣà ńlẹ wa ṣùgbọ́n kò jọ ara lé kò jára oko kódà kò jọ yẹ kò jọ bàbá ẹ bìkọ́ bàbá mi ń wá ọkùnrin bẹ́ẹ̀ ni ètò wa bá fi ṣo wá tó wá jẹ́ ọkùnrin yẹn ẹ̀yọ́ lórí burúkú ni olóògbé ilé ta ilé tèmi ń kọ́ yẹn olóògbé ta <laughs> tó ta fáwọn APC <laughs> APC ṣẹ̀ mí gan o ẹni tó ra ilé yẹn ṣá mo gbàgbọ́ pé wọ́n ti rà á ẹni bá rà á tí ò bá ń ṣe ni mo kọ́ ilé yẹn tó bá ra ilé yẹn wọ́n máa sin òkú ń bẹ́ wọ́n máa gbòkú wọlé nínú ẹni tó bá rà á tí ò ń ṣe ni mo kọ́ ilé bàbá mi tẹ́nìkan rà á tẹ́mi ń ṣe tẹ́nìkan lọ rà á gbogbo ọmọ wọn máa wọ́kú báyìí ni mo ti ṣépè sẹ́yìn bàbá mi kú lójú ìyá ẹ̀ ẹni bá ra lé yẹn tí òun ṣe mi mo kọ̀ láti padà fún fún bàbá mi tó continue the father my father things tó ti ṣe tẹ́ ẹ̀ sì ń ṣe pé àwọn ló ra fún ẹni yẹn wọn gbogbo àwọn ọmọ ẹ má máa kú lójú ẹ̀ ni yàtọ̀ sẹ́mi Bọ́lá Fọláṣadé kí n rà láti àmì láti kọ láti fi pọ́n bàbá mi lé tí mo ní mo fẹ́ fi ṣe charity gbà yín pé tí n bá kọ tán o màá fún ní sáìdì títí ẹ o tí n bá kọ àwọn obìnrin tó o a máa pín lẹ́yìn tí n bá ti kọ tán mo fẹ́ fi tèmi ṣe charity o níkà rẹ̀ ó mà lọ gbé ta ntọ́mọ àlè máa ń ṣe nìyẹn ó ní kí wọ́n gbé mi lọ sínú igbó níjọ́ yẹn kó tó di èdè kan tó gbé mi lọ sínú igbó yẹn ó ti sọ fún mi pé ibi tí wípé òun lè ràn ìyá láìyá òun àwọn àbúrò òun ìyàwó òun gbogbo ọmọ tóun bí kò ràn wọn lọ síbi tí bàbá mi ń lọ ọ̀rọ̀ tí mo ń sọ ike wọ́n is involved alukuran bible rẹ̀ ọ̀rọ̀ yẹn wá rí bó ṣe gbogbo yẹn ṣàtún dàrú rábàrábà ló bá tún tẹ̀lé mi kí àwọn gbogbo àwọn àgbàlagbà ọ̀pọ̀n kẹ àwọn gbogbo àgbàlagbà tó wà ní inú odi ńgbà tó ń péjọ wọn wá bẹ̀rẹ̀ sí wọn ní ńgbà tó lọ́ọ́ ti di báyìí tó ń sẹ́kùlà ibi ìlà wà títí tí wọ́n náà ń pè pàdé yẹn títí ilẹ̀ fi ṣú ìgbà wo là ń lọ ká lọ síbẹ̀ yẹn ẹ̀yìn á máa lọ àwọn ọlọ́kadà yẹn náà wọ́n ti wá káwọ́ mọ́ báyìí wọ́n ti wá ṣe báyìí báyìí gbogbo wọn tó ti ń sọ̀rọ̀ lóru àná yẹn No àná tó náà lọ yẹn gbogbo wọn aṣọ báyìí they are not ready to go i don't know who have who have come on behalf of that boy those people who follow me from that Lagos from the case they follow me wọ́n tún wá fi ọmọ ẹni eh, tí mo pè lọ́mọ bàbá mi náà tún fi wọ̀n mí pé ní nàìjíríà yẹn o àwọn sínwó everywhere ní criminal wa every home have a criminals ọmọ yóò sọ pé <laughs> hmm, seventy percent of Nigeria are criminals kì í ṣe rọ kàn wo ilé ìtabáṣọ ilé they will be connected kíá ni tó bá ń ṣe criminal kí náà máa pè é láti sáré pọwọ́pọ̀ fún ẹnìkan lórí ẹnìkan lórí ẹnìkan wà á dẹ̀ sáré agree ẹ̀ dẹ̀ ṣe bẹ́ẹ̀ yẹn bíi pé bóyá ìyàn ìgbà tó wá yá agbógbó ìyànjú o ó wá di pé tí má ti mo fẹ́ lọ sí. Si, wọ́n wá bẹ̀rẹ̀ sí í ṣọ́ mi káàkiri like wọ́n bẹ̀rẹ̀ sí í tẹ̀lé mi wọ́n tún wá bẹ̀rẹ̀ sí í tẹ̀lé mi bẹ́ẹ̀. kò pẹ́ kò jìnnà ẹnìkan wá sọ fún mi pé ẹ nínú àwọn màmá yẹn pé àwọn wo ló ń yọ mí lẹ́nu pé a ah, wọ́n nọ̀nà báyìí ọ̀dẹ̀kẹ́ ọ̀dẹ̀kẹ́ dàrúbà wọ́n ní nàìjíríà yìí kú ọ̀ṣẹ́ wọn mínímọ̀ ṣe rẹ̀ ru ah, wọ́n mọ̀ pé ọ̀nà yọ pè ní kọ́ orúkọ rẹ̀ mú bọ̀ náà kí lórúkọ ọ̀gbẹ́ni o kí lórúkọ ẹ o orúkọ ẹ sá lẹ́nu lẹ́nu ó sáko lẹ́nu mi ń tó máa ń ṣe tọ́gì fún bí mímí kò mí gbà yẹn mi ní ní mi ìbíṣẹ́ àgbórúkọ rẹ̀ mọ̀ mọ́ ẹni ewúbẹ̀ yẹn ṣe mi ránṣẹ́ pé ẹ ó yá gbé wọnú kí ní sẹ́ńbà yà bọ́ ọbẹ̀ yà ọbẹ̀ yà rí ìyọ́n ọdẹ ká tẹ̀lé wọ ká ká ọ̀ka ṣe orí burúkú èmi ẹgbọ́ gbogbo rẹ̀ ẹni bí mo ṣe ń sọ̀rọ̀ yẹn brọ́dà mi ṣe ló ń tẹ̀lé mi kiri mo sọ pé kó má tẹ̀lé mi á tún tẹ̀lé mi á ní mọ̀ yá ṣe rẹ̀ lọ́wọ́ ó wọ́n ṣe kankan fẹ́ wọ́n tẹ̀lé mi fẹ́ mọ gbogbo bí ti bá wọ̀ bí ti bá dé lójú mi kòrókòrò bá ń gbà tí mo dọ́dọ̀ mo máa rántí sí ah, mo lè ti gbàgbé orúkọ ìsáyé lẹ́nu ń ṣẹ́jú sẹ́ni yẹn báyìí lójú mi báyìí mo wá wò pé adé kí ló dé tó ń ṣẹ́jú sí ẹni báyìí ìyẹn wá ní níkà rẹ níbí báyìí wọ́n ṣe nǹkan kan fún ẹ ibi tó ń gbé wọn lọ yàmẹ ẹyẹmẹ ẹyàmẹ wẹ ó ṣàtúnṣe ìjẹ ó ṣàṣejú báyìí mi ìwà mo nọ́mbà ẹ tó fún tiẹ̀ náà nígbà tó yá wá tún ní kán gbé mi lọ sí oh god ojú mi rí tó bóun náà ṣe dá sógun nìyẹn ó wà lọ́wọ́ ẹ̀ gbà lọ́wọ́ ẹ̀ sọnù bí wọ́n ṣe sọ ń gbà yẹn a máa sọ pé ṣówó sì wà lọ́wọ́ ẹ̀ gbà sọnù ẹ̀yẹn wá sọ pé àbúrò ah, sísítà mi kìnnìkan kìnnìkan ló wá ní kíyàwó ẹ̀ wá kí mi pé tíṣà kí lórúkọ ẹ̀ o current ṣé current àbí current bí adéọlá ṣe ń ṣẹ́jú sí báyìí because I was even afraid I was I, all my effort to go so that they can go to that place was forfeit wọ́n wá ní eh, ẹni ni kò lè ṣe nǹkan kan Adéọlá lè ṣe nǹkan kan fún ẹ kò lè ṣe kà fún ẹ nígbà ògiri kan ló bá ń ṣépè Adéọlá bá ń ṣépè gidi pípé ṣe báyà ṣe ni wọ́n purọ́ mọ́ inú ilé mẹ́rin náà bẹ̀rẹ̀ sí kémi máa lọ sékòó wọ́n máa bá mi lọ ṣáta mọ́tò wá wọ́n bẹ̀rẹ̀ sí ń pọ́n mi lé ní ìpọ́nlé tí ò sí lé wọ́n lọ gbé mọ́tò wá ń jọ́ kan àwọn ni ẹ mọ́tò yìí kọ́ kí wọ́n máa bá mọ́tò yìí lọ sí èkó mo lé mi ò bá mọ́tò yìí lọ èkó wọ́n ló máa gbé mi bí kí wọ́n máa bá mọ́tò yìí lọ sí èkó ni mi bá mọ́tò yìí lọ sí all these criminal tí a ń sọ̀rọ̀ yìí gbà tí bàbá um, olórí ẹni tó dàgbà jù nílé wa ń gbà yẹn ó wá ní abúdọ̀ lọ rí kábíyèsí kí n tó máa lọ nílẹ̀ pa àlọ́rí kábíyèsí aṣá sọ̀rọ̀ yẹn kábíyèsí ní wọ́n ṣà ní gbogbo àwọn ọmọ burúkú yẹn wọ́n ṣe ṣá sọ̀rọ̀ yẹn yóò ṣà ṣe mo kúrò mbẹ́ mo lọ sọ́dọ̀ alùbàtútà ó ṣà wọn náà ṣà sọ wọn ọ̀rọ̀ yẹn ó mọ nǹkan máa ṣe wọn kàn ṣe dáadáa báyìí because they are all doing that evil kábíyèsí ò ṣe evil o olùkàrẹ náà ṣe ti understand but ṣe they fi systematically ni for that three four days tí mo fi lò ní to just to get kábàlì lọ́bẹ̀ yẹn wọ́n discourage gbogbo àwọn everybody anywhere tí n bá dé báyìí wọ́n make sure pé we are not going there. <laughs> máa wo fóònù nọ́mbà mi gan ó lè jẹ́ nọ́mbà yẹn náà lọ bn tó bá ṣe máa fi nọ́mbà wọn náà sórí social media ọdún hmm, mi tiẹ̀ ní láti fi sí wọn ò jẹ́ ká lọ <laughs> bí àwọn ọlọ́kadà yìí ṣe dé ta fẹ́ lọ níjọ́ ìbáyìí bírọ́dà mi yẹn kọ ìkan nínú tó jẹ́ olórí ẹbí yẹn kàn wọ́n pè é òun ni òun ló dàgbà jù ń sìn ní ibẹ̀ yẹn òun ló máa bá sọ̀rọ̀ kó tó di kí wọ́n máa lọ pé gbogbo àwọn àgbàlagbà ilé àgbàlagbà kìnnì kan ó ṣàyẹ ṣàǹṣe kí ẹ má rẹ̀ rí kìnnì kan ṣàǹṣe rádaràdà ṣà máa sọ̀rọ̀ bí àrùn àrùn ìdìbà yẹn wọ́n ṣá sọ̀rọ̀ fi sí àṣẹ sísẹ̀ wọn fi kí ìmọ́lẹ̀ kí má bàa lè pé ká má bàa lè lọ sí ibẹ̀ yìí òun ó wá bẹ̀rẹ̀ pẹ̀lú mi wọ́n á bẹ̀rẹ̀ sí ba èmi lórúkọ jẹ́ nígbà tó àwa ní olè kí wá ṣògo owó àwọn sìkàrẹ́ tó ṣe ọ̀kadà yẹn lálẹ́ wọ́n ṣe báyìí tọ́ bá ti fẹ́ táwọn èèyàn bá fẹ́ rescue mi wọ́n máa ní ìwà ẹ̀ ló ń jẹ́ o ẹ má rescue ẹ o lórí social media yìí náà bọ́n ṣe máa sọ ni torí ẹ̀ wọ́n bá ní kí n forgive èèyàn àwọn kan wà wọn ò ṣe forgive wọ́n ṣe wọ́n máa ṣe show fún mi lórí Facebook mi wọ́n máa ní Auto Bola ń ìwà iṣẹ́ ọwọ́ ẹ̀ ló ń jẹ gbogbo nǹkan tó ti ṣe ní ìkà ló ń jẹ àní èmi màmá ṣépè pé tó bá ti jẹ́ pé mo nǹkan tẹ́ sọ yẹn o ó tiẹ̀ ní ṣó kan tí kinní ṣe ń gbà yẹn tí mi lè gbàgbé èèyàn méjì ló ṣe ṣó yẹn tó ṣe bá tó ṣe back ọ̀rọ̀ tó sọ nínú ẹ̀ ọ̀tọ̀ ni àwọn tó ń bẹ̀rẹ̀ tán máa ní kán máa ṣépè tán ṣépèdè fúnra wọn irú dókàsì sì ń ṣe ó gbẹ́bọ ó ṣépèdè ẹ sábọ̀ yọ̀ pé wọ́n sanwó fún yẹn wọ́n dídì gbé lọ nàìjíríà ni wọ́n á yà ẹ̀ ni àbí kẹ́ wọ́n á yà ẹ̀ ṣe rí ètò wà ní kí ló orúkọ ẹ̀ sọjí àwọn kan máa pè wọlé no kì í ṣe òun ló kọ́kọ́ sọ no òun náà sọ ẹ tó bá ti wà láyé tẹ pé àtúbọ̀tán lójú ẹ àtúbọ̀tán ni ó ṣẹlẹ̀ sátúbọ́láǹsì mo ní àtúbọ̀tán kí ni mi ṣe àwọn tó bá ń ṣèkà fún ẹ wọ́n máa bà ẹ́ jẹ́ káwọn èèyàn má bàa rescue ẹ a fẹ́ lọ sí ibìbẹ̀ yẹn wọn bí wọ́n ṣe wọ́n ṣe bí ọmọ bàbá mi yẹn bó ṣe ṣe nìyẹn tí ò jẹ́ kí wọ́n gbé tí ò jẹ́ káwọn ọlọ́kadà yẹn tó ti gbérajọ pọ̀ bó ṣe ṣe nìyẹn ó wá lọ kó àwọn èrò wá mi tó ní bí èmi ṣe bọ́ ta báyìí tí bọ́dà mi yẹn ṣe wá ṣe bó ṣe bẹ̀rẹ̀ sí í pariwo bí ìyàwó àbí ìyàwó àtàbúrò ẹ̀ nìyẹn ìyàwó ẹ̀ tó ń pè mí ní drop yà tó ń pè mí ní kí ló tún pè mí gbọ́mọgbọ́mọ yẹn ọmọ yẹn ń gbélé mi mo fi sí school ọmọ yẹn ò lọ private school rí yàtọ̀ sígbà tó wà lọ́dọ̀ màmá mi èmi mo fi sí school tọmọ mi ń lọ lọmọ yẹn ń lọ the same school tí adébùkọ́lá ń lọ lọmọ yẹn ń lọ ọmọ yẹn ń ja bastard olè gbogbo bisikíìtì ọmọ mi ò kí ń jẹ ṣokoléètì ọmọ mi ò ń jẹ gbogbo nǹkan táǹtà ló máa kó jẹ ló máa kó tọrẹ ló máa kó gbó ló máa ṣe oríṣiríṣi fún mi ọmọ yẹn wà lọ́dọ̀ mi tí mo ń sanwó sukú tí <laughs> bàbá ẹ̀ ní ìyá ẹ̀ ní olóògbé wá o mi ì tọrọ ọmọ o kì í ṣe pé mo ní kó wá gbé lọ́dọ̀ mi o torí géèmù tó ń fẹ́ ṣe ṣe mọ̀ pé tó bá yẹ pé mo fọmọ yẹn lẹ̀ nílé níjọ́ yẹn wọ́n bìí ní pé wọ́n máa sọ síìdì wọ́n fẹ́ tàn mí lọ níbo wọ́n pa ọ̀tá mi wọ́n mẹ́ ló máa wà nílé wọ́n lọ́ọ̀tá mi ti kú they've tried many things mi ò ṣe pa tó bá yẹ pé mo ti pààyàn rí àbí mo ṣe nǹkan burúkú ni ọ̀tá ti gbégbá ọpẹ́ ti pẹ́ kò sẹ́ni tó lè gbégbá ọ̀tá ò lè gbégbá ọpẹ́ lórí mi èèwọ̀ mi ìpọ́nmọ́ yẹn kò sẹ́ni tó lè pa mí wọ́n dẹ̀ kò sí mo sọ pé iyán ogbon ló máa ń gbóná wọ́n máa jẹ ìyà kò ṣe pé wọ́n máa jẹ ìyà lásán máa sọ pé àfa máa jóná kò ní ṣojú ọmọ leke ìjọba gan máa ṣèdájọ́ fún wọn àwọn kan máa sọ pé mi ní support aṣáájú ìjọba tó wà lẹ̀ ìjọba tó korò sí àwọn ìkànnì atápayàn ẹ̀yin apàyàn kì í ṣàwọn tó ìnáwó sílẹ̀ nìkan ẹ̀yin apàyàn náà ẹ̀ sì máa jẹ ìyà àti gbogbo ẹ̀yin tẹ̀ ń ṣe àjálẹ̀ ẹ̀yin àfa ìyà ẹ̀yin àfa lórí burúkú àtẹ̀yin wòlíì olòṣì wòlíì wọ́rọ̀ <laughs> àwọn àfáà kẹwò àwọn wòlíì kẹwò kẹwò kẹwò kẹwò apààyàn ẹ lè mọ rísì tí mo fi hate àwọn tó bá ń ṣe nǹkan I diabolic people I hate them. ọmọ àlè tí bàbá mi lọ gbé yàn yẹn kò kúrò nígbà ó tún ní gan ṣe mọ pé ẹ wọ́n mọ̀ nǹkan nígbà tó lóun tún wá bẹ̀rẹ̀ tí ń gbàdúrà mi bí tí wọ́n wò pé òkè o ilé bàbá mi yẹn jẹ́ ti ẹ̀ ṣe ẹ̀ tán ti sáà mo pè é pé instead of kí n gbé fún ọmọ ìyá mi mo ní jíde ìgbà tí mo fẹ́ ránṣẹ́ lọ sọ́dọ̀ àwọn kábíyèsí mo fẹ́ fáwọn èèyàn ní oúnjẹ nígbà covid mo rán jíde lọ kàrẹ́ mo wá fóun náà ní owó ìyẹn brọ́dà mi ọmọ àlẹ́ mo fún lówó bí mo ṣe ń fún wọn ní owó tí mo kọ́kọ́ fún wọn gbà ìwọ̀sán hundred hundred thousand mo kọ́kọ́ fún everybody màá fún wọn ó wá lóun fẹ́ rọ̀kadà mo wá ń sẹ́ndì owó sí bí n ṣe kọ́kọ́ rówó during the covid tí gbogbo èèyàn ń fihàn five thousand ten thousand hundred thousand ni mo kọ́kọ́ fún lẹ́yìn náà mo tún fún ní mísì lẹ́sẹ̀kẹsẹ̀ life ẹ̀ change mo ní mo fẹ́ ṣe iye bàbá mi yẹn mo ní mi ìdẹ̀fẹ́ gbé fún other person mo ní kó ṣàmà supervise wọn a máa gbé fáwọn tó máa ṣiṣẹ́ but kó máa supervise wọn ẹni wo ti máa fẹ́ send sílé òun ló máa máa ná òun ni máa máa send ẹ̀ sí tó dẹ̀ máa máa ó lóun ò lá àkáǹtì mo ní kó lọ ṣí àkáǹtì ọjọ́ tí mo kọ́kọ́ fẹ́ fún lówó yẹn ó lóun ò lówó ní àkáǹtì àkáǹtì ọ̀rẹ́ ẹ̀kan báyìí àbí ìyàwó àbí ẹnìkan bọ́ọ̀rẹ́ ìyàwó ẹ̀kan báyìí ló kọ́kọ́ gbowó sí ó lóun ó lákàntì òun ti ṣe nígbà yìí ó ló ti wọdẹ ó ló ti dormant tipẹ́tipẹ́ pòun ò lákàntì mo ní don't worry go to the bank now go and open account they lọ open account mo ní màmá ṣe eléyìí ó tán o ó kàn débì kan báyìí ó kàn bẹ̀rẹ̀ sí í ṣe yàmàyàmà yàmàyàmà yàmàyàmà lẹ́ẹ̀kan náà báyìí wọ́n kàn sọ fún mi ó kàn tún gbélé ta ni ó tó bíi ìgbà olóṣèlú ìgbélé yẹn ta kò tí ju two years lọ sí kò tí ju two years lọ ìgbà tí máa wádìí ẹ̀ náà àwọn tó ló tó ra lé mo ní gbogbo dọ́kúmẹ̀tì yẹn lọ́wọ́ ṣá àwọn bọ́dà mi tí wọ́n pè ní kìnìún yẹn wá sọ pé ó ti ta lé nìyẹn o kémi lọ wówó tí máa fi san owó lé yẹn padà tí máa fẹ́ gbà ó owó tó gbà ń gbà yẹn kémi lọ wá kí n lọ kó fẹ́ni tó ra lé kí n ba lè gbálé yẹn padà àwọn búrọ́dà àti wọn pèrè àwọn búrọ́dà yẹn ọmọ àlè ní gbogbo wọn tí wọn bá rí wọn sìn táwọn èèyàn bá lọ ah, gbogbo irú àwọn tó yẹ kí tí àwọn èèyàn tiẹ̀ ń pààyàn àwọn kidnapper àwọn terrorist yẹn irú àwọn tó yẹ kó ju bọ́ǹbù sí tí wọ́n bá wọn padà nìyí tí máa pa tó yẹ pé táwọn terrorist bá ń pa àwọn gan wọn lè wọn lè lè bínú ọlọ́run ló yọ mí ní ti sin ti brọ́dà tilẹ̀ yìí ọlọ́run ló tún yọ mí yìí ìyẹn ń gbà yẹn ó kàn wípé tí wọ́n bá pa ọ̀tá olúwa ẹ̀ wọ́n á lọ pín ẹran ẹ̀ tà wọ́n bá pa tán wọ́n lọ pín ẹran ẹ̀ tà fáàní o wọ́n bá pín tà tán á wá wù pé ọmọ ẹ̀ wà nílé wọ́n bẹ̀rẹ̀ sí í fínà mọ́mọ́ ẹ̀ ilé tí a kọ́ yẹn ilé nìyẹn gọ̀gọ̀gọ̀gọ̀ tọmọ ẹ̀ tó bìlẹ̀ pọ̀ mọ̀ ń gbé á wá fẹ́ di bí ọ̀gá lórí ẹ̀ wọ́n máa ṣe bọ́n ṣe ṣe fún bàbá mi ẹ̀ sálẹ̀ wọ́n fẹ́ ṣe fún mi wó mi dáadáa ọ̀tá mi tó ń wò mí yìí tó yí dò lè yí kòkò bẹ́ẹ̀ èmi mo kọjá rádaràda yìí ní ìpààyàn rí ìṣòkò sẹ tó lè sọ sí ìdílé mi irú òun yẹn ń sìn tó bá di lọ́jọ́ kan tó bá tá bá jù sẹ́wọ̀n tó bá wọnú ẹ̀wọ̀n tòótọ́ látọwọ́ wa ó ba ẹbí ẹ̀jẹ̀ òun ló lọ sẹ́wọ̀n gbogbo ilẹ̀ máa lọ ẹ̀wọ̀n bí ṣe wà mí láàánú fẹ́lẹ́ tó ti jìkà fún mi ìwọ tó ti rokú sí mi rí ẹ̀wọ̀n ló máa kú sí ìwọ tó ti ṣe láti pa mí rí tí ọlọ́run dẹ̀ wá tú ẹ ní àṣírí yẹn tí ọlọ́run pa mí ẹ̀wọ̀n ló máa kú sí kò bá yìí sọ fún mi sí pé kí n ti ẹ̀rí ẹ kó o di mọ́lẹ̀kì kó o tún kúrò tó àfáà mi tẹ́lẹ̀ irú ọ̀rọ̀ dáńsẹ̀ yìí sì ó lè ní wọ́n lè ní wọ́n parọ́ wọn àwọn kírímìnà ò ní lébẹ̀ àwọn tó ń pààyàn wọn ò ní lébẹ̀ àwọn tó ń pààyàn tó máa ń ní second chance láti wá sọ̀rọ̀ tó máa ń sọ̀rọ̀ báwọn kan náà ṣe máa máa believe pé wọ́n ń parọ́ mọ́ wọn nìyẹn nílò mo fẹ́ kàlẹ́yìn adépèlé nílò mo fẹ́ kà mc àti wàsíù màláìka pàṣọ ẹ ní ṣe àtò dajẹ láyé yín ẹ ní pé láṣẹ ìmọ̀ràn àwọn tó bá ń sọpọ́tì yín pé ṣe ni wọ́n ń ba orúkọ yín wọ́n kàn sọ̀rọ̀ wọ́n bítà bítánẹ́sì ò ní kúrò láyé yín lórí burúkú àwọn èèyàn burú gan nàìjíríà o ó sọ kí ní sómi ni ìgbà yẹn ni wọ́n máa kúkú wè pé fámìlì mi ni wọ́n ní so wọn ó ti pẹ́ tí wọ́n ti fi family mi bá mi fa wèrè torí ẹ̀ mo kàn sọ̀rọ̀ lónìí pé ọmọ àlè má fipá wá nǹkankan tí bàbá mi ò bá béèrè fún ọmọ wèrè yẹn sìn kó máa lóun wọ ọmọ ọkùnrin kiri ó possible ká má ní problem báyìí I tell you <laughs> tó bá jẹ́ pé bóyá obìnrin yẹn nìkan àbọ̀mọ tó kàn bí tọ́lọ́run tí ò bá lọ kánjú wá ọmọkùnrin tí wọ́n lọ gbọ́mọ àlè wá fún náà ti rí pé wọ́n ti rí bí desperado a lè má ní problem báyìí a kàn ń dúpẹ́ fọlọ́run ni ṣùgbọ́n tó bá yẹ pé wọn ò dà wá láàmú tó this extent ó possible kàti kọjá level yìí náà ṣùgbọ́n a dúpẹ́ fọlọ́run a kàn tún fi ń ṣí létí náà ni kì í ṣe bó ṣe rí la ṣe sọ yìí o ó tọ̀fù jù bẹ́ẹ̀ lọ ọjọ́ kan ò dùn bí ọjọ́ kejì lè yá <laughs> gbogbo story tí mo kàn sọ yìí i just feel like tí n bá ń sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ i cry when i remember it lẹ́ẹ̀kan tí mo lọ bathroom mo sunkún mo ní olúwa ẹ ṣé o olúwa ẹ ṣé o mélòó ni mo fẹ́ kà mélòó ni mo fẹ́ sọ lẹ́yìn adépèlé wọn máa níṣẹ́ story yẹn ò kì í tán ni iná ṣe fún mi ẹni tán lọ́wọ́ ò pa ni kò sẹ́ni tó lè pa tó bá ṣe tán máa sọ pé obìnrin tí bá bínú sìn ìṣẹ̀lẹ̀ burúkú burúkú á ṣẹlẹ̀ sí wọn àwọn pípò tí bá ti complain pa yàn káwọn èèyàn bá mi sọ wọ́n sí kànga wọ́n bá mi gbẹ́ ilẹ̀ kó bá mi jù wọ́n sí láàyè tó bá pọ̀ sí tí wọ́n bá fẹ́ kó máa kóyà jẹ àwọn èèyàn wọ́n kóyà jẹ àwọn èèyàn wọ́n ń ṣèkà. that day ó believe pé mo máa fọmọ mi lẹ̀ sílé pẹ̀lú ọmọ òun kò mọ̀ pé mo ti make up mind pé mo kàn fẹ́ mú òun náà báyìí rẹ̀ ń dàdé ni tó bá jẹ́ pé kò pariwo oúnjẹ tó bá jẹ́ pé wọ́n wà láò láti jẹ́ kí a lọ padà síbi rẹ̀ yẹn àṣírí kan á tú òun á ti wà lẹ́wọ̀n bẹ́ẹ̀ ni àṣírí kan á tú oríṣiríṣi nǹkan ló máa ṣẹlẹ̀ níbẹ̀ wọn ò máa jẹ́ kán tẹ̀lé mi o àti ọlọ́pàá o àti àwọn ọlọ́kadà o àti everybody o wọn ò máa jẹ́ kán tẹ̀lé mi o wọ́n máa pè ó ní àwọn ogun tó ń bá mi bọ̀ yẹn wọ́n ń pè láti Èkó wọ́n ń kọ̀nẹ́tì bó ṣe dé ọ̀rẹ́ mi yẹn lọ Sáúdí ṣíwúládé o kò ń pè mí Bọ́lá ṣíwúládé mo ní yẹ́sì Ah. àwọn wọ́n rí kí wọ́n yẹn ah, ọmọ ó bẹ̀nà gan gbẹ́ka o yan ọ̀rẹ́ ọ̀rẹ́ mi yẹ omeka sẹ́yìn ọ ní ọ ní gbogbo ọ̀nà yóò ṣàbẹ̀ omeka náà ká gbàdúrà wọn wọn máa ṣe é wọn ṣèkà fún ẹ wọn máa ní wọn gbàdúrà fún ẹ you understand wọn máa ṣèkà fún ẹ wọn làwọn gbàdúrà fún ẹ wọn máa borúkọ ẹ jẹ́ wọn máa ní ìwọ ló ń borúkọ wọn jẹ́ wọ́n pa ẹlẹ́kùn wọn ló ń já wọn lẹ́ẹ̀kan ló ń pa wọn lẹ́kùn wọ́n ti ẹ̀ wọ́n fẹ́ máa tẹ orí ẹ̀ mọ́lẹ̀ wọ́n máa sọ pé wọ́n ló tì ṣubú pé wọ́n fẹ́ jáwọ́ bọ́ can you believe can you imagine. mo kàn sọ kékeré mẹ́rin the same the same ọmọkùnrin yìí the same ọmọkùnrin tí à ń sọ yìí mo kàn the same ọmọkùnrin tí à ń sọ yìí. àǹtí mi jùmọ̀kẹ́ yẹn ìgbà tí wọ́n fi ń sọ̀rọ̀ pùrùkẹ́rẹ́ nípa ọ̀rọ̀ ilé tí wọ́n gbé mọ́mì papọ̀ táwọn mẹ́tẹ̀ẹ̀ta di three musketeer ó wá di ní ọjọ́ kan létà ni jùmọ̀kẹ́ wá sọ fún mi o jùmọ̀kẹ́ wá ní ó ti ní problem yẹn kó tó di pé ó wá sọ fún mi o jùmọ̀kẹ́ wá sọ fún mi pé òun wà ní ọjọ́ kan pé wọ́n wá sọ pé káwọn lọ ṣe sàrà àáfà pé wọ́n sọ pé pé mọ́mì wá bá wọn pé wọ́n sọ pé kóun lọ ṣe sàrà fún bàbá òun nílé bàbá òun yẹn ìgbà yẹn wọ́n ti ó dàgbé wọ́n ti kó. Ko gbogbo ti rí ẹ̀kọ́ ti hand over ilé yẹn ṣó ti yé èmi ò dé bẹ́ẹ̀ mi ò dẹ̀ mọ anything. ṣé ti yé yín. are you getting me wọ́n ní kó lọ gba wọ́n ní kó lọ ṣe sàrà mọ́mì wa gbéra ó lọ rà wọ́n náà sọ pé àgbò nìkan fi ṣe sàrà yẹn ní ìwà yẹn tó dẹ̀ máa gbogbo ohun tó máa ń ríran fún mọ́mì yẹn fámìlì orogún ẹ̀ yẹn tó fi àfa àwọn ọmọ àfa yẹn ọkọ ọmọ ẹ̀ àwọn ọmọ ọkùnrin tó wọ́n kóra wọn síta tó ń pariwo oríṣiríṣi orúkọ mọ́mì tó ń pè mí lórúkọ oríṣiríṣi yẹn sàfà ní gbogbo àwọn ló ń ríran fún mọ́mì ìbáwọ̀tà àwọn ọmọ ẹ̀ ìgbà yẹn náà tó ń sọ pé kán lé mi kúrò mẹ́rin wọ́n lè jẹ́ pé wọ́n rí mi bíi tírẹ̀tì pé oògùn wọn ò ní lè ràn mí so it's better pé ọmọ màmá mi fúnra rẹ̀ kó lé mi kó dẹ̀ dojú ìjà kọ mi wọ́n mi máa sọ fún mi gbàgbà àwọn ti bà nǹkan jẹ́ gan o kì í ṣe rọ o ó kàn ń sọ fún yín ni. Jùmọ̀kẹ́ ní ó ní wọ́n ní kò ń lọ ṣe sàrà kò sọ fún mi torí pé ọ̀rọ̀ ilé nígbà yẹn gbogbo property tó ń yẹn you know wọ́n ti bìlí pé a máa sọ fún má wọrí o gbogbo tó yà ti pín fún ẹ òun á máa bẹ tọ́jú ẹ òun á máa sẹ́ǹdẹ̀ sọmọ ẹ má wọrí o mo ní mi ò wọrí o mm-hmm. ó ṣàn lọ wọ́n bèèrè pé àwọn méjì yẹn làwọn máa wà ní ìdí ẹ̀wẹ̀ àwọn ó lè fọ̀ bó ṣe dé nìyẹn ó kàn déédéé jalè sí ni kí ló ṣe é ó ní ìwà tó ń dé láti ìkàrẹ́ yẹn tó ń sọ pé kóun lọ ṣe sàrá yẹn ó lóun kàn délé ni ó wá dé kò padà ó lóun kàn rí i pé iná mú un láṣọ ni pé aṣọ tó ń wọ̀ báyìí wá bẹ̀rẹ̀ sí í jóná mú un lára jóná mú un lára ẹ mọ̀ pé iná yẹn náà fi gbaṣọ lára mo wá ní àǹtí kí ló dé tẹ̀ sọ fún mi ṣé ọmọ ọlọ́run máa ń ṣe sàrá ni gbogbo nǹkan tí ìyẹn náà máa ń fẹ́ náà sí mi tó máa ní pé kí n wá lọ ra ẹran ra gbò bí bọ̀bọ̀ yẹn ṣe máa ń ṣe ní gbogbo àwọn afáwòye àti gbogbo wọn lórí búkú wọ́n ṣàwọn ní kó ra nǹkan sáà ni wọ́n ti ní kí àti mọ́mí kó lọ rà fún jùmọ̀kẹ́ fún ilé bàbá ẹ̀yẹn mọ́mí mi ti lọ rà mọ́mí mi fúnra rẹ̀ ló gbé jùmọ̀kẹ́ òun àtàdé ọlá yẹn ọmọ àlè yẹn àtẹ̀gbọ́n mi obìnrin yẹn tó jẹ́ first mama mi àtìyá àtìbẹ̀yìn àtàwọn àfáà tó wà nílé gbogbo wọn ní ọ̀hún yẹn wọ́n ṣe kó wọn lọ sílé yẹn dáàdì mi nìyẹn tán ní ìbẹ̀rẹ̀ wọn ti fẹ́ lọ ṣe níbi bẹ́ríà bàbá mi pọ́n fẹ́ lọ ṣe sára wọn ò sọ fún mi o they didn't tell me anything o. àfìgbà tó ń ní problem ibẹ̀ ló ti dé bóyá dé báyìí bam ló ní problem wọ́n fẹ́ dáná ti mú wọ́n fẹ́ dáná ti èèyàn ọgbọ́n náà máa fi mú mọ́mì mọ́ra bẹ́ẹ̀ mi ṣe rò ó nìyẹn pé ọgbọ́n náà máa fi mú mọ́mì mọ́ra pé iṣẹ́ tá fẹ́ ṣe fẹ́ nìyí o pé iṣẹ́ tó máa jẹ́ kẹ́mi ẹ̀gún ni iṣẹ́ tó dẹ̀ fẹ́ gbẹ̀mí ẹ̀ ni wọ́n ń pa wọ́dà àti mọ́mi ẹ understand wọ́n lu ọpọlọ mọ́mi <laughs> bí mọ́mi ṣe fúnra rẹ̀ gbé Jùmọ̀kẹ́ lọ nìyẹn torí ẹ̀ títí dọ̀la Jùmọ̀kẹ́ dá orúkọ wọn títí ni hey Adéọlá o Adéọlá ìwọ ló ní ló fi ọ̀bẹ kiri kan pa ẹran o ìwọ ló ní kiri kan kiri kan ṣáà bẹ̀ sí dàgàrà wọn you understand me. ó ní kan ọmọ bàbá mi ni máa pè iṣẹ́ mi pé mo pè lọ́mọ àlè ń sìn kò lè jẹ́ ọmọ bàbá mi kó ní kan ṣe bẹ́ẹ̀ fún mi. kéènì àti ebèlì tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní ebèlì ló kú látọwọ́ kéènì ebèlì ló máa ń lu kéènì pàǹsìn èmi gba agbára dọ́gbọ́ agbára ó ní ká gbọ́n bí ìka níwà tútù bí àdàbà bẹ́ẹ̀ ni agbára tó lu kéènì pa èmi gbà kéènì máa kú látọwọ́ mi àtọwọ́ ọlọ́run mi kéènì kí kéènì ò lè pa èmi <coughs> kéènì kí kéènì ò lè pa ọmọ mi kéènì kí kéènì tó bá dìde sí wa yóò ṣọkú yóò máa rìn yóò <coughs> dá láyìnká títí yóò fi ṣankú ni kò ní rí jẹ kò ní rí mu. ọmọ ọkọ ẹ ọmọ àlè máa ń bá máa ń pọ ọmọ ọkọ ni mímú kan sọ fún yín náà ní kẹfì ni. Mm. Mm. wọ́n sọ fún bàtútà ń gbà yẹn àbàtútà ó ní ó ní gbogbo ibẹ̀ yẹn náà ó mọ̀ dangerous gbogbo ibẹ̀ yẹn yẹn lórí yẹn mọ̀ yẹn hà á gbogbo ibẹ̀ yẹn mọ̀ yẹn hà á bó ṣe sọ nìyẹn wọ́n dàdé be talking like rnd. I told him ẹ ti understand What is are jale people bí mo ṣe ń sọ̀rọ̀ wọn sí ẹ̀yìn a lot of people will not like it o kí ló kàn mí pé wọ́n like ẹ̀ all the evil things people have done bí mo ṣe wà ní Canada yìí they some people don't want you to come back home again. gbogbo iṣẹ́ bí tó bá ṣe bí pé kò gbójú oorun dójú kú bí pé kàn gbà ah, ọlọ́run jọ báwa ṣiṣẹ́ tó lágbára ní orílẹ̀-èdè nàìjíríà o táwọn èèyàn bá ń wẹ̀wọ̀n tó ń rí i pé òfin wà ní orílẹ̀-èdè nàìjíríà they will call their crime Crime is too much in Nigeria to God who made me. o ò ní béèrè nǹkan lọ́wọ́ wọn tó bá jókòó jẹ́jẹ́ torí ẹ̀ tẹ́ bá ti rẹ́nìbọ̀ tó bá ti wà pé tó bá ti tó ṣà ń pọ́n gbogbo ìṣà tó ń pọ́n gbogbo ká ṣe tutù ká ṣe rádaràdá kán pẹ́ran kán ṣe pàtùkùn lárugẹ they are all ajale groups I call them ajale groups all those places tó máa ní wọ́n ti ń pa èèyàn ẹ̀ bá pa sọ lórí ìjọ yẹn ní Ògùn state àti pé ibi tí wọ́n sọ pé wọ́n ti ń pààyàn tán wọ́n ti ń dúbọ́rú àwọn èèyàn lórí yẹn you dey go to their all those places tí wọ́n bá lọ wo sọ̀rọ̀ àndéyẹn wọ́n á rí ihò oríṣiríṣi bẹ̀. ìbínú mo kàn ń sọ àwọn crime táwọn èèyàn commit they are not and people are not yet wọ́n repent. I will let all this turn off your that is six. Tolu come and see something o oh. Tolu animi come and see this look at it check it from Saturday o jìnnà go? Yes. Mm-hmm. thirty three minutes ìbò tí àwọn àlò débẹ̀ kan máa lè pe twenty dollar agbáṣe twenty four dollar kí ló wí. Make it yourself. Yeah. You make you sure? Yeah. This lady, this lady was before. More, more reaction was just moved through. Hey, because of the text a little bit. Yeah wọ́n wò bóyá ó ti wọ̀ ọ́ kiri sí ó ti wọ̀ ó wò ó ti ah, mọ̀ ọ́ rán dáadáa nìyí ó máa bẹ́ẹ̀ mi náà ṣe ìṣúwó ṣòkòtò kejì yẹn ok ìwọ náà lélẹ̀ yìí ṣé o ti mú ẹgbẹ́. no but he has belt but one channel. ẹ mo fẹ́ sọ pé bóyá kò mú lẹ́gbẹ̀ẹ́ ni. he's not following that completely it's just his place. o lè lo belt. Yeah. let me see watch uh, where this ọmọ wà lórí láìpẹ́ wẹ́ẹ̀ wọ́n yẹ kí n wò ó. and the size now. I've always did it before Eh? I've always did this instead. What would you, well, that's a friend there again. Oh, but where is he? Chicken tippet. Síbẹ̀ kí ni? Wọ́n á dùn Yeah, turn, turn. No, because the place they put this one. Yeah. You understand? Yeah. It's, the, it, the front is uh, is good. But uh, the rest time, you're going to one line, come out, it's uh, very expensive. anyway akú gbogbo ẹ̀ sí ń lọ. ilé gbogbo ẹ̀dẹ̀ tí ò bá ní happy birthday kẹ́ ìlú kọ̀ mọ́ happy birthday báwọn. ìlà àwọn. ti rí o. táwa manage ká lè survive dídé orí mi lọ nílùú yìí. dragon ráìsì ti ṣíìpù náà ẹ̀yin ti wálẹ̀ kí ló tún lọ nílùú wọn ò dẹ̀ fowó fowó lé sìmẹ́ǹtì náà dẹ̀ ti wálẹ̀. kí ló tún lọ nílò. wọn ò dẹ̀ fowó fowó lé sìmẹ́ǹtì náà dẹ̀ ti wálẹ̀. kí ló tún lọ nílò. sìmẹ́ǹtì ti wálẹ̀ náà ráìsì lè náà ò dẹ̀ wọ́n mọ́. Mm. wọ́n ní kẹ́ lọ ṣe mi ò tẹ̀dá sọ̀rọ̀ ẹnìbọ̀dé mọ́. Mm-hmm. torí ẹjọ́ tó wà àwọn ọjọ́ ọlọ́run kọjá ẹjọ́ sìgá àti igbó nínú get am for the bullshit again some people cannot be collecting money and then me i be just be talking for fun. I tell you. wọ́n máa gbé yàn lọ sínú gbà á ah! àwọn pípò yẹn ṣe kàgbọ́ wọ́n ń pa àwọn èèyàn gan-an kílẹ̀ pípò fọ̀fọ́n lẹ́ni ṣúdìdì gbogbo èyí tẹ́ ń pààyàn fọ̀fọ́n ní orílẹ̀-èdè nàìjíríà òfò lẹ́ máa ṣe gbogbo àwọn tó ń fìyàn ṣe tuntun ní orílẹ̀-èdè nàìjíríà ṣe yàn níbo. kí ló tún lè ládé lè kí bọ́wọ́ lu àmì ìdáhùn àbí kí tún ni lẹ́lẹ́ ìjà ọ̀pọ̀. Adélékè ṣùgbọ́n àmì ìdánimọ̀ náà ni ẹni tó gbéjọba fún Adégbóyèga Oyètọ́lá náà lò fọdún mẹ́rin lẹ́yìn tí Adeleke ti gbàjọba ló kéde pé ó ń fagilé àwọn ìgbésẹ̀ kan tíjọba APC gbé lára rẹ̀ ní àmì ìdánimọ̀ yìí àti bí Arẹ́gbẹ́ṣọlá ṣe yí orúkọ Ọ̀ṣun padà kúrò ní Ọ̀ṣun state sí state of Ọ̀ṣun láìpẹ́ yìí ní ilé ìgbìmọ̀ asòfin gbé àbá kan jáde pé ṣe ni kíjọba adémọlá adélékè náà ṣe àgbékalẹ̀ àbújá anything sweet in the fridge. lẹ́yìn tí wọ́n ka àbá náà nílé. kò sí tó kàn mí pẹ̀lú oṣù from Ondo State kò sí tó kàn mí ayé mi ló kọ̀ bí ṣe wáyé. wọ́n ní wọ́n ń wá kí lorúkọ ẹ̀ wanted <laughs> wọ́n náà wá wọ́n wá ta ni wọ́n wá ná wọ́n wá ah, eh, yàyà bello ẹ wo ṣe ṣojú wo mú ẹ mú yayaya gbogbo àwọn celebrity tó kówó fún wọn ròyìn kówó fún celebrity ó tẹ̀lé celebrity kan báyìí tó kówó fún seventy million how many times owó tó máa fẹ́ dáàṣì àwọn tó ń ṣiṣẹ́ fún wọn gbà yẹn tó máa tún wọ́n pẹ̀lú àwọn tó bẹ àwọn celebrities wa náà bí báyìí yàyà bello adosa bello yàyà adosa bello omú ẹ imú ẹ bíi imusalẹsà glk. ó fojú burúkú wẹ̀yìn fcc o ẹ̀yìn fcc ẹ má ṣe pàṣà o. EFCC don't do partial. EFCC don't do partial. Don't say you see other and then you protect others. Don't do partial. Partial is not good. Don't do partial. Ah, number one say one be number EFCC. Let me write it down. I will have it on my phone. Mo lè fẹ́ ní èké ṣe privately. Ẹ má bínú. Mm-hmm. ẹ fún mi lówó lórí bíbá gbogbo wọn ló kọ́lé ló ra mọ́tò kémi náà tiẹ̀ tún lè rówó ṣe wọ́n tún jà mí lólè wọ́n tún ba orúkọ mi jẹ́ wọ́n tún ṣèkà fún mi wọ́n tún pa bàbá ọmọ mi sí ọlọ́run máa ṣèdájọ́ yín ẹ̀ ní ṣoríire dànù ẹ̀ ní ṣoríire alẹ́ tó wà níbẹ̀ òfò lẹ́ máa ṣe tí ṣe àdè give respect to bullshit dára lé ẹ tó bá lóògùn kan tó bá fi dára lé wàrà àtàgùn ní sá fún I don't give a push it. I don't give a damn for those who have done evil to me especially to my daughter. yàyà bello Ten tó dé láwọ̀ ọjọ́ friday ọ̀la ń ṣe àmọ́ tẹ́ni tó ń bọ̀ o torí tó kẹ́ni kankan má yọ ẹnìkan sí o èmi nìkan mú kan lè yọ ẹni tó bá wù mí torí owó mi kò jẹ́ ìjọlẹ̀ ìjẹ̀lú ẹ wo àwọn èèyàn gbogbo èèyàn ló wọ̀ pírẹ́sì wa ń bí àwọn máa fi ń rẹ́rìn o bó ìbára wifi ìbílẹ̀ tó wọ́n ní sinimá máa wà fíìmù tó le hmm, ẹ̀yin èèyàn tẹ̀lé wà lórí platform mi kéku lẹ́kọ̀ọ́ kó sọ fún toko wọ́n ní tí àwọn EFCC bá dé àwọn tó bá ń try láti máa ju òkò fún àbí tán fẹ́ máa ṣe ní ipá àbí tán fẹ́ máa lo tọ́ọ̀gì wọ́n ní ká sọ fún yín pé five years imprisonment ni tẹ bá sì ń disvalue owó àbí tẹ ń ṣòwò yàn màyàmá ṣe nígbà tí wọ́n ti sọ pé kó má tẹ̀wọ́ mọ́lẹ̀ mọ́ yẹn ẹ mọ̀ pé owó lọ sí owó fẹ́ máa appreciate ni ẹ mọ̀ gbogbo àwọn tó ń náwó nàìjíríà sẹ́yìn wọ́n fi ń wọ́lẹ̀ ni kó bàbá lè máa lose value ọlọ́run sọ fún wa mi báyìí ṣáà sáà kò rí rẹ̀ ó ti yé bẹ́ẹ̀ yẹn so ẹni bá ti fẹ́ máa disvalue owó wọn máa disvalue ẹ̀ wọ́n ní six months péré náà ni ẹ̀wọ̀n yẹn kò pọ̀ ṣùgbọ́n ẹni tó bá ti try láti lo tọ́ọ̀gì àwọn fẹ́ máa ṣe bí olórí pé á pọ̀ ẹ fẹ́ máa sọ̀kò fáwọn EFCC wọ́n ní àbí àwọn ọlọ́pàá kan wá ẹ fẹ́ máa ṣe bí olórí burúkú sí wọn wọ́n lẹ́wọ̀n yẹn five years ní no bail so tó bá jẹ́ six months ẹ yá gba six months yín ká pàpà kẹ̀ṣẹ̀ six months ó ti pé wọ́n á tún fún yín six months ó dẹ̀ yẹ four months lẹ́ máa fi lò oṣù mélòó four months ó ti dé tán wọ́n fún yín bẹ́ẹ̀lì gan wọ́n ti jẹ́lẹ̀ yóò ti wà nínú rẹ́kọ̀dù pé yóò kírímìnà. mo fẹ́ gbé ó ní kinní kan báyìí tí mo fẹ́ mú jáde ńgbà yẹn àwọn èèyàn tó sọ pé bóyá mo níbì kan tí mo ti ṣe kinní kan fún Elégùṣì ńgbà yẹn tí mo ti gbèjà wọn tí mo ti ẹ̀ ti ṣe fídíò fún wọn ní ìgbà wo ni ọmọ wọn kú ọmọbìnrin yẹn ní ọkùnrin ọmọ wọn yín ò ní kú obìnrin ò ní kú o wọn yẹn yẹ mo jáde nísìn. yorùbá mo tún kọ tí mo tún kọ tí mo yìí kí ni mo kọ sí ìbàyìí kan èèyàn ń wojú ọlọ́run wọ ọkàn orí ẹ̀ èmi gan mo kà èmi gan ó dẹ̀ kó òyìnbó kàwé adìyẹ kàwé òyìnbó kà tì mí jẹun ọkàn hmm. mi ì mọ nǹkan tí ọlọ́run rí ẹ ni mo fẹ́ kọ hmm, hmm. ọlọ́run rí ẹ. ọlọ́run rí ẹ yóò kọ nìkan púpọ̀ typing error nínú mo kọ́ dáadáa bọ̀ téèyàn bá ti wá wo tó bá wo dáadáa kàn kó kókó fún un. ẹjẹ́ tó wò wọ́n sí wọ́n máa fìyà jẹ ọ̀tá mi o ah, wọ́n máa fìyà jẹ ọ̀tá mi o olúwa ṣe ti sọ ẹ wọn tí mi ṣe wọn rà mọ́ mi irọ́ oríṣiríṣi so that people can hate me so that they can destroy my things ikú ṣìnà hmm. ṣé torí èyí tó kù ń sìn ni pé ah, mi tọ́ bá sọ fún mi pé wọ́n lè fi even gan etí EFCC ṣì ṣe gan ọ̀gá ni wọ́n sì ṣiṣẹ́ wọ́n ṣiṣẹ́ yes ṣiṣẹ́ mi ò mọ̀ láyé mi pé EFCC lè àrẹ́sì ibo tí ẹ lè fi wanted sórí yàyà bello <laughs> yàyà bello inú mi yàyà yàyà yàyà I can't stop laughing to God who made me. mẹ́gbọ́n ọ̀gá wa tí ó Mm-hmm. <laughs> ẹ̀yin tí ẹ bá ṣì ń ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́ sìn ẹ má tún kówó jẹ o ṣe ti rí i pé yàyà bello kò sáà ṣe gbé mọ́ sìn o àṣepamọ́ ló wà ó fúngbà díẹ̀ dẹ̀ ni o. ẹ jẹ́ máa okun hmm. ṣàká nínú mi ti ẹ̀ mọ nǹkan tẹ́ sọ ẹ títí láyọ̀ àjàyí kẹfọ you are you know Ìkàrẹ́ very well it is well irú gbogbo bẹ̀yẹn sì nọ́mà ti ń fọ gbogbo irú Ògùn state ń sìn wọ́n ń fọ àdúgbò wọn mọ́ àmọ́ bóyá Ondo state yẹn wọ́n ń fọ anywhere mọ́ Ogun state is working the commissioner of Ogun state is really working àwọn yes although Ondo state will not be oral like Ogun state like that but Ogun state also Ondo state also uh-huh. but àwọn ìlú tó ṣe ibi tó ṣe wà ọ̀rọ̀ wọ́n wà anywhere ló ti nílẹ̀ Yorùbá yẹn wọ́n ti wà ọ̀rọ̀ òun kọ́ ni wọ́n sọ pé àwọn kan tó lọ ní <laughs> wọ́n gbàjọba nìbàdàn I don't know there <laughs> eh, are crazy people everywhere. Mm. Mm. It is well. Mm. Bye.